ló dé tó sì ti lọ sí láì ṣàlàfíà ni. Hmm. mi ẹ̀ mọ kọ́kọ́ béèrè náà ẹ̀ ẹ̀ kárí mi orí live chat o ìkàrẹ́ mi fọ̀ sí ẹsẹ̀ yìí hmm. mi orí live chat mi ẹ̀ mọ béèrè náà ẹ̀kọ́ náà ẹ̀ ẹ̀ mọ̀ kẹ́nu mọ́ mi ṣe mọ̀ pé mi kárùn ẹsẹ̀ pé mi orí live chat ìgbà tí mo lọ sí MFM ní ẹ̀mí eh. eh, ta ló mú yín lọ sí MFM èèyàn mélòó ni mo kó lọ sí MFM ní ọjọ́ tí mo kọ́kọ́ invite yín tí mo kọ́kọ́ nígbà tí mo kọ́kọ́ lọ sí MFM a ah, tó àwa mẹ́rin. ok ní fourth day yeah. àwọn mẹ́rin ẹ rántí nígbà tí mo bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mọ́ mi ẹ sọ fún mi mítí ẹ ti gbàgbé ìyàbọ̀ ìyàbọ̀ náà lọ síbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ibẹ̀ náà dẹ̀ ní tọ́pẹ́ sì ń lọ títí dé ní yeah that's one mm-hmm. one branch kan nìyẹn mo lọ ní ẹ̀pẹ́ náà mo lọ sí MFM ní ẹ̀pẹ́ so gbogbo náà yẹn ṣe òní bẹ́ẹ̀ yẹn ẹ jí mi gbé yẹn kúrò lórí láìfù náà mi yẹ mo gbọ́ ẹ káwọn nára rẹ̀ okay but iṣẹ́ ṣe òótán àfọ̀rọ̀ lórí rẹ̀ mi dey send èkejì yẹn wọn yẹ ẹ iṣẹ́ ṣe òótán mi send yóò bọ̀ mẹ́ but mi yẹ̀ mọ́ ìyẹ́ káwọ̀ yẹn kẹ̀rí okay ẹ bá ẹ ṣàjèrè náà ẹ wọ́n wọ̀ rẹ̀ okay. Yeah, well, yes, yes. Mm. Yeah. Yes. Eh, wa no boka takola. Yes. Mi ye mo fọ̀rọ̀. Si mi ṣe ṣe tán sẹ́yìn. Ẹ má worry mi wọ́n no card yẹn. Mi ṣá run ẹ pé o yọ mi na run. Owó mi o pọ̀ na mi na. But mi ye mo bo fọ̀rọ̀ sẹ́yìn. Mi orí life sẹ́yìn mi ye mo call o bàbá pásọ Olúkọ̀yà ṣe mọ̀ pe mò fọ mìíràn náà pé mímọ̀ personally ọ̀dọ̀ ọ̀ náà ṣì gbọ́ so mi pè n padà ṣá ẹ ò dáadáa ṣá mi pè n padà àfọ̀rọ̀ ṣẹ́ gbọ. yes ma mi mi mi. Ah, ok iṣẹ́ ṣe rí ọdún mìíràn yóò lè gbé yẹn lè yà hùn mi mi ti ẹ̀ yẹ nọ́mbà ó ti ẹ̀ pé nọ́mbà ọmọkùnrin náà gan mi mi mi yà fún mi pè é padà mo ká gbọ́ advice rere yé pásọ Olúkọ̀yà kò ń ṣe ẹni tí mo mi lè sọ̀rọ̀ sí wọn náà ṣùgbọ́n mi ìyà bú wọn bóyá wọn máa bú wọn fún náà never <laughs> bọ́n ṣe wà yẹn náà bẹ́ẹ̀ ni <laughs> yẹ ẹ mọ̀ wọ́rì ẹ mọ̀ ẹ mọ̀ fọ́rì ó ká yé mi ó ká yé mi mọ́ mi mi pè é padà àríṣe ṣáàtì mi pè é wọlé ẹgbẹ́ ọ̀sẹ̀ síbi ṣe yẹ̀mọ́ jáde sẹ́yìn lórí Facebook ẹ mọ̀ kan tó máa ń ṣe fún mi dèwù wọ́n máa sọ fáwọn èèyàn kó pè jáde ni bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí ń sìn gbò ok ok ẹ má wọrí ẹ attend sí àwọn àlejò yín máa pè yín padà mọ́ mi. bí mo ṣe wà ní orí láṣẹ ṣé mo pé nǹkan tẹ́ ń ṣe fún mi ní orí Facebook yìí àwọn pásítọ̀ wà níbẹ̀ but pásítọ̀ pásítọ̀ Daniel Lukoya àwọn ni mo call out sí mo ti speak fún wọn many times tí n bá dẹ̀ rí nǹkan tí mi bá láì àwò àwò tí n bá cover ẹ̀ àwò tí n bá sọ̀rọ̀ mi ní mi lè mi mi lè rebook wọn but a tún lè rebook ourselves with love and kì í dẹ̀ ṣe pé mo fẹ́ rebuke mo kàn fẹ́ sọ̀rọ̀ my opinion this is my first time seeing that video and the story ẹni yẹn náà kẹ̀dẹ̀rẹ́ mo kì í wo Maureen Maureen is never my friend and she will never be you understand me because there's story and there's also story okay because it be first story Maureen Badejo before he started on this social media uh, I have the voice note she sent somebody to me to cool me down because then I do fight for pastors. But gone are the day, I'm not fighting for pastor again. Read my lips because no pastor is not my God and no pastor saved me, only God. And um, today, I may see other people, I may see other things apart from Pastor Dr. Lukoya, on this issue now. I mean, I called, I used the title for him. You can see me, uh, even before I came on social media, Emma Binu, Inú ń bí mi náà ti inú òbí mi inú mi ò dùn àti àná ni mo ti ń filẹ̀ náà the first one I watched the one first they tag me yesterday I watched it but I want to pray Barbara. well because bíbélì sọ fún wa pé ká kọ́kọ́ wádìí ohun gbogbo dájúdájú kàlẹ́ dé tó bá ń ṣe títí ọbẹ̀ mú mo máa ń gbàdúrà kí n tó ṣe ṣáàt let me pray heavenly father eternal rock of faith ayamada yamo changeable change daddy I say thank you I worship you Lord because you are God thank you for the wonderful people that are coming under my platform thank you for all the evil ones that have been ganging against me Thank you, Lord, because those people have been gagging against my life. Thank you, Lord, because their secret shall never be covered. You shall expose them in the mighty name of Jesus. Father, Lord, you know I've been saying the truth. And also I love people. And a lot of things, I've faced a lot of things in this world. But I thank you because you are still God. You are God. Nobody can overthrow you. And nobody can bribe you. Nobody can change your mind towards me. You love me, Daddy. They've been sending a lot of people to maltreat us around. They be doing many things against me. The way they do to the father of my baby. Yes, a lot of secret is being opened. A lot of secret you are revealing things to me. A lot of people want to take word of God from my mouth. They want to take authority from me. But you are the one that gave it to me. Originally, I'm using whatever you have created with me. Yes, that's what I'm using. My teeth is myself, is what you have created for me. Yes, my body, everything about me, it's just from you. Daddy, I say thank you. I worship you once again. Forgive me my sin. In whichever way I want to sin against you at this moment, that we know or knowingly, Father, have mercy upon me. Forgive me. Speak through my mouth. Empower me, Lord. Every power of frustration, frustrate them in Jesus' name. Any man or woman that is working to frustrate my life, any guardian of the enemy, Father, scatter them We're dead in Jesus' name. Any evil gathering that may want to strike me or strike my daughter, because I want to speak this today, or I want to do this chat today, Father Lord, I pray, Lord, that you strike them with spirit of dead in the name of Jesus. Any man or woman that pray against my life, as from today, turn their prayer to abomination. Lord, confuse them. Let there be confusion in the camp of my enemy in the name of Jesus Christ. I want to say this with love, with the love I have for the man of God, and for the love I have for the work of God, and for the love I have for people mercy, I mean, innocent people. Father, Lord, I will not be judged. Father, guide my mouth, guide my spirit, soul, and body, guide my life. In the mighty name of Jesus, guide my daughter, guide my children. In the mighty name of Jesus, all our enemy, Father, expose them, O Lord, in the name of Jesus Christ. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, because you are God. In Jesus' name we pray. Amen. You are welcome to this platform. Let me tell you, those of you, and those of you, I want to tell you, those of you also in abroad, that um, especially those of you destroy my platform let me tell you the Lord will turn you ọlọ́run máa dá ẹ padà sẹ́yìn lórúkọ jésù lójijì ní òjijì mo ń sọ fún ẹ ìwọ tó o gbé ọwọ́ lé platform mi ìwọ tó o da platform mi láàmú ìwọ tó o da ayé mi láàmú ìwọ tó o lo fẹ́ gbọ̀rọ̀ lẹ́nu ṣé rí àlá tí mo ní mo lá níjọ́ yẹn lánàá mo mọ̀ túmọ̀ aláyẹ̀ o yes àlá tí mo lá mo ti la nísìn God reveal it to me twice kò dẹ̀ sí ìyálà yẹn tó lè gbà lọ́wọ́ mi wọn kì í gba àkàtà lọ́wọ́ akitì wọn kì í gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ ó ti yẹ yín bẹ́yẹn so uh, today I called out the pastor of Folukoya this is not kò ṣe bí wọ́n ṣe àwọn èèyàn ṣe ètì mi tó rè o ó ti but because of evil people are so numerous in Nigeria and they want to cover up all a, a lot of secrets that is why a lot of people they show interest to us and they are fighting me anybody that fighting me hopefully and secretly that fight my daughter the Lord will fight you the Lord will disgrace you so shall it be in Jesus name I call out the father is my father in the Lord that's what we believe okay but whatever I know and whatever I want to do right I want to say now I'm not going to I'm going to rebuke my is a father in the Lord. I'm going to rebuke him, amen, um, um, with love of God. Yes, because of the video I watched about one pastor Femi like that. Okay, the pastor has committed sin. I know a lot of story that that pastor prepare, and they said the story have been on, and even according to the pastor, he has also discussed the issue before on the platform of Maureen bí mọ̀rin ṣe wà yẹn ọ̀gá mọ̀rin la jẹ́ ó ti yẹyin mẹ́yẹ ìyálàyà wọn la jẹ́ kì í ṣe tẹnu I train not any nobody okay I have my inspiration and I have my word of God before anybody and mo dẹ̀ gbà nínú Jésù wọn kì í ṣe mfm kì í ṣe ibẹ̀ mo ti ṣe first word mi mo dẹ̀ sọ pé ẹni tí ó gba ẹni tó tó fẹ́ ọkùnrin tí mo fẹ́ yẹn nísìn mfm ni wọ́n lọ ní ẹ̀pẹ́ mo wà nínú àwọn tí wọ́n tó torí dá mfm ẹ̀pẹ́ sílẹ̀ A lot of people have fought me because of uh, me, because of MFM. And if, Pastor Olukoya himself have called me, but ti sorry, nígbà money problem koto tó di pé pẹ̀lú Anu Ojo. Anu to be his friend. They are friends. or anyone. wọ́n to the same church àwọn wà ní Ọbanilé Ara according to. Àwọn dẹ̀ wà ní Èbúté Mẹ́ta Lagos streets. So one man, anojo Ojo But Ìgbà tí mo sọ̀rọ̀ níbi ìgbà tí now mo ti rí wọn rí tí wọ́n tag mi ní picture wọn pé mi ò tí ì sunkún dáadáa rí but I forgive people okay amódẹ̀mọ́ pati àánú òjò náà kó àti àwọn náà but I forgiving everybody yeah mo mọ pati wọn kó kò sẹ́ni bọ̀dì èmi of christian mo ti ẹ̀jì send message sí wọn pé mo need prayer pé mo dẹ̀ tún need the kan láti start business mi yeah I email him okay I email him and I, I know that he receive it because after few days later I realize the message the word the, the message they send Not to me personally. They tag me some things, you know, because a lot of people actually are afraid of me to speak to me because they know maybe their voice can be heard and it's going to be a disaster. Since the time of that um, uh, Senator Senator and àwọn Senator Terror tí ó wá platform gbà So now, Pastor, kí n tó story me. I want to, because of that story, you know the story of Pastor Femi Kambai, tó ń lower lower tó ń lọ ó ti the states the days have been long according to the one I watched yesterday Maureen's story was out of it Maureen have treated the case before I don't know this is my first time ti ma gbọ́ because nígbà tó tó stage gan ti ma speak fún Pastor Olukoya gbà tó wá tó stage gan you know what I purposely deliberately block him off I block Maureen off you understand me because apart from that time téèyàn bá ṣe ṣó ti yẹ yín mẹ́yẹn Tell bá ṣe oore kan fún mi one thing about me tó bá ṣe oore kan fún mi oore yẹn ni ma fe máa rí kó bá ṣe ibi tó bá tóbi mẹ́ta máa jẹ́ kóore yẹn kó override ibi tó ṣe yẹn I don't keep malice and I don't judge people by what they, um, whatever evil but see I send with the book ourselves with love and reason ti mi dẹ̀ kì í support àwọn èèyàn tó wà lórí Facebook especially tó bá ti wà lórí fraka àbí tó ti ń speak láti bí four five years ní wípé let me tell you the truth today I don't support them because they are helping me. A lot of people want me now. They say forgive people. Try to look for team. I cannot meet. I cannot mix with them. You know why? The time I was crying, the time of my trouble, serious trouble. I'm not saying the trouble is over, but at least that time was tense. I was tense. It was terrible. You understand me? So I was expecting if people are not speaking for me, I don't expect all of them to bombard me like that. They pay them. They bombard me you understand me uh, despite àwọn èèyàn wá sí ọ̀dọ̀ mi láti bẹ̀bẹ̀ fún ẹ̀mọ́rìn eh, and a lot of irọ́ dẹ̀ wà nínú àwọn èèyàn tó wá sórí ọ̀dọ̀ mọ̀rìn náà you understand me bírò ẹnìkan tó ní wọ́n máa ń tẹ̀ pawọ́ ọ̀dọ̀ òun nínú gbó ìyá kan tó gbé wá ń gbà yẹn tó ní àwọn ayéfẹ́lẹ́ bàbá sàn ní àdé àwọn èèyàn kan pé wọ́n máa ń bà wọn nínú gbó pé òun ṣe kíní kan so gbogbo mo follow yẹn mo dẹ̀ ti rí interview yẹn náà lórí mídíà tó ń sọ̀rọ̀ nípa CAC yẹn ti gbọ́ but àwọn nǹkan kan tó dẹ̀ lóhùn ló ń ba Aṣọ Rock jẹ́ pé wọ́n gbé àwọn lọ sí Aṣọ Rock gbà láti ba bẹ̀ jẹ́ so mo fẹ́ béèrè question sórí èmi bí ṣe wà yìí kankan ni pé mo máa ń gbẹnu gbọ̀gbọ̀ sórí ọ̀rọ̀ èèyàn no no no no no I don't just put my mouth into people's matter you understand me kò ṣe pé nísìnyí bóyá monetization wà lórí platform mi ni mo ṣe jáde mi ò ṣe àwọn tó wọ́n dẹ̀ mọ́mọ́ máa ń ba gbogbo platform mi jẹ́ ni ó ti yẹ ibẹ̀ àwọn pásọ̀ dẹ̀ wà nínú ẹ̀ àwọn olórin náà wà ń bẹ̀ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn àfáà gan ìburúkú wọn wà ń bẹ̀ so ọ̀tá mi pọ̀ ọ̀tá ọlọ́run dẹ̀ pọ̀ bẹ́yẹn náà ni so ọ̀tá mi yẹn mi ìdẹ̀ lè bá ọ̀tá ọlọ́run ṣe ọ̀rẹ́ ọ̀tá ọlọ́run kò lè jẹ́ ọ̀rẹ́ mi so àwọn tí bá mọ̀ pé ó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ṣe ti yẹ yín bẹ́yẹn òun náà nìkan ni ọ̀rẹ́ mi so now ọ̀rọ̀ Maureen nígbà tí mo wá gbọ́ yẹn lánàá ó ní bí wọn ṣe dáríjì Maureen náà nìyẹn mi ò mọ áchírì mi mọ̀ tó ń ṣẹlẹ̀ sí Maureen ó ti yẹ yín I don't know exactly what is happening to Maureen okay uh-huh. but èmi nígbà yẹn ìgbà tí àwọn mẹ́mbà Dr. Olúkọ̀yà kan wá tó wá bá mi sọ̀rọ̀ àwọn obìnrin mẹ́ta báyìí three ladies àwọn ìyá wọn àbí family wọn ló ní flower house kan báyìí níbi ibì kan tó ti ta flower ní ọ̀nà Ìkẹjà tẹ́ bá lọ sí airport those family later wọ́n kúrò lọ́dọ̀ mi wọ́n lọ sọ́dọ̀ Esabod yes wọ́n wà lọ́dọ̀ Esabod wọ́n dẹ̀ sanwó bẹ́ẹ̀ ni they give that time yẹn wọ́n náà fẹ́ fún mi gift ṣó ti yẹ yín mẹ́yẹn but nígbà yẹn tó sọ̀rọ̀ yẹn tí mo fi Yari fún wọn nígbà tó yá torí mo rí pé wọ́n fẹ́ máa torment mi and you cannot be my tormentor if I don't choose you like a mentor you can wan bí ẹrẹ kó torment mi àfi tí bá kàn fẹ́ respect ẹ ó ti yé so àwọn people yẹn ìgbà tó wá yá wọ́n fẹ́ máa yí ojú mi èmi speaking well I'm speaking good about Pastor Olukoya for things he has done to me I mean nǹkan dẹ̀ ṣe fún mi gbà yẹn náà ni mo sọ yẹn wọ́n fún mi ní wọ́n ní kí atọ́ba tẹ́lẹ̀ kó fún mi thirty dollar mo ní thirty dollar thirty naira nígbà yẹn tí máa fi wọ mọ́tò mi ì lè fọ mọ́tò tán ṣó ti yẹ ibẹ̀ yẹn mi ò gbàgbé owó yẹn i cannot forget it ní ayé mi is thirty naira mi ì gbàgbé o bọ̀ mi ì dárúkọ owó yẹn rí bọ̀ mo rántí torí tí n bá dárúkọ ẹ̀ ń sọ lè dàbí owó kékeré lójú èèyàn ó dẹ̀ pé kán fún ẹ ní thirty thousand sí àbí kán fún ẹ ní àbí kán tiẹ̀ fún ẹ ní hundred thousand yes nǹkan tíṣẹ́ yẹn ṣó ti yẹ yín so it's a big money thirty naira should be around thirty five thousand now ṣe ti yẹn mẹ́yẹn so i respect téèyàn bá ṣe nǹkan fún mi ṣe ti yẹn mẹ́yẹn so reason tí mi ò kí fi ń follow àwọn tó wà lórí facebook yìí nìyẹn kì í ṣe pé mo jealous wọn tó wọ́n lè pe she jealous people no i don't jealous people when you leave me you know that i'm a go getter not a go digger okay i fetch i help people kò sí wọ́n ṣe wù kán tóbi tó láyé mi kán tóbi tó láyé the Lord have used me for many great people because èmi náà mi ò kì í ṣe ọmọ kékeré àmì mi ò ń ṣe ẹni tí ó kéré ó kàn jẹ́ pé tí owó ò bá mi kò mí pé mo kéré i'm a big person physically and spiritually because I serve a, a very big God and I know what God has done in my life. I've escaped many evil that evil people tó wà nínú ayé ìtàn ti ṣe fún mi. So it's the grace of God and it's the power of God that is in me. So ẹ káàbọ̀ sí bílẹ̀ nǹkan sí. Ó ti yẹ yín bẹ́yẹn. So I call Pastor Olukoya, I'm not happy. In fact, I'm not happy about this, about that story. Okay? I'm not happy. And I know that that guy has offended him before. So ti one yín, wọ́n máa side time gbà and one pastor wọn kan wọ́n máa ń crook láti fẹ́ gbowó ní church. Torí owó tó máa ń fún wọn náà, owó yẹn wọ́n ló kéré. Wọ́n á dẹ̀ máa rí pé ó pọ̀ lákàntì MFM. Kì í ṣe MFM nìkan lákàntì àwọn pastors yìí. Ìgbà tí mo wà ń redeem náà ní South Africa mo sọ̀rọ̀ pastor ben sotiyeyin all of these people don't know i'm going to be a blogger today when i was in south africa tí pastor kan tóun náà máa ń ṣe bí oh god ọlọ́run dájú mo kì í ṣe mi ò jẹ́ ń sọ báyìí ó máa ń ṣe bí olórí burúkú sí family mi gbà yìí he want to see my husband but he doesn't want to see me because a lot of people are talking about them and because they believe that he is òun ló lówó òun ló rí owó so you understand what i mean mo máa ń sọ fún ó máa ń lọ sọ́dọ̀ Olúkọ̀yà pásọ Olúkọ̀yà ẹjọ́ sáì má bínú sáà I cannot disrespect you ó máa ń lọ sọ́dọ̀ pásọ Olúkọ̀yà ẹ̀mọ̀ kan pásọ yìí nígbà tí mo máa ń sọ pé mo nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ kò believe me because I'm so humble you understand me and I never gave gave my life to Christ in church Olúkọ̀yà I never gave my life I mean, to Christ under anojo it's not a pride àwọn tó preach fún mi àwọn bàbá yẹn bàbá tó preach lára àwọn tó preach ń gbà yẹn lọ́hùn Iberia bàbá Iberia lára àwọn tó wà nínú prison fellowship mo dẹ̀ ti sọ story mi mi ò jalè mi ìgbé drug mi ṣe kankan but mo jìyà drug for four years so ti ẹyin thank God my mom is still alive today nígbà yẹn tó ń sọ pé kí n aláàmọ mọ́mì mi kó kú bóyá àwọn èèyàn fẹ́ bá mi pa ni n bá má rẹ̀ lẹ́rìí kankan lónìí tó tó bá pé mọ́mì mi ti kú wọ́n lè sọ pé mo ń gbé drug wọ́n lè sọ pé mo ń jalè gbogbo nǹkan tí mi bá ṣe náà wọ́n lè rò mọ́mì mọ́mì mi náà ṣe mẹ́ni tù wọ́n ra mọ́mì mi o do people people do buy my mom they do convince them they because gbogbo ilé mi pátápátá àtàbúrò tí mo mú lọ sẹ́mẹ̀fẹ̀ mi yẹn àgbogbo àwọn tí mo gbé lọ sẹ́mẹ̀fẹ̀ mi yẹn kò sí ọ̀kan nínú wọn tó ń fojú rewò mí tó dẹ̀ bá mi sọ̀rọ̀ dáadáa lónìí tó ń kí mi àbúrò mi yẹn gan tó is a minister of God now ní MFM lára àwọn tó wà nígbò òṣèré kò kí kí mi mo gbé gbogbo wọn apart from pé mo gbé wọn dé ṣọ́ọ̀ṣì èmi mo gbé wọn financially yes kì í ṣe pé mo fi post the Lord use me for all my family but something is happening now the truth is going to be revealed to the whole world bọ́dí kọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ fún bàbá wa nínú olúwa pastor daniel olùkọ́yà i call you out ọkọ sister sade yeah that sister sade ni wọ́n máa ń pe sister yẹn nígbà táwa ní ṣọ́ọ̀ṣì ìyàwó wọn yes mi ò mọ ọmọ wọn yẹn mo wà lẹ́pẹ̀ẹ́ nígbà tó ń bí ọmọ wọn so i don't know the name of ọmọ wọn ṣó ti yẹ yín bẹ́ẹ̀. ṣe rí nǹkan tí ọ̀gbẹ́ni yẹn sọ kó tó di pọ̀rọ̀ yìí dé orí títì sir it's, it's not a good thing o ṣó ti yẹ yín mo mọ̀ pé ọkùnrin yẹn a lot of story wà tó cover bí pé wọ́n máa fẹ́ jí owó nínú ṣọ́ọ̀ṣì nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ti yẹyin but wọ́n ṣe kọjá àyè wọn àtàwọn pásítọ̀ táwọn èèyàn sanwó láti sọ pé kí ọkùnrin yẹn lè kú it's not a good thing àgbà tó dẹ̀ ti jáde tí adájọ́ ti ṣèdájọ́ ẹ̀ fún lówó èló lẹ fẹ́ fún tẹ́ bá fún tẹ́ mílíọ̀n kàyú ẹ̀ lè mọ̀ náà nínú ṣọ́ọ̀ṣì nínú fáwọn ọmọ ṣẹ́ńjà yẹn nínú ṣọ́ọ̀ṣì yẹn nìkan tó sọ tẹ́ mílíọ̀n táìsì wà tẹ́ bá fún ní ten million ẹ níwọ̀n ní drag yín báyìí but because ó sọ̀rọ̀ kankan mi ìfẹ́ play ẹ̀ when I look at that boy that guy a lot of irọ́ wà nínú rẹ̀ but kì í ṣe irọ́ yẹn mò ń sọ bíbélì kan sọ pé dárí ẹ̀ṣẹ̀ wa jù wá bá ṣe dájà àwọn tó ṣẹ̀ wá ó ti yẹ yín bẹ́yẹn because tó bá jẹ́ pé àwọn pastors ń ṣe right thing àwọn ọ̀rọ̀ kan tó ń jáde lónìí kò ní jáde wọn ò ní drag wọn mọ́ and people will not continue ọlọ́run ilé ìdùnmọ̀ rẹ̀ ń gbọ́ àwọn ẹni tó burú jù ní orí social media yìí ẹ̀sà board tó ya wèrè jù ní gbogbo Facebook yìí ẹ sábà kò lè kojú mi táwọn èèyàn bá sọ ọ̀n bá support ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ if people don support ah, she cannot face me because I carry a big God kálí mọ̀ pé I'm not afraid of anybody I, I'm afraid of God, but I will never be rude to people. If I'm rude to anybody, the person has molested me. The person has damaged a lot of things about me, about my family, about my career, about my colleague. That's why tí màá fi bínú sí ẹni náà so ti yín mi ò kì í rude people call me mugu i'm not a mugu àwọn mi tó máa ń wò mí bí mugu mo gbọ́dọ̀ yálà ja yín lọ àwọn ẹlòmí tó máa ń wò mí bí ọ̀dẹ̀ the anointing that i carry is the grace is more than some people tí àwọn ẹlòmí nínú wọn bá gbé grace mi wọn ò ní wà bẹ́ẹ̀ yẹn tí ẹ bá jẹ́ grace of God upon me i won't be alive today because èmi ti wà níbi tí ó jẹ́ pé gbogbo ẹbí àti ará gbogbo ènìyàn gbogbo ẹnikẹ́ni tí mo ṣe dáadáa fún láyé ni wọ́n rà láti lè dojú ogun kọ mí kí n bá lè mọ̀ rò pé ilé ayé yìí kò sí nǹkan kan ipe ọlọ́run kórìíra mi débi pé àwọn tó ń ṣoògùn tí àwọn pastors àtàwọn babaláwos àwọn tó ń ṣoògùn bí rẹ sábọ̀ lórí social media mi ò jẹ́ lọ́sẹ̀ tó máa ní wọ́n disrespected mi ò kò bọ́ mi ó dẹ̀ ṣe burúkú fún mi mi lè honour ẹ̀ if anybody said to me to respect people I don't want to respect by fire by force the Lord will destroy them he will expose such people and he will reject them yes Pastor Olukoya with due respect sir ẹ wo thirty naira ní àwọn tó ń tú kìíní ṣe mi mọ̀ bóyá wọ́n ń try láti dẹ wọ́n láti dán wò ní ṣá let me wait for them ó ti dún lẹ́ẹ̀kan náà bóyá àwọn tó àwọn tó ń tú wọ́n ń ṣe kìíní káàkiri anytime yeah maybe they are around. So it's not my own alone. It's making some uh, sound everywhere. bí yàrá mi ti stọ̀ àbí flat mi ti stọ̀ ó sì ń dó ní kọ́rídọ̀ àwọn tó wá ń ṣinú lẹ́nu. so ní nineteen ninety kí ni náà nineteen ninety. nineteen ninety kí ni kí ni sin yẹn ṣẹlẹ̀ àwọn tí o tí bá rí tí bá rí lè mọ date wedding tí mo ṣe pẹ̀lú prince nígbà yẹn because it's like after be three months tí kíni yẹn ṣẹlẹ̀ tí wọ́n announce ṣe mi pé mo sọ but nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ lélẹ̀ kí n má fi story parí ẹ̀ àmì kí n má fi ẹjọ́ story tí ó pàyàgùdà parí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ I'm going to tell story but let me just my advice Pastor Olukoya should have given that guy compensation àwọn yẹ kó compensate like tó bá tẹ̀ pé ó jà wọ́n lólè ní tòótọ́ tó organize ọlọ́run ni ò jẹ́ kó pa wọ́n àwọn ọlọ́pàá kọ́ ló máa ń gba pásítọ̀ là torí mo rántí ọjọ́ kan tí mo sọ ni pé Canada government should try to that some people are after me they should protect me mo rí pé sísá Ṣadé. Si wọ́n tag mi ní page sitashade tá ìyàwó wọn wọ́n dẹ̀ kọ gbogbo àwọn verses tó jẹ́ potential níjọ yẹn pé that's their own potential you understand me they can tell me they can tell us that but i'm not a baby in the lord when i comment people when i respect people yes um, because àpọ́nlé lára ń fẹ́ ó ti yé mẹ́yàn so àwọn ọlọ́pàá bọ́n ṣe treat wọn ṣó ti yé yín because I know that tọ́ bá dín gbogbo nǹkan tí ọkùnrin yẹn sọ mo mọ MFM member they can do that they do it gbogbo nǹkan tí wọ́n ní wọ́n wọ́n wá jẹ́rìí èké yẹn wọ́n ń ṣe dáadáa torí mo rántí ní ìgbà tí àwọn obìnrin mẹ́ta kan tí mo ní ìyá wọn ló ní fúláwà kìíní tó wà ní mo ti sọ sítórì wọn rí obìnrin yẹn àwọn obìnrin mẹ́ta nígbà tí mo speak fún pásọ Olúkọ̀yà tán wọ́n wá fẹ́ gbé sítórì ìyàwó wọn wá wípé ìyàwó wọn nígbà tí ìyá ìyàwó wọn àbí ìyá ìyàwó wọn ṣé ìyá wọn ìyá ìyàwó wọn nígbà tó kú wọn wá sọ story báwọn ṣe ṣe flower tí àwọn làwọn decorate gbogbo báwọn ṣe ṣe ọ́fíìsì tí wọn ò san owó pé sàṣàdé band wọn wọn ò jẹ́ kán san owó tó tẹ́tọ́ sí wọn so kíní yẹn ó ṣe bákan to me you understand me and a lot of these people wọ́n ti rí pé wọ́n dọ́dọ̀ àwọn ọlọ́pàá ní nàìjíríà wọn ò rí pé wọ́n máa ń ra àwọn tó bá ti rówó tó bá dọ́dọ̀ lọ́ọ̀yà míì àtàdájọ́ wọ́n máa rà wọ́n tó bá ti rówó now that's why you see àwọn blọ́gà ṣe pọ̀ tí wọ́n wá sọra wọn di legion sórílẹ̀-èdè nàìjíríà ok thank God pé wọ́n ní a fẹ́ padà sí àwọn national item wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ok ní orílẹ̀-èdè tí eh, òfin máa fi lè wà ṣó ti eyín mi yarí fún wọn níjọ́ yẹn lọ́hùn torí pé tí n bá ti sọ tí n bá sọ̀rọ̀ Dr. Olúkọ̀yà dáadáa tí mo bá sọ̀rọ̀ sí sàṣàdé ìyàwó wọn burúkú pé wọ́n sọ pé sàṣàdé ṣe báyìí o wọ́n máa sọ fún Ọlọ́run pé ṣé a sọ fún yín pé Auto Bola yẹn she is not reliable if you are scissored if you are evil if you are chameleon I cannot be easy for you I will not be bí mi ò ní dàbí adágún I will be mi ò ní èmi gan bó bá ṣe ló jẹ́ sísà tó mo pariwo mọ́ wọn ní ọjọ́ náà mo dẹ̀ expose wọn síta àwọn those people àwọn obìnrin mẹ́ta yẹn i expose them wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ àwọn blogger mi so àwọn nǹkan tẹ̀mí fi yàtọ̀ nìyẹn and gbogbo àwọn bloggers yẹn tó máa rí pé Auto Bola kò ń bẹ́ẹ̀ anybody ṣe torí pé ó ń jealous mi ò jealous ẹni bullshit mo lè sọ pẹ̀lú ẹnu mi mo lè sọ with authority nínú mi kò sí tẹ̀mí ṣe nínú ayé yìí ẹ́ kì í ṣowó pé àfúnyàn lówó hmm tí mo ti ṣe nínú ayé ìyà tí mo là kọjá kò sí kọ̀ọ̀kan nínú wọn tó là kọjá kó tó wá sórí social media kò sí kọ̀ọ̀kan nínú wọn tó là kọjá àǹkẹ́yàn dẹ̀ máa ṣàlàyé ayé kẹ́nìbọ̀dì máa sọ̀rọ̀ sí kó tún máa support àwọn tó ń ṣèkà yẹn I will not support it ṣé ẹ mọ̀ pé pastor Olúkọ̀yà of recent tẹ́ bá wò wọ́n I will share him even kì í má ti gba àdúrà yẹn I tell you some prayer mi ò kí ń gbà Bible lélẹ̀ Bible rẹ̀ but I will use it to honour him Some prayer, I will not pray it. I will not even read it. But on, when I praise it on my platform, a lot of people will come and watch. And they will come and also pray it. Ṣó ti yé yín? Kò ṣe pé àdúrà yẹn but mo máa pọ́n wọn lé because ọjọ́ tí èmi gbàgbọ́ but ọ̀rọ̀ yẹn náà bí mo bá sọ pé kò yé mi many of it yé mi o torí mo mọ gbogbo nǹkan tí wọ́n ṣe fún mi gbà yẹn náà tí mo mọ pé àánú òjò sọ fún wọn àti wọn àwọn èèyàn ṣe tẹ̀lé mi káàkiri bọ́dẹ̀ ṣe ni wọ́n ṣe fún ọkùnrin yẹn exactly tí wọ́n ní wọ́n kó ìbọn síwájú ẹ̀ tó ní kó ń pa nítòótọ́ ó lè fẹ́ jalè àbí kó jẹ́ pé wọ́n fẹ́ jí owó torí mo mọ̀ ń gbà yẹn ní MFM ní ẹ̀dọ̀ ní ọlásùnbọ̀ yẹn tán bá tàwọn ushers tán bá ti gbowó tán wọ́n lẹ́nu lómi máa darapọ̀ mọ́ church kò ń jẹ́ usher á gba owó jọ tó bá ti gba owó jọ yẹn á wá gbé owó yẹn lọ ṣó ti nínú nínú MFM ọlásùnbọ̀ ọlásùnbọ̀ so tán bá ti dé announcement many announcement ló máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ but èmi mi ò jọ anything ní MFM off ti bí mo kí tó kò mbẹ mi kàn mi enjoy anything mi enjoy anything ìgbà tá a dé pé bóyá mo wà lára àwọn prayer warrior mi enjoy anything like ó ti yé mẹ́yẹn mi ìfara mo i'm still my christianity my mo ṣe ń sáfọ ọlọ́run mi o i pray i do everything but mi ò fi ara mi púpọ̀ sí iṣẹ́ iṣẹ́ ti understand so bí wọ́n ṣe sọ pé wọ́n plan tó sọ pé wọ́n ní kó kó bọ̀ síwájú bọ̀bọ́ yẹn tí wọ́n organize láti lè rí evidence against pásítọ̀ yẹn ẹ̀mí ọmọọṣẹ́ wọn yẹn wọn nǹkan tí àánú òdògan ń ṣe fún mi South Africa nìyẹn ṣe rántí pé mo sọ wípé wọ́n ní kó lọ arrest mi ní ẹ̀mẹ́ta pé tó bá ti arrest mi lẹ́ẹ̀mẹ́ta wọn ò ní fún mi bẹ́ẹ̀lì mọ́ thank God pé kò ń ṣe nàìjíríà tó bá jẹ́ nàìjíríà ni àánú òdò ti fẹ́ dẹrù lé mi lórí nígbà yẹn ọ̀rẹ́ dẹ̀ ni àánú òdò àti olúkọ̀yà ọ̀dọ́ olúkọ̀yà àtàwọn ọmọ ọjọ́ àmì àánú òdò àti àwọn ọmọ ọjọ́ ẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ olúkọ̀yà bàdó ṣùgbọ́n mo máa ń rí wọn papọ̀ ìgbà tá a ṣe inauguration wọ́n máa wá nígbà tá a ṣe revival kan tó ṣe inauguration yẹn àwọn ló wá preach like how many days ní church wa àwọn ló wá ń preach but ó máa ń surprise mi pé ah, àwọn èèyàn tí wọ́n máa ń bára wọn máa búra wọn wá dẹ̀ tó máa bára wọn ṣeré it's not my business ṣe ọ̀nà sam ṣe rí exactly bí mo ṣe sọ pé àánú òjò ṣe fún mi tó ní kó máa report mi ní police station táwọn ọlọ́pàá bèèrè lọ́mi pé kí ni mo ṣe mo ní mi ṣe kankan èyí tó dùn mí dùn bẹ́ẹ̀ òun náà ni ọmọ mi ní ọjọ́ kan tí wọ́n gbé ọmọ mi pẹ̀lú mi sínú black man mọ́tò ọlọ́pàá ní South Africa ọmọ mi bébì mi òun ló wá mú fọlọ́pàá kan ní ọjọ́ yẹn ó ní what do you do to these people mo ní mi ò ṣe kankan ó ní they said they should be reporting you they dey reporting reporting you wọ́n wá fi sí ẹ̀sùn tó lé ńgbà yẹn ní South Africa was intimidation intimidation is like a threatening of life If you don't know the meaning of it today, intimidation is like a threatening of life. Like they are lying against me that I'm trying to kill them. You understand me? Exactly What wọ́n ṣe fún ọkùnrin Simply because ó ṣe Ashiri, àṣírí pásọ̀ kan tú. Pásọ̀ yẹn wá jẹ́ criminal. Kò wá fẹ́ kí bóyá kó fẹ́ kí àwọn èèyàn support òun kó ba lè ó wá tètè attack this Fẹ́mi of eighteen this of Fẹ́mi you understand me in tí àánú òjò ṣe gangan nìyẹn ó máa ń sọ fún mi tó bá ti rí mi báyìí pé ah, sísá bọ́lá ṣé ẹ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa fún àwọn èèyàn báyìí mo ní mi ì sọ ọ tí ìbá jẹ́ pé ó ń tọ́ṣọ̀ mi ó ń disturb ayé mi tó fẹ́ kí n kú mi ì ní sọ fún yàn but àwọn ló máa tọ́ṣọ̀ ẹ títí títí tó máa fi bẹ̀ sí sọ̀rọ̀ nípa wọn ṣé wọ́n bà wọ́n jẹ́ báyìí wọn bá ọmọkùnrin yẹn ó lè ó lè kókó tó bá kódà kó jalè ẹ tó bá jẹ́ pé ó jí owó plastic tí ò ṣe pé ó gbébọn sí pásọ Olúkọ̀yà lórí tí ò dẹ̀ ṣe pé ó gbé ìbọn sórí àwọn èèyàn kan tó ti pààyàn gan kò yẹ kó tó bẹ́ẹ̀ mo rí báyìí mo sunkún lánàá mi ìlẹ̀kúrọ́tọ̀ yìí mo ti àwọn ìkànnà pẹ̀sìn tẹ́ bá wò mí látànà mi ò ṣe ẹ̀wọ̀n mọ́ àmọ́ mo ṣe rí mi ò ṣe ẹ̀dọ́pọ̀ olùkọ́yà láti àná to God who made me I cried I was crying that oh God are you telling me that Pastor Olukoya is also part of the things tí àánú òdò ṣe exactly bó ṣe ṣe fún mi nìyẹn. nínú ṣọ́ọ̀ṣì yẹn náà àwọn ọmọkùnrin obìnrin tí mo sọ tó jẹ́ ọmọ yíbò mẹ́ta yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wọn ò lọ́kọ mi lè sọ pé wọ́n ti lọ́kọ báyìí gbogbo ìwé ayé ìnú ọkà torí ẹ̀ tó bá rí ọkùnrin kangan tó fẹ́ fẹ́ àwọn pásítọ̀ wọn tún máa ń da lérú wọn máa ṣéǹjì má ìdààmú èèyàn against you wọ́n lè léegun kan bá ẹja ta lè gun bájà àánú òjò á máa sọ of recent let me tell you àbúrò last born àánú òjò ó ní kí cover òun màmá àánú òjò ló sọ fún mi pé màmá òun kú mi ò kọ́kọ́ mọ̀ pé ọmọ yẹn ti wà ń bìbà dáre ó ti ẹ̀ pè mí lórúkọ mo lé mi tó ẹ̀ mo ṣe jáde lọ́jọ́ sunday yẹn pé èmi àtàntí ẹ̀ bùnmi lẹ́gbẹ́ àánú òjò jù mí lọ díẹ̀ èmi àti bùnmi lẹ́gbẹ́ ó ti yé ó pè mí mo ní ó ní má rìkọ́ọ̀dù òun bọ́ mo rìkọ́ọ̀dù gbogbo nǹkan mo béèrè question lọ́wọ́ ẹ̀ mo ní ṣé nǹkan tí mo sọ nípa pa àánú òjò ṣẹ́rọ̀ ni mo pa ó ní ìparọ́ ni wọ́n ṣe the same thing fún mọ́mi wọ́n ṣe the same thing fóun ayé tí mi mo bá bẹ̀rẹ̀ sí ìmájí ayé mi pé àwọn obìnrin tó wá níjọ́ yẹn tó wá níjọ́ yẹn àwọn boys yẹn wọ́n tún wá close ẹmọ kankan tó jẹ́ kórìmì tó wá gbóná gbà tó wáyé pé wọn tó wá sọ pé wọn mọ Pasuma kò ní dùn mí àwọn ladies yẹn gbogbo ìwé ni wọ́n kà bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ mọ wọ́n bọ́ mọ bàbá bàbá former president wa kí lórúkọ bàbá yìí bàbá um, tó wá látàbẹ́kúta yìí mo ti gbàgbé orúkọ ẹ má bínú sáà ṣẹ́tún sáà wọ́n sọ a lot of ọ̀rọ̀ but despite that mi ò fẹ́ jáde fún wọn tán but nígbà tí mo gbọ́rọ̀ ọmọkùnrin yìí exactly bí àánú òjò fẹ́ ṣe fún mi ni because ó bí ni pé secret tó wà between us kì í má sọ jáde píṣà tó bá lọ́wọ́ mi ló gbé lọ lé olóògùn ní ní ìmọ̀lé olóògùn tó gbé lọ pọ̀jù lé olóògùn ló gbé lọ bible rèé. ìtí ìtí àánú òjò ní ṣọ́ọ̀ṣì àánú òjò ní sèǹtì náà ti kọ́kọ́ sọ fún mi mọ́mí ẹ̀yẹn bó kó tó di pé àárín màmí àti màmá mi dàrú bẹ́ẹ̀ ni mo sọ àwọn people in majority of them wọ́n ń yalé ológun sẹ́mi pé mo tún sọ̀rọ̀ kan ní ẹ̀pẹ́ ipe pásọ̀ tó wà ní ẹ̀pẹ́ yẹn ọmọ kogi ni ó pupa báwo fine ìyàwó ẹ̀ sì wà ní grammar school ìyàwó ẹ̀ ti teach ó wà náà àwọn tó di ogun mọ́ mi ní ẹ̀pẹ́. yes pásọ̀ olúkọ̀yà nítò wọ́n máa fún ọmọkùnrin yẹn lówó wọ́n gbúdọ̀ fún lówó ni tó o bá fún lówó èmi máa wà mú máa blog wọn kò dẹ̀ sí wọ̀kọ̀ tó máa ṣe mí bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa fún lọ́wọ́ ni wọ́n máa compensate ẹ̀ wọ́n máa compensate ẹ̀ ṣé tó bá fẹ́ máa wọlé tí pásítọ̀ nàìjíríà ń jà gbogbo ìjọba tó wà ní orílẹ̀ èdè wọn àpagbo pásítọ̀ nàìjíríà ni bẹ́ẹ̀ mo sọ fún yín ṣé tó bá ń padà lọ́bọ̀ fúnra wa wọ́n ń gbowó wọn sọ kọ̀ọ̀kan padà fún gọ́ọ̀mẹ̀ntì wọ́n àwọn majority of them àwọn ló ń kọ́ gọ́ọ̀mẹ̀ntì wọ́n ṣe máa jalè tó ṣe máa bọ̀ orílẹ̀ èdè jẹ́ they are part of our problem bí àwọn babaláwo ṣe ń pààyàn ni àwọn pásọ̀ ń pa èèyàn sáyé náà ń pa wọ́n sọ̀run làwọn àfáà náà ń pa èèyàn sáyé náà ń pa sọ̀run kí ló dé kí nàìjíríà ṣe fún àwọn religious àti gbogbo ẹ̀sìn mẹ́tàtà yìí kí ni wọ́n ṣe bọ̀ tí ibẹ̀ kọ́ là ń lọ sìn ní tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo listen mi ò nídìí láti play ẹ̀wọ̀ ẹ ti rí o èmi ṣe ẹ̀rí lánàá ni mi ò gbọ́ kẹ̀sì yẹn rí mo block mọ̀rin tó torí pé mo mọ̀ ọ́ mo ní Olúkọ́yà is my person báwo dẹ̀ ló ṣe jẹ́ pẹ̀sì mi o ni mo pe mọ́mì mi mo pè lẹ́ǹkan ìjọ tí mo kọ́kọ́ lọ sọ́dọ̀ olúkọ̀yà bí mo ṣe dọ́dọ̀ olúkọ̀yà gbàtí àánú òjò ń wá láti lé mi kúrò ní ṣọ́ọ̀ṣì lẹ́yìn tó ti use mi tán tí ó ti gbowó lọ́wọ́ mi tó ti gba píṣọ̀ lọ́wọ́ mi kì í dẹ̀ ń mi nìkan ló gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n pe àǹtí kan báyìí wọ́n pe Deola ìkan ya wèrè mẹ́ẹ̀ wọ́n pe Mojí àwọn kẹ́mi ẹgbẹ́ yọdé yẹn títí lọ́la rárá iṣẹ́ wọn àwọn kí lorúkọ ẹ̀ Bukky Ajibọdún ara iṣẹ́ mi lẹ́dì kan báyìí náà sí wọ́n nìyẹn ti kú àwọn evangelist oríṣiríṣi tó ti lò fún tó máa kú dànù ẹ̀ kí lórúkọ ẹ̀ oríṣiríṣi nígbà tí mo dé Ṣọlá wọ́n pọ̀ rẹpẹtẹ nínú ṣọ́ọ̀ṣì yẹn tó máa so mọ́lẹ̀ bó ṣe wà náà nìyẹn this is not good o to be sincere màmá yẹn mo gbọ́ gbà tí mo gbọ́ ti màmá yẹn bí tó ti ń sọ̀rọ̀ a àbíyamọ ṣe mí ọmọ màmá yẹn méjì ló sàvù Dr. Olúkọ̀yà ọmọ màmá yẹn méjì ló sàvù Dr. Olúkọ̀yà olè ṣé kí n sọ fún yín gbogbo chọ́ọ̀chì tó wà nàìjíríà ló ń ja olè gbogbo wọn pátá torí tó bá san owó ńláńlá owó nàìjíríà gọọmẹ̀tì táwọn pásítọ̀ bá san àtàwọn ìfáyẹ àwọn àmì láwọn pásítọ̀ tí àwọn governors àwọn commissioners àwọn ministers àwọn senators gbogbo náà sọdọ mẹwàá àtọrẹ fún wọn wọn ò dẹ̀ ní sọ̀kọ̀kọ̀ padà fún ìjọba everybody wọ́n make owó àwọn wọn ò dẹ̀ make any apart from school wọn ò make any other thing fún orílẹ̀-èdè nàìjíríà in tí wọ́n sọ yìí in tí mo fi ń gbèjà pàṣẹ olúkọ̀yà títí dè ní thirty naira tó ń fún mi nígbà tí wọ́n sọ wípé tí mo kú òní ọ̀dọ̀ àánú òjò tí mo ń wá ṣọ́ọ̀ṣì tí mo fẹ́ lọ tí ó ti ń gbóná fọ́lọ́run mo mo láìkàdúrà mo dẹ̀ sọ bí wọ́n ṣe pè mí ẹni tó invite mi lọ sí church yẹn ó ṣe wá yé mi pé gbogbo ẹ̀ pátá sí arrangement ni ẹni tó invite mi sí church yẹn mo ní church sí pele mo ní ọ́fíìsì sí pele wúrà that is my shop lẹ́yìn tí mo kó lọ́dọ̀ mọ́mì mi ṣó ti yé tí mọ́mì mi lé mi gbà yẹn kò ṣẹ̀yìn ó ti yé mi gbogbo ẹ̀ pátá náà kò ṣẹ̀yìn wọn torí gbogbo wọn ń gbà yẹn náà ló ń dá sí kì í ṣe olùkọ́yà omi tí ìlọsọdọ ọ̀dọ̀ olùkọ́yà ń gbà yẹn ọ̀dọ̀ olúkọ ọ̀dọ̀ àánú òjò gbogbo àwọn church member àwọn pátá àtàwọn boys yẹn pátá ni wọ́n wá sọ́dọ̀ mi bí ajẹnu bí kòkòrò báyìí ni wọ́n gbogbo pátá ni mo máa ń náwó fún ìyá wọn ìyá wọn tó ń lò ti kú yẹn màmá yẹn wọ́n sọ pé a máa sọ a ní wọ́n máa jẹ ẹ́ gbé ni o a ní ilé mẹ́ta ló ń kọ́ màmá yẹn ló jẹ́ kí n mọ̀ pé ilé mẹ́ta ló ń kọ́ sẹ́kọ̀ọ́ yìí ìyí tó ń tà láti wọ̀ sí Maryland nítorí wọn wọ́n gbà tán nítorí àánú òjò àwọn pásítọ̀ sí ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n máa wá sínú ilé bàbá ẹ̀ ni wọ́n wá sí ṣọ́ọ̀bù mi wọ́n á jẹun jẹun jẹun wọ́n á tún gbowó lọ mò ń sanwó skul gbogbo àwọn ọmọ tó kó sọ́dọ̀ àánú òjò tó yẹ kó máa tọ́jú tí ọmọ ọmọ ọmọ tí mo lọ sọ pé àbúrò délé òjò àbúrò àánú òjò tó wá láti wọ́n dáre mi mọ̀ pé Canada ló wà ó lóun ti wà ní Canada láti six years so ó ń gbọ́ mi ìyàwó ẹ̀ máa ń gbọ́ mi mo kàn ń pẹ́ ọjọ́ tí mo jáde yẹn ọmọ ànímọ́ mo ní voice note yẹn yes bọ́tì tó bá yánsọ ọmọ sọ pé wọ́n bá ti wọn jẹ́ kò sẹ́nìbọ̀ tó ń bá tẹ́nìbọ̀dì jẹ́ gbogbo nàìjíríà ò dá àwọn èèyàn ń sánlé gbogbo àwọn pásọ̀ nílé lóko àti babaláwo iṣẹ́ wọn kàn yàtọ̀ síra wọn ní system of killing ṣé ọkùnrin ẹṣẹ́ wọn ti pásáyé tọ́lọ́wọ̀n bá ti tí ìbá jẹ́ kọ́lọ́run tó dá padà ṣé kò ti ní kú wọ́n yìnbọn fún gbogbo tọ́ṣọ̀ tán fún láyé ó tún wá jáde ìjọba tún sọ pé kán sanwó pásọ olúkọ̀yà ẹ̀ tún fún lówó ṣé owó yẹn ni tẹ́ bá fẹ́ fún twenty million lọ́jọ́ kan ẹ máa fún náà mo mọye tí àwọn mo mọye táwọn tó wà náà wọn ọmọ ṣọ́ọ̀ṣì yẹn tó fi ń prep káàkiri tẹ́mi bá give a damn tí mo fẹ́ blog ìyàwó yín tí mo máa blog yín àtàwọn tó wá lá ṣọ́ọ̀ṣì yín wọ́n máa fún mi ní ten million ní ṣọ́ọ̀ṣì àwọn ọmọ ṣọ́ọ̀ṣì yẹn bible lele they give me money I reject it because I don't want to blog Sister Shade torí kò ṣojú mi ànígbà tó ń bá lọ sí kóòtù tó ń bá lọ sọ́dọ̀ lọ́ọ̀yà tán ti jẹ́ pé ẹ ti wà ń gbogbo bẹ̀ ẹ ti mà ń ẹ ti ẹ ti má tẹ́ everywhere ẹ sọ fún mi ẹjọ́ sà báwo ni àwọn yẹn ṣe máa rí justice ṣé wọn ni máa lo blogger lórí social media wọn ní sọ pé ẹ jókòó sínú òyìnbó o àáfù yín lówó o ẹ má máa gbádùn bẹ́ẹ̀ o kẹ́ ṣá máa bá a blog wọn lé báwọn ṣe ní sọ they now turning people to bad people terrorists on social media like that èmi reject ni now mo reject ẹni now bàtọ́ ti kọ́kọ́ wọlé sí abẹ́ ni. I reject all the apology all the gbogbo nǹkan tó ń fẹ́ mi pátá I reject it kò ṣe pé bóyá mi nídìí owó torí ẹ̀ lẹ́nu mi ṣe gbọ̀rọ̀ lónìí. táwọn ọkùnrin yẹn tó bá jalè ó ti yé yín àwọn èèyàn ń jalè ṣe bó lè ní àánú òjò jà mí lẹ́yìn tó jà mí ló lè yẹ mo tún ti rí mo tún ti sọ̀dá mẹ́wàá fún un àánú òjò jalè gbogbo pásọ̀mù yẹn mẹjọ́ tí ló ń jalè tá a bá tún gbowó tá a bá tún rówó a tún fún wọn lówó àánú òjò tún ní gọ́ọ̀ tó tún tọrọ owó lọ mi ta ló pa bàbá ọmọ mi náà nínú nínú gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí ẹ kò wò bó ṣe máa bò bá tiẹ̀ eléyìí olórí tí a mọ̀ pé ẹlẹ́mìí ẹlẹ́mìí èṣù eléyìí tá a sọ pé ẹlẹ́mìí kiri kan àmẹ́lẹ́mìí ọlọ́run àmẹ́lẹ́mìí gẹ́ṣà àmẹ́lẹ́mìí anybody gbogbo nǹkan máa dáwọ́ ogun tiẹ̀ báyìí ni simply because of one story or the other tí wọn ò ní fẹ́ why wọ́n so pé ó sọ pé pa yín kò tí ì pààyàn náà doctor àwọn èèyàn kọ́ ni wọ́n pọ̀ ọmọ wọn ọmọ bàbá adébóyè kan pààyàn wọ́n pa ni náà ó mú bọ̀ kí ló fẹ́ ṣe sí ọmọ ẹnìkan ni wọ́n pa lẹ́nu dọ́mẹ́ta yìí yẹn mi nìkan wọ́n pààyàn mi sọ̀pọ̀tà wọ kíláàsì o wọ́n pa ńgbà tí mo rí pé wọ́n máa tún gbẹ̀mí ẹ̀ tí ò bá dákẹ́ mú sọ pé ẹgbẹ́nu kúrò ń bẹ kọ́ máa tún lọ gbẹ̀mí yín mo kàn fi ń sọ̀rọ̀ ní pé ṣèbí wọ́n ní kọ́ńdárìjì pásítọ̀ kan kọ́ ló jáde níbàdàn àbí mo ló dúró wà ló di CAC lọ́nà ti ní branches ní mẹ́wàá ó ti di jí àmì general overseer tí ó náà ni lọ́nà ń pa ìyá òun òun ló pa bàbá ló pa gbogbo ẹbí ẹ̀ tán ó wá ti tán lòun ní pásítọ̀ wọ́n dẹ̀ tún ọ̀dẹ́ ni àbí ní ayọ̀ babalọ́lá afẹ́ babalọ́lá ẹ̀ náà kan ni àmì ní àmì seminary school kan náà ní tó jẹ́ CAC kan ló ti lọ school ló ti ṣe ló ti lọ fún seminary yes eh, kí ni afẹ́ babalọ́lá kí ni yẹn náà ni ní alákejì yẹn náà kan ni ṣe bó pààyàn mẹ́ta gbogbo ẹbí àtàrà ẹ̀ ló pa tán kan tó wá ṣe ẹjọ́ sà pásọ Olúkọ̀yà kí ló dé tí ẹni yìí tó fi gbé yín wá sórí títì wọ́n ti wà lórí sítórì yẹn láti bẹ̀rẹ̀ kí ló tẹ̀lé fún láti jọ ìtẹ́ fi wà ní ó ti gbé wá sórí ibẹ̀ yẹn ó ti lọ sí court ó ti di ọ̀rọ̀ mídíà tó lòun ti gbé sọ́rọ̀ ọmọrin mi ò rí rí mi ò gbọ́ rí mo ṣe gbọ́n sì ni mi ò dẹ̀ lè gbọ́rú ẹ̀ kí n support yín pé ẹ má fún lówó no torí gbogbo bá yẹn tí mo máa ń ègé sí ẹ̀mọ́rin ni pé Maureen àwọn story kan wà tó máa gbé tí ò jẹ́ níhùn ìtì bá dẹ̀ mọ̀ nípa Maureen ni pé àti pé n tó máa mú kí èmi máa bá wọn jà òun náà ni pé kó máa fẹnu ẹ̀tẹ́ lu èmi kó máa kémi máa sọ tòótọ́ kó máa nírọ̀ ní pupa torí pé àwọn fẹ́ di blogger àwọn fẹ́ gba ohun yẹn lẹ́nu tèmi àbí lẹ́nu àwọn èèyàn kó máa fẹ́ tánìṣì èmi àbí láti sọ kó fẹ́ mú èmi wálẹ̀ kó máa sọ fẹ́mi pé èmi nǹkan tèmi sọ orí kó máa gbogbo wọn gang up against me that's why i'm not supporting them and that's why i'm not loving them and i cannot love them kì ṣe pé mi forgive wọn i'm forgiving them tó bá ní problem lónìí tí n bá ní agbára láti ràn wọ́n lọ́wọ́ mú lè ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n mi lè join wọn mi lè bá wọn ṣeré bìkọ́ ní ìgbà ìpọ́njú la máa ń mọ ọ̀rẹ́ kò sẹ́nìbọ̀ tó fún mi lówó rí gbogbo pásọ̀ wọ̀nyí tí mo ń pariwo thirty naira ní pásọ̀ jí o fún mi ẹ dẹ̀ rí pé mo ti pọ́n wọn ju thirty naira lọ ẹ rí bí mo ṣe ń pọ́n wọn tí màá pé bóyá mo fẹ́ máa gbọ́rọ̀ dáadáa gan lẹ́nu jọ́ mẹ́ta mi kò fẹ́ máa bẹ́ bí ọ̀yà àdùnní tó ń bá wọn sọ̀rọ̀ ń yẹ̀ máa ti dá sí but my spirit is not i'm not bóyá torí nǹkan tó ti ẹ̀ ń ṣẹlẹ̀ ní surroundings mi gan kò jẹ́ kí n kàn dá sáwọn kan you understand me torí ngbà míì tó bá jẹ́ tó bá tí ò bá jẹ́ káwọn èèyàn express ara wọn tẹ́lómi ti fẹ́ kú nínú problem yẹn tó bá kàn lọ sọ wọn máa rò pé ṣe lòun support evil maybe you are supporter of evil i'm not supporting anybody evil sotiye mi ò support Pastor Olukoya tẹ́ bá fún bọ̀bọ́ yẹn ní twenty million fásọ ṣọ́ọ̀ṣì ẹ̀ màmá ẹ̀ ṣàbù yín ẹ̀ sanwó fún màmá ẹ̀ kò ń ṣe pé ẹ sanwó àwọn tó ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì àwọn tó ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn máa sanwó fún wọn nísìn gbogbo ẹni ṣọ́ọ̀ṣì tẹ́nìbọ̀dì bá ti ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì kàn sanwó fún wọn àwọn tó ń bá inú ilé yìí tó bá clean tó bá pè nǹkan wá bá ìbánu ilé wọn máa sanwó kàn máa spay fún wọn lórí salary because it's a cheating tẹ́ ẹ bá cheat wọn tó ṣe ni wọ́n dẹ̀ pé nísìn ó ṣe ẹ̀yẹ mi people are using people like a slave and after slave nǹkan tó bá wù slave lò tó bá ti wù ẹ́ lò fi slave ṣe tọmọkùnrin yẹn bá jà yín ló lè ti yé yín because àwọn èèyàn lè má ti rí fídíò yẹn tí ọmọkùnrin yẹn tó bá jà yín máa play díẹ̀ sí tó bá jà yín ní olè doctor ẹ lè forgive ẹ má jalè mọ́ ó dẹ̀ lóhun jọjọ bẹ̀rẹ̀ pẹ̀lú yín láti èbúté mẹ́ta àmì láti eh, um, odiaba road Odiaba road àwọn tó bá yín bẹ̀rẹ̀ ní Odiaba road yẹn I have another friend that is a police officer tó bẹ̀rẹ̀ pẹ̀lú yín láti Odiaba road yẹn ó máa ń jẹun ní ṣọ́ọ̀bù mi ní Ọbalẹ́ndé tó ń ṣiṣẹ́ ní fọ́sẹ̀ kọta obìnrin yẹn báyìí dúdú ìgbà tẹ́ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ní Odiaba road yẹn I know all the problem that happened to you n sí èsì ẹ̀ṣáà bí mo ṣe ń pọn yín lé tí mo ní sí problem yẹn náà ló lé yín kò ń sí èsì ìwà ayékèdè yìí lè má sí nínú yín bọ̀ tígbà tí wàá dá di ìmùlẹ̀ pẹ̀lú àánú òjò ó lè jó òun ni àbí kẹjọjọ wà ní nítorí kò yé mi click tẹjọjọ wà tó jẹ́ pé irú irú irú nǹkan tí àánú òjò ṣe fún mi ni wọ́n ṣe fún ọ̀gbẹ́ni yẹn ó dẹ̀ sọ pé wọn ò ní forgiveness ní MFM kì í ṣe MFM nìkan majority of pastors sí wọ́n bìlì pé wọn ò ní forgiveness téèyàn kan bá ti come across there tó kàn ṣe nǹkan kan fún wọn máa ń parapọ̀ pa èèyàn náà ẹjọ́ ẹni tó bá parapọ̀ pa ènìyàn ẹ̀yin ò kàn dún bú ẹ yẹn ni ṣùgbọ́n ẹ bí àwọn èèyàn kan bá yín tọ́jọ́ ẹ̀ pa are you kí ni bíbélì sọ ó ní ẹ̀yin kò gbọ́dọ̀ pa ènìyàn ẹ sì gbọ́dọ̀ tẹ́ ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ ó ní ẹ dáríjì wá bí bàbá wa ti ń bẹ lọ́run ó ní our father at in who art our father who be thy name thy kingdom come eh ó ní forgive us our trespasses as we forgive those who trespass against us. Lead us not into temptation. Of recent, I'm not, I'm just, I'm mokori, pay people and be forgiving people. Tell you, eh, keep pardon, bàbá for once. Bàbá yẹn dẹ̀ sọ a lot of people tí wà no trouble bẹ́ẹ̀ tó ti ṣe yín, tó wà ní problem. Pastor Olúkọ̀yà, ẹ jọ̀ọ́ due respect, Lord orí, gbogbo nǹkan lẹ Shubo. jù wá lọ. Ṣùgbọ́n, ẹ rántí ẹni tó pè yín o, tó bá jẹ́ tẹ́ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ fún bàbá tẹ́ẹ̀ ń ṣiṣẹ́ fún bàbá God he said you should forgive those who have sinned against you and our battle and um, our I mean we are not fighting against flesh and blood that's what you are teaching us against principality the rulers of darkness and our battle belongs to God that is going to fight for us kí ló dé tí gbogbo àwọn MFM member mi ò fẹ́ sọ pé ìyìnlẹ̀ ṣe báyìí bọ̀ tí ọmọkùnrin yẹn sọ pé òun wá síwájú yín àti ìyá wọn náà di ẹsẹ̀ yín báyìí wọ́n dẹ̀ ń sọ pé ọlọ́run olúkọ̀yà ṣàánú fún wọn ẹ dẹ̀ kọ̀ pẹ̀lẹ́kún lódùn wọn ẹ ṣàánú fún wọn pásítọ̀ olúkọ̀yà mo mọ̀ pé nígbà yẹn náà gbà tẹ́ ti sọ fún mi pé má má rí prince tí mi ò dẹ̀ fẹ́ prince tí mo kọ̀ ẹni pé bẹ́ẹ̀ ni ẹ sọ fún mi it's not your husband and I mo ṣagídí jọ́nà because èmi máa ń bold mo ní àmọ́ ṣagídí ẹ dẹ̀ sọ fún mi wípé kí lọ́ máa pray ẹ wá bẹ àwọn committee sí mi àwọn kọmitì yẹn visit ilé prince lẹ́ẹ̀mejì ní gọ́mẹ̀ kọlẹ̀jì ibẹ̀ yẹn ò dúra fún mi but tí kò tí mo fẹ́ sọ rèé ọjọ́ tí mo wá fẹ́ ṣe wedding ẹ kó mi pọ̀ pẹ̀lú gbogbo àwọn abirùn ni gbogbo àwọn tó ní arọ lẹ́nu ọjọ́ mẹ́ta iná ọmọ ṣe máa kó gbogbo àwọn tó bá fọ́ lójú àwọn arọ mi ò sọ pé èèyàn kan ni wọ́n èèyàn ni wọ́n bọ̀ tì kí ẹ má máa tàgbé pẹ̀lú yẹn tẹ má máa kọ́ àwọn èèyàn tó bá da pẹ̀lú àwọn èèyàn kan bẹ́ẹ̀ ṣe ṣe fún mi nìyẹn ànígbà yẹn mo dẹ̀ believe pé yes you are fighting for àánú òjò àánú òjò kẹ̀dẹ̀rẹ́ is not married àánú òjò ìyá ìfúnra rẹ̀ ló sọ fún wa pé ó tún gbé mi lọ sọ́dọ̀ bàbá bàbá kó má gbé mi lọ mọ́ àwọn náà ti lọ bá Jésù sìn ó gbé mi lọ sọ́dọ̀ bàbá bàbá bàbá bàbá bádáre bàbá ní kí kó n ṣọ́ọ̀ṣì ó ní ṣọ́ọ̀fẹ́ kúrò ọmọdé mo ní lórúkọ Jésù mo ní mi ní kúrò ọmọdé ó ní kúrò mi tó wáyé mo dẹ̀ kúrò níbẹ̀ owó tí ń gbà mí tí wọ́n bá pè mí sí ṣọ́ọ̀ṣì yẹn tí wọ́n bá tún pè mí pé kí n wá máa tún lọ tí n bá tún lọ kò ní fún mi lówó tó lóun fẹ́ tó fẹ́ fún mi owó mi dẹ̀ ní kì owó ẹ̀ kí lẹ́yìn pé mo tọrọ owó lọ́wọ́ wọn màmá wọn fúnra wọn wọ́n sọ fún mi but n gbogbo àtẹ́fí sọ̀rọ̀ yẹn náà mi ò kì ṣe novice but mo kàn wí pé you see things at time you believe as you o gbọ́dọ̀ sọ fún gbogbo fún èèyàn pé gbogbo nǹkan tó ń sọ àbí nǹkan tó bá ṣe tí ò láì lo rí àbí lo mọ̀ but i know all this pé ẹ fẹ́ jà fún wọn ọjọ́ tí mo dẹ̀ dére mo fẹ́ sọ story bí mo ṣe wá sẹ́mi fẹ́mi ìgbà tí àánú òjò sọ pé a máa sọ ìrun báyìí lórí pulpit ni ìyá ẹ̀ náà bí ìyá ẹ̀ náà ṣe bá máa gbé mi káàkiri inú churches ọ̀dọ̀ bàbá bàbá dára rìṣà náà gbé mi tó wù mí jù tí mo like tí ó jẹ́ pásọ̀ tó ṣe gidi jù wọ́n lè mọ̀ pé wọ́n ní èlò ọ̀tọ̀ pastors lọ́wọ́ nígbà tí míwà ń gbogbo àyẹ̀ táwọn fi gbé mi lọ tí bàbá ọba dàrí sọ pé kèmi kó church àánú òjò náà ti ń ṣe pé kí n kó church lẹ́yìn tí church yẹn ṣe tán ló ti prophesy Some people are going to leave this church after the inauguration. Àwa la kó sí àjọ. Owó mi, a fi bẹ̀rẹ̀ foundation. She ta máa lọ ra. A máa rent ṣíà ń gbáyà dẹ̀ máa ra A microphone. Wọ́n fi mí sí committee. Àwọn èèyàn tó ń sọ tó ń dá owó tó lówó jù church ni. Àwọn ọmọ ilé Ifẹ̀ mélòó ló wà ń bẹ̀ church ni. Àwọn sí àwọn pásọ̀ náà ń da orí Facebook rú gan-an. Irú ẹgbẹ́ yọdé ń ọmọléèfẹ̀ ni àwọn oyè bádéjọ ọmọléèfẹ̀ ni wọ́n ṣe ti yẹyin kọríkọ àwọn tó jẹ́ tó wà nínú finance committee gbà ẹni mò ń sọ yìí o àti tẹ́lẹ̀sì ẹ̀mọ̀ ni wọ́n ta mọ́tò ní Sùúrùlérè níbi àwọn láre ṣítù ọ̀rẹ́ nǹkankan bẹ́ẹ̀ aráàlú ẹ̀mọ̀ ní west alabẹ́ni kí tún lorúkọ ẹ̀ ó dà pé wọ́n fi bọ́dà Túndé náà sí Túndé òní ìyẹn náà ta mọ́tò west alabẹ́ni ọ̀rẹ́ àwọn ìkan báyìí tó gbélé tó gbé ní Canada bíi tọmọ máa fi mí àti àbúrò tẹ́lẹ̀sì yẹn ò ní olórí gidigbo tí ó ń jẹ́ ọlọ́run dáríjì mi ẹ má bínú torí nǹkan téèyàn bá ṣe fún mi ni ẹ má bínú olórí bí orí orí wọn báyìí bí orí olúmọrọ ẹ má bínú sà a prince prince ọmọ ẹ̀fọn alààyè ọmọ ọba ẹ̀fọn alààyè tó ń pè ní prince ẹ̀ eh, lékè ṣòtìyẹ yín mẹ́rin mo mọ̀ pé ẹ̀yin náà máa máa rí mi torí olóòbù kú ni àwọn èèyàn tó pọ̀ wọ́n bá ti tán wọn ní wọ́n máa ń fún àwọn èèyàn wọn ò jù mí lọ lọ́jọ́ orí ṣé ti tó bá dẹ̀ jù mí lọ lọ́jọ́ orí bíyá díẹ̀ díẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ mi tí wọ́n bá dẹ̀ ti mọ̀lẹ́sà ayé mi àbí tó bá ti ṣayé mi yamayama mo ní right láti ṣayé yamayama torí ẹ̀ wọ́n bá ṣe pé àwọn kan fẹ́ sú èèyàn ṣe pé àwọn yẹn ń sìn wọn ní sórí àwọn mòrin àtàwọn èèyàn tẹ́ mọ̀rí but tẹ́mi bá mú ẹ̀rí tó ṣayé mi yamayama tí bá ṣayé yamayama I have the lances for it lances tí mo gbà ní pé ọjọ́ tó ṣayé mi yamayama yẹn wọn ò fún ẹ lancers èmi tí wàá gba lancers láti ṣayé ẹ yamayama ṣó ti yé so life is give and take now a wà nínú committee yẹn gbogbo àwọn tó wà mẹ́yẹn mi ni mo wá tí mi ò wá láti tí ìyá mi ò ta mọ́tò tí bàbá mi ò ta mọ́tò bàbá mi ti kú ṣó ti eyín bẹ́yẹn bàbá mi ti da so mi family mi background mi we suffer but my daddy is a rich man when he was alive okay uh -huh. so then èmi nìkan ni wọ́n gbé síbẹ̀ tí ò ṣe tí ò jẹ́ pé bóyá background mi wà ní church church yẹn all these people tí mo ń sọ fún yín kẹ́mi èmi àwọn kẹ́mi ẹgbẹ́ yọdé bàbá tí ẹ̀ ń ṣe àwọn rapid response kan ni àwọn tó máa ń wọ aṣọ kan báyìí ojú títì i mean highway àwọn ẹgbẹ́ yọdé àmì ẹgbẹ́ yọdé nìyẹn àwọn oyè bá dé jọ ìyẹn wọn ni wọn ní finance house kan ìyàwó ń ṣe má kọ̀ọ̀kan náà ń ṣe má kọ̀ọ̀kan tó lọ ní finance house ó ti yẹ yín mẹ́rin kẹlẹ̀ mọ owó tó ń ní kọ́ríkọ́ ilé yẹn tí yẹn máa ń kọ́ kò kí ń kọ́ less than three three story building pákó ni wọ́n máa ń tà ní oko baba níbi ibẹ̀ yẹn ṣe mọ̀ pé Lagos street ẹ bá ti lọ ẹ mọ bí oko baba yẹn wọ́n ní bẹ́ẹ̀ yẹn sọ́mìlì káàkiri wọ́n ní sọ́mìlì ṣó ti yẹ yín olówó ni wọ́n all these people they are rich people àwọn ti bí náà kẹ̀dẹ̀ rèé àwọn àgbà yahoo tó ti gbé ní Amẹ́ríkà dáadáa ẹ̀jọ̀ ń sáà àwọn gbogbo àwọn bàbá wọn yẹn tí mo ní wọ́n ta mọ́tò ẹ understand so wọ́n fi mí sáàrin wọn àwa kọ́ ṣọ́ọ̀ṣì tán gbà tí wọ́n fẹ́ ṣe wọ́n ti ṣe inauguration tán màmá sọ fún mi gbókò máa tàn ẹ jẹ ni ó máa máa dá ẹ dúró ni kò ní anybody fẹ́ o wọ́n gbé mi lọ sọ́dọ̀ pásítọ̀ mo wá wò pé létà mo ṣe wá ó ṣe yé mi lẹ́nu jọ́ta pé àbí àwọn ló sọ fún màmá wọn kó gbé mi lọ síbì kan tó bá ti fẹ́ tìyàn kan tì wọ́n jáde lẹ́yìn tó bá ti lò wọ́n tán ẹ tó understand mẹ́yẹn mi ò sọ pé bó ṣe jẹ́ nìyàn ṣùgbọ́n anything can happen. àwọn náà ní kí n lọ bẹ́ẹ̀ ni wọ́n máa tọ́sọ̀ mi nínú ṣọ́ọ̀ṣì dárí dáta yẹn àwọn tẹ́lísì bàbá yẹn wọ́n máa ń sọ pé ìwádìí kòkòkòkò mọ́ ẹnìkan bàbá tẹ́lísì yẹn why tó fi jẹ́ pé hey, you be crying because of uh, Anu Ojo money I'm not crying because of Anu Ojo I'm crying the way they dealt with me a máa sọ fún ẹ a lot of people want to marry you you refuse mo ní kò sẹ́ni tó sọ pé òun fẹ́ fẹ́ mi tí mo refuse bí wọ́n ṣe ń lo ìyá wọn náà máa lo gbogbo àwọn olówó àtàwọn àgbàlagbà yẹn just to push you out àánú òdo yes i have the phone number i have the voice note of dare dare is in Canada fúnra rẹ̀ ló ló ló send message sí mi ó dẹ̀ sọ̀rọ̀ ńjọ́ ẹ̀ náà bí pé ó fẹ́ yàbù nígbà tó dẹ̀ sọ tán mo sọ fún wa tó fẹ́ máa sọ̀rọ̀ rudely ní oúnjẹ ẹgbẹ́ náà because mo ti fún lówó rí but màmá náà fún mi bàtà rí mi lè gbàgbé bàtà pọ́pù kan tí màmá fún mi jọ yẹn but mo fún yàrá ìjà mo ná yàrá ìjà owó fún fún fún family wọn àjàjà àánú àánú òjò ni mo sọ. ẹ̀zánilẹ̀ bí àánú òjò ṣe ṣe ni ọkùnrin yẹn ní ó látọ̀dún tó ti di ayé òun tó ti bá ti ṣe wọn báyìí wọ́n máa dà pé ṣọlọ́dà pé bóyá wọ́n fẹ́ fi wọ́n fẹ́ ẹjọ́ ẹtú ayé máa yẹn ṣe pásọ Olúkọ̀yà tẹ́ẹ̀ bá ti sí nínú kílíkì àánú òjò mi ò dẹ̀ trust yín sir yes i'm saying it with my mouth mi trust yín ẹni tó bá fẹ́ fi àwọn àwọn jí òpa lórí social media ẹni tó bá fún wọn kan fún wọn pa exactly tí èèyàn bá ti ẹ̀ tí èèyàn bá ti ní wọ́n ti fún níbọn lẹ́sẹ̀ wọ́n ti gbé lọ sórí mr melambrick tán ní kọ́ lọ sósódò wọ́n ti ṣe many things fún ó dẹ̀ tún ti lọ kóòtù nìyẹn kó tó di pé adájọ́ yẹn wá ṣàánú fún tó ń sọ pé wọ́n discharge ọ̀nàkútẹ̀ kádájọ́ tó discharge ọ̀nàkútẹ̀ ó ti gbọ́ information àwọn adájọ́ náà máa ń ṣe wọ́n máa ń inspect ẹjọ́ fúnra wọn wọ́n ti gbọ́ information pé bọ̀bọ́ yẹn o wọ́n kú wọ́n kú kì í jọ ẹjọ́ ọmọ lẹ́sẹ̀ ni màmá tún sọ wípé ẹ sọ pé kí ọmọ yín ṣèbí yorùbá ni yín tó bá ti wù tẹ bá ti ní kó sọ kó sọ mọ́ra ẹ̀ ọ̀fíìsẹ̀ náà wọ́n máa sọ pé go and say it just say something wọ́n máa sọ wọ́n sọ náà mo máa gbọ́ pé mo mọ́tò yẹ something wọ́n máa parọ́ mọ́ ẹ ọ̀fíìsẹ̀ náà mo kàn ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan lórí social media ọlọ́run you got to be careful or else wọ́n sọ complainer ẹ̀ wọ́n sọ the accused mọ́ ẹ lọ́wọ́ àwọn nǹkan tí àwọn pásítọ̀ wa nàìjíríà tó dẹ̀ ń ṣe lọ́rọ̀ kó gọ́ọ̀mẹ̀tì nàìjíríà ló ń kọjá lọ yìí tó bá ní kí n sọ ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n sọ táwọn pásítọ̀ yẹn tó ń sọ níjọ́sí ẹ́ tí àwọn pásítọ̀ àwọn àwọn tó wá láti ṣọ́ọ̀ṣì ẹ̀mẹ̀fẹ̀ ni tó ń sọ tí máa sọ kò ní favour pásítọ̀ but I won't say that but ẹni yìí tó ti lọ sọ́dọ̀ adájọ́ kódà kẹ má tiẹ̀ mọ́ rí tẹ́ẹ̀lẹ̀ sèvè náà wá tá a jókòó ìgàn a máa jókòó àgbowó offering àgbowó tithes anybody ò fún wa lówó wa là ń fáwọn èèyàn tabarẹ́ni tó wà ní a máa fún wọn ṣe bóun lára àánú òjò yẹn wọ́n lé ń gbà yẹn èmi kọ́ mo lé àánú òjò ń ṣọ́ọ̀ṣì náà ní èbúté mẹ́ta náà wọ́n ló ń bóbìnrin tó tàn dọ́dọ̀ gbogbo àwọn olórí àti àwọn àṣejọba wa àtàwọn ológun àtàwọn tí òṣò ológun I don't want mention name. a lot of these things secrets wà mẹ́sẹ̀ pé wọ́n máa believe pé these people have to die some people have to die because they don't want some secret to be out tẹ bá tọ́ṣù èèyàn tọ́lọ́wọ́ bá pẹ́ nìyẹn náà ó kàn máa vomit ni he will say something àná ọ̀rọ̀ tó bá dẹ̀ ti sọ wá ti di nǹkan tí sọ tí ò ní ṣe a máa tún wá máa halẹ̀ mọ́ ẹ ẹ do you know what you can you can only be forgiving ẹni lóhùn ṣe bí nǹkan tí òun bá ṣe lèèyàn máa sọ. bí àánú òjò ṣe ṣe fún mi exactly bẹ́ẹ̀ ni bọ̀bọ́ yẹn ṣe sọ pé wọ́n ṣe fún un lẹ́mẹ̀fẹ́ gbogbo bàtí wọ́n ń lo gbogbo àwọn ọmọ sí láti máa ṣiṣẹ́ yẹn ọmọ tí ọmọ MFM náà náà ń lò ń bẹ́ẹ̀ ọmọ MFM kẹ̀dẹ́ majority of them are ọmọ CAC ọmọ MFM majority of them are ọmọ CAC pásọ Olúkọ̀yà ṣe CAC ma train ní délé òjò yẹn délé òjò yẹn ìyá àbúrò délé òjò àwọn ọmọ yẹn kéékèèké báyìí nígbà yẹn yẹmi ẹmi kí lorúkọ ṣe yẹmi sí tiẹ̀ nìkan báyìí kúkúrú báyìí wọ́n jọ ìyá wọn báyìí ọmọ yẹn pásọ MFM ni wọ́n fẹ́ náà be about two of them tí délé òjò náà máa lọ ń preach ilẹ̀ mfm dáadáa délé òjò tí mo ń sọ pé mo fún mọ́tò tó lọ pé wèrè pé kó wá ṣe bíi pé òun lòun wo wèrè sùn pẹ̀lú ẹnìkan kò sí kankan tẹ́lẹ̀ kankan lè ṣe fẹ́ mi nothing ẹni tó bá dẹ̀ gbàṣẹ burúkú tó bá tún lò láti tọ́sọ̀ mi níbí ikú burúkú ló máa pa wọ́n dànù. nígbà táwọn pásítọ̀ bá ṣe lé kí ni àwọn tó wà ní àwọn olórin kí ni wọ́n máa ṣe àwọn ọmọ pásọ yẹn náà ọmọ mfm yẹn náà wọ́n gbé iṣẹ́ àwọn obìnrin kan wá fún mi tí wọ́n sọ bí àwọn ṣe mọ ní òfẹ́ sọ̀rọ̀ ni dáadé ẹjọ́ ọba ti fẹ́ ń pò báyìí wọ́n kàn yọ ni wọ́n kàn gbógun ti ni systematically under net wọ́n kàn bà gbogbo ìjọba ẹ̀jẹ̀ ni all the Christians also doing that wọ́n máa ń tìṣẹ́ bí pọ̀ ọmọdé ni wọ́n máa ń ṣòro ẹni hatred ó pẹ̀lú bó ń bọ̀ mi jíde pásọ Olúkọ̀yà mi ò lè sọ̀rọ̀ burúkú sí ẹni mo sọ fún mọ́ mi ẹ ẹ mọ̀ nǹkan tí mo sọ fún wọn mo sọ fún wọn mo ní kó sọ fún àbúrò mi kó kúrò gbogbo ẹni tí bá lè kọ́ mẹ́bi tó gbogbo àwọn tó dé ẹ̀fẹ̀fẹ̀ mi yẹn tí mo kọ́ lọ síbẹ̀ kò sí kọ̀ọ̀kan tí ilé mi náà wọ́n kí mi all of them wọ́n kí mi rárá tọ́pẹ́ mínísítà nínú ẹ̀mẹ̀fẹ̀ mi mo gbé débẹ̀ mi ìdẹ̀ lọ yọ ajú ọ̀rọ̀ ìgbà tí wọ́n gbọ́ pé ẹ mọ̀ pé mo fẹ́ sọ story bí mo ṣe dé ẹ̀mẹ̀fẹ̀ mi game first day tí mo dé mẹ́fẹ̀ báyìí ni pásítọ̀ Olúkọ̀yà ti ń ríran kí ni yẹn ló kọ́kọ́ mo délé mo kọ́kọ́ ń jókòó wọ́n ríran yẹn báyìí fún mi wọ́n dẹ̀ ń sọ báyìí pé wọ́n ní you are here for the first time but nǹkan tó ṣẹlẹ̀ ńgbà ni pé mi ì lè ever mọ̀ pé ó ti wá yé mi pé ẹni tó invite mi gan sí ṣọ́ọ̀ṣì yẹn náà ń gbà náà ẹ́ eh? ẹni tó invite mi sí ṣọ́ọ̀ṣì yẹn àbúrò kẹsìnró kì í ṣe kẹsìnró tó wà lórí Facebook tó ń sọ̀rọ̀ ń sìn o bọ̀ fún bọ́lá lòun náà káyọ̀dé kẹsìnró lòun jẹ́ ṣó ti yẹn àbúrò ìyàwó ẹ̀ ó ní ṣọ́ọ̀bù sí pélé wúrà èmi náà ní ṣọ́ọ̀bù sí pélé wúrà ní pélé wúrà yẹn ìyàwó ọba yẹn kàn tó wàjà yẹn first wife àmì ìyàwó wọn kan ó ní ṣọ́ọ̀bù síwájú báyìí no ó ní no ó ní ṣọ́ọ̀bù sí ẹ̀yìn mi báyìí ni èmi wà ní side báyìí àwọn wà báyìí ọba ẹ̀pẹ́ tó wàjà kó tó di pé ọba tó wà ń bẹ̀ yìí jẹ àwọn oníṣọ́ọ̀bù ní first ní street ẹ̀mí ètò fèsì mi báyìí àwọn olówà ní number one ní ètò face mi báyìí then ẹgbẹ́ tèmi wọ́n pe bọ̀bọ́ kan ní olórin bọ́m̀bẹ̀ lórúkọ ẹ̀ jẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí wọ́n ló ti kú bọ́m̀bẹ̀ bọ̀bọ́ lédì yìí tó jẹ́ àbúrò kẹ́sìlóyè ìyàwó kẹ́sìlóyè ó wà ní number three ṣé ti yẹyin ó wà ní ànádá tó tẹ̀lé mi Bombay another person òun ni ó tẹ̀lé MFM ló ń lọ ó jẹ́ tailor tailor kan náà wà lọ́ndà mi ó jẹ́ ọmọ Mali ọmọ Mali gangan ọmọ ọmọ Somalia now ó máa ń kóṣẹ́ this lady zimba ti wá ń gbàdúrà nínú shop mi ìtẹ̀gbàdọ́ kan wá sọ fún mi ló fẹ́ invite me sí ṣọ́ọ̀ṣì So ti ṣe yín bẹ́ẹ̀ wá bá mi ó lóun fẹ́ invite me ṣọ́ọ̀ṣì pé wọ́n á ṣe power must change yẹn. ní gbogbo ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ wọ́n ránṣẹ́ ẹ má bùbọ̀ ọ̀dọ̀ tó olúkọ̀yà ń bíbá it's a criminal offence on my platform to abuse Emi èmi kàn ń sọ fún wọn I don't like that nǹkan ṣe yẹn bí ọmọkùnrin yẹn ṣe ń tó ti fẹ́ kú tán tí gbogbo family yẹn ti fẹ́ run tí wọn lè compensate ẹ̀ is a criminal ṣe ló dà pé bíi pé wọ́n fẹ̀yàn dájọ́ tó ń wí pé kò gbúdọ̀ rí omi mọ́ kò gbúdọ̀ rí life mọ́ no that's not good n tó ń ṣe fún mi gan lọ́wọ́lọ́wọ́ tán ní kan máa ṣe fún mi Canada náà nìyẹn tí bá ti mú mi fẹ́ wálé wọ́n máa ní don't come to Nigeria when I come to Nigeria ẹni wò ó kọ ẹni bá sọ pé òun máa pa mí ó máa kúkú yàrá tirọ́tirọ́ ni wọ́n máa run wọn wọn ò tí ì rí nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n kàn rí wọn ò rí nǹkan kan o honestly so the only thing tó kàn lè save àwọn èèyàn ni pé you just leave me and let me be and let me have my way okay uh-huh. because tọ́lọ́wọ́ ò bá bless mi tọ́lọ́wọ́ ò bá fi ògo sórí mi mi nílè help àwọn èèyàn kódà ń ṣe àwọn pásítọ̀ nìkan àtàwọn tó ń ṣe tán rè pé àwọn olókè nìkan náà ọlọ́run fi ògo sórí wọn the Lord called me so the lady invited me but eventually lady tó invite me sí church yẹn ẹ́ àwọn pípù yìí tí àwọn pásítọ̀ bá wà lẹ́yìn ẹ̀ wọn onídán ni majority of them kì í ṣe wọn ṣe èèyàn gidi bẹ́ẹ̀ ni mo sọ lónìí onídán ni this thing get me mad this thing get me upset. ọmọ mi tó sọ pé òun fẹ́ lọ sí school njọ́ ẹ̀ tán fẹ́ gbé mi lọ sí government college they are connected mo dẹ̀ sọ nǹkan kan fún àwọn politician Nigeria àwọn pastors especially in Nigeria they are more connected than any any any politician àwọn pastor nínú ayé yìí ń sìn especially in Nigeria we are connected more than politicians they have connection everywhere in the world because they plant those church and they are not doing good as they are claiming majority of them are not doing good as they claim The most of them are into cultism But that doesn't change me that I'm not a Christian. No. Oh. Nobody should be happy that he's talking about Christian. I'm talking about evil ones. And don't forget that all the evil people that call themselves good to the people of Nigeria or to the world. The Lord Almighty will expose all of them. If I'm a bad person, if I have anything hidden that I'm covering, that is evil, that I don't want people to know, that I'm doing, Lord, expose it to the world. If I'm not doing evil, Father, Lord, and those people who are painting me, for me not to speak, to tell the king and authority from my mouth. Let those people be exposed to your word. Lord, let their secret be exposed to your word. Don't pardon their sin. Lord, raise your standard against them. God have no respect of anybody. Because you know some secret, they will make life difficult for you for you to die only time in there. Kọ́ máa lọ sọ fún ẹ pé Ọlọ́run ló pa ẹ́ torí pé àwọn gbàdúrà. Ọlọ́run wo? ọlọ́run ló sèfù bọ̀bọ̀ yẹn kì í ṣe èèyàn gbogbo àwọn pásítọ̀ àwọn àmì gbogbo àwọn ọlọ́pàá wèrè tó ń sọ pé ó ṣèkà fún tán àárẹ̀ gbogbo kìíní yẹn ó yẹ kó ń dájọ́ ikú fún ọ fún ọ firing square na according to Nigeria yes ọlọ́pàá Nigeria should be arrest them I'm going to play part of it and I will post it on my platform ó yẹ kó mú gbogbo wọn ní àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ pa yẹn tó ń sọ pé wọ́n sanwó fáwọn tán dẹ̀ claim pé wọ́n gbowó wọ́n gbowó tó tọ́ tán dẹ̀ fẹ́ pa ọ̀gbẹ́ni yẹn ó yẹ kán fún wọn firing square ni ó di back to sender ní ikú tó ń fẹ́ fi pákó pa wọ́n wọ́n ní mi ti dọ̀ ó ti di DPO wọ́n ti promote mi nínú wọn ètò jẹ́ IPO ńgbà yẹn fún bọ̀bọ̀ yẹn suddenly ló di DPO tẹ́ ẹ lè mọ bí tí wọ́n ní àwọn pastors wa míì ní agbára dé in fact kò yẹ kí àwọn tó bá fẹ́ ṣe election máa lọ sí church àbí kán lọ máa tẹ́rí síbì kan tó ń gbà mí tó ń bá gbẹ́jọ́ nǹkan mi wá kó máa sọ̀rọ̀ ni ó yẹ kí èèyàn gbọ́ wádìí ohun gbogbo dájúdájú kó mọ ètò bá ṣe ìtọ́ kó dé ètò bá ṣe ìtọ́ bẹ̀ mú. when people go to church a lot of that's why ẹlẹ́ṣẹ̀ rí àwọn olórí wa tó ń kówó jẹ tó ń ṣe yamayama tó ń ṣe játijàti àwọn míì torí pé wọn ò lọ sí church láti lọ kọ́ wọn pé treat your citizen good because they too àwọn tó kó sínú church wọ́n ẹ̀ slave fún wọn ní they treat them like a slave what a wicked word wọ́n máa oppress politician á oppress pastor náà á ṣe tiẹ̀. wọ́n mú mi dé ṣọ́ọ̀ṣì wọ́n ríran fún mi ní ọjọ́ yẹn ìran tó kọ́kọ́ rí fún mi wọ́n sọ pé wọ́n ní you are here for the first time ibi tí mo dúró sí níta ń jọ́nà lọ inú ṣọ́ọ̀ṣì ti kún mo mọ̀ pé mfm ch ló ti kúrò but mi ò mọ̀ pé close mọ́ àná òjò to that extent but nígbà yẹn kò yé mi rárá bí mẹ́sẹ̀jì ẹ ṣe jáde nìyẹn láti orí pulpit olùkọ́yà bàbá olùkọ́yà ló wà lórí pulpit ó ní your ó ní you are here for the first time you are invited by somebody and you are for you to know you are the one that I'm talking to you have um, a mark in your back the same mark your grandmother has the same mark message don fún mi join and you'll be facing one car, one problem. problems tí mò ń nígbà yẹn for you to know that you are the one we are talking to wọn your mother is behind your your problem warning your mother is, is the one behind your problem. Meanwhile, kí n tó kúrò ní CAC náà, tá a bá ti lọ ṣe revival ní Èbúté Mẹ́ta ní Evans Square, mo rántí yẹn dáadáa. Wọ́n gbé story yẹn sẹ́nu. Nẹ́sì ló sọ ìrántí yẹn níjọ́ yẹn lọ́hùn. Àtàwọn pásọ kẹwò tó ṣorí gbòǹgbòlà tó wà South Africa tó ń pè ìrántí yẹn náà. Àwọn wà àjọ wà nínú prayer group ní tí àwọn a bá ti fẹ́ ṣe ìsọjí. So so èbúté mẹ́ta àtọba nílé arọ́yẹ láti ṣe oní kínní wọ́n máa jọ dàpapọ̀ náà máa jọ lọ ṣe ìfábà yẹn ní Evans Square àwọn méjèèjì àwọn prayer point àwọn prayer warrior gbogbo a máa dà papọ̀ a máa máa pray ni ìkan náà bá ti ló ríran níjọ yẹn your mother is kìnìkan kìnìkan àwọn èdè tán máa ríran fún ẹ tó o bá ti gbọ́ ṣó ń gbọ́ wọ́n máa work towards it tó tọ́ ni kì í ṣe rọ́ọ́. I trust nobody now ọlọ́gbọ́n mo lè pọ́nyàn lè wọ̀ mí trust ẹ̀ tí wọ́n pẹ́ pé trust in God when I'm praying mo lè pọ́nyàn lè lórí platform but me, trust ẹ̀ the same ìran náà ni wọ́n rí fún mi ń bẹ̀ ìran yẹn kí n lè mọ̀ later ni mo mọ̀ nísìnyí mo mọ̀ pé ṣe crook ìran ni kì í ṣe ìran tó rí àwọn tó ń finá mọ́ ẹ ni wọ́n máa sọ fún ẹ pé àwọn tó ń fi náà máa direct channel síbòmí because wọ́n ti rí ẹ pé ọmọ kò jéèyàn ní ẹ̀wọ̀n ọ̀dẹ̀fẹ́ kí ìrìn ẹ jéèyàn torí lára àwọn tí ò jéèyàn yẹn náà máa ti rẹ́rú náà dẹ̀ máa rá àwọn tó máa lò fún sacrifice. mo tún mu dání. they work like it wọ́n máa ń ṣiṣẹ́ bíi four one nine ni they setting people up I see a lot of game around here they were àwọn ló máa rẹ́ nìkan wá báyìí àwọn náà ló máa pe prayer point kó ba lè believe wọn àwọn náà máa ní kán relief ẹ díẹ̀ àwọn náà kán sọ báyìí fún ẹ díẹ̀ àwọn náà kán sọ báyìí fún ẹ díẹ̀ yóò sọ pé olùkọ́ yà ń ṣe bọ̀ tó possible fún nǹkan tí mo ti rí yẹn nǹkan tí mi ò ní bá wọn sọ tó pé mo máa ń pè wọn dádì dádì pé kí n má lè sọ tòótọ́ fún wọn ní tí mo rí yẹn èmi ò kí ń back evil Everything tí n bá rí mi ò rí mo ṣe rí ní àná mo kọ́kọ́ rí mo dẹ̀ rí lánàá ìbá mo sunkún ni because I have an appointment and I have many things to do yesterday that's why I couldn't talk about it you can see that's why and I was like mo ṣe ń fẹ̀mí darí kí n tó tún wá rí another word lónìí kí màmá yẹn tó wá when the mother talk mi ò sọ pé ọmọkùnrin yẹn ò jalè o but tẹ bá gbọ́ story yẹn ọmọkùnrin yẹn lóun rí pásọ̀ kan nílé babaláwo ṣe má dẹ̀ gbàgbé pé mo sọ fún yín pé pásọ̀ tó ẹ̀dẹ̀ pẹ́ ńgbà tó wọ́n ń ṣògùn àwọn pásọ̀ ń ṣògùn báàbù rẹ̀ pásọ̀ sí èsì tí mo lọ lẹ́pẹ̀ẹ́ náà ṣe mo sọ fún yín wọ́n ń ṣògùn dáadáa mi ò sọ pé Olúkọ̀yà ń ṣògùn o ṣé mo pé mo dẹ̀ máa ń gbèjà pásọ̀ Olúkọ̀yà dáadáa pé ẹlòmíì lè jẹ́ tí òkú jẹ́ tòótọ́ bọ̀ kì í ṣe gbogbo ẹni tó wà lábẹ́ wọn náà máa mọ̀ pé ó ń ṣe oògùn àbí kò ṣògùn ó ti yé yín mẹ́rin nísìta bá sọ̀rọ̀ sí wọn máa ní mo lọ ń support àwọn haúsá kan but àwọn tí mo mọ̀ látìgbà tí mo ti mọ̀ wọ́n yìí àwọn tó bá ti mọ̀ tó yẹ pé ayé ò sẹ́tù mọ́ngbà tó ti mọ̀ wọ́n fúnra sí wọn gbogbo wọn pátá they need to fúnra six yes they need to kí ni fúnra náà you need to be conscious you need to be conscious about about them be conscious pásọ̀ tó wà lẹ́pẹ́ tó wà lẹ́pẹ́ mo sọ fún yín náà pé fẹ́ẹ́ introduce oògùn sí mi gbà yẹn ògógóró bá ṣe máa lo oògùn kan ewé kan kìnnìkan kìnnìkan ó sọ fún mi ni ipe ewé for lílò torí ẹ gbogbo àwọn tó ń support ẹ sápọ̀ lórí social media kì í ṣe àwọn politician nìkan àwọn politician tó ń support ẹ mo mọ̀ majority àwọn tó ń support ẹ sápọ̀ they are pastor bible lélẹ̀. gbogbo majority àwọn tó ń fún lówó ọlọ́run mo lè fi gbogbo nǹkan mo lè fi búra they pastors tó ń support ẹ sápọ̀ bó ṣe ń tẹ gbogbo èèyàn tó ń ta agbárí èèyàn tó ń ta ewé tó ń ta kánù burúkú ṣe ti yín Because it's what they do, they are just doing it secretly. Now, mo wá délé nígbà tí mo ti wá lọ sí ṣọ́ọ̀ṣì bí mo ti wá dé ṣọ́ọ̀ṣì yẹn kó dú ọ̀sẹ̀ kan ó wá fún mi ní grace láti máa lọ pé à wọ́n fún mi ní message so I need to be attending every service bọ́ndẹ̀ ṣe sọ fún mi yẹn náà mi ìfojú ẹ̀ wò mọ́ mi tó bá tún sọ nǹkan míì fún mi màá tún sọ fún mọ́mì mi nílé yeah because I love my mom my mom nìkan ra o nígbà tí mo bí mi ní kékeré so she beat hell out of me but that's I don't count it against her for you to know that I forgive people so much I tell my mom bọ̀ kó tó di pé mo ṣe mọ̀ pé bẹ́ẹ̀ mi bá ṣe sọ fún mọ́mì mi yẹn àwọn máa ti sọ àwọn ti tún ẹlòmíì ó lè máa lọ lọ́nà káwọn wòlíì kan àbẹ́ni kọ́kọ́ da ẹ̀dúró kan náà rìnrìn òwìrì kan four one náà wọ́n máa ń ṣiṣẹ́ bí àwọn court ní bí àwọn bí àwọn tó gbé ọ̀la jà ó ẹ̀ mọ̀ àwọn tó máa ń gbá jà ó ń gbà ẹ̀ ẹ̀ yo majority of the àwọn retire àjà ó people wọ́n ti gbé wọn lájà ó mi ì lè sọ bọ́ anyway ṣe aṣáájẹ máa sọ̀rọ̀ mi gbàtí mo wá lọ sí church yẹn mi ò lọ tó ẹ̀mẹ́ta kò tí pé kò pọ́ṣù wọ́n kò announce orúkọ mi lórí pulpit ni sísá bọ́lá ajagun náà ti report to due office sísá bọ́lá ajagun náà ti report to mi ní kò lè jẹ́ mi mo sọ ni mo ní kò lè jẹ́ mi gbà tó tún yá wọ́n tún announce nígbà tó tún di wọ́n announce wednesday wọ́n announce gbogbo sáré tó wá sunday wọ́n á ní òkè bóyá jẹ́ ń lọ try ìgbà tó wọ́n ti rí ẹni yẹn má lọ sí wọ́n dẹ̀ ní wọ́n sì sí mi for you to just go straight to atọ́batẹ́lẹ̀ atọ́batẹ́lẹ̀ ni ẹni tó máa ń dó sẹ́nu ọ̀nà ńgbà tó wá fẹ́ rí wọn ibẹ̀ mo ti rí màmá tó màmá mrs ṣọ́làǹkẹ́ tó tó fún wọn tó màmá mrs ṣọ́làǹkẹ́ tó organize aṣọ tí wọ́n ló fún wọn wọ́n ní tí bàbá ẹ̀jọ́ mi mi ò disrespect yín o ẹ̀yẹn bàbá tígbà tí wọ́n ní wọ́n plan kú ọ̀ka ńgbà ẹ̀ màmá tó tó tó ní wọ́n mú fún fún aṣọ tó supply sọ sójà ńgbà ẹ̀ mrs ṣọ́làǹkẹ́ wọ́n ní ṣọ́làǹkẹ́ street ńkẹjà mo rí wọn lẹ́nu ọ̀nà níjọ́ yẹn mo tún rí wọn lẹ́nu ọ̀nà tó fẹ́ rí bàbá bọ̀ mo ṣàrí pé wọ́n ní kémi wọlé máa pa mo dẹ̀ ṣe dé ẹnu ọ̀nà ń bá lọ bá kí n má lọ bá tọba tẹ́lẹ̀ tó wọ́n lá tọba tẹ́lẹ̀ náà ti kú n bá dẹ̀ rí wọ́n ní excuse àwọn mà ní mọ́ èjì sísá bọ́lá àjàgbọ́n wọ́n kàn pa gbogbo everybody tí wọ́n kàn gbé mi wọlé straight ni ìyẹn mi pé wọ́n fẹ́ nǹkan tẹ̀mí rí pé wọ́n ṣe ń gbà yẹn ni pé àánú òjò ti pè wọ́n wọn ò fẹ́ kí n wà láàrin èrò so that mean ni ma spread the news in town òjò ṣe fún mi so i had to go to geo kò ṣe àánú òjò nìkan ló ṣe even yẹn there's another evangelist tó ṣe gbogbo làwèrè kan báyìí Baba. arúgbó kan báyìí tó wà ní èbúté mẹ́ta níbẹ̀ yẹn To je pé o máa o ó o ń lo máa ń lóun fẹ́ gbéyàn lọ lé babaláwo ni ó gbé mi lo. O lo fẹ́ gbe mi lọ lé wòlíì kan níjọ́ kan báyìí ó láwọn won ní wọ́n ṣe eh, ibi tó ti ń ni lo ayánilówó fowópamọ́ ó ní kán wá bá òun ní ibi ilé náà níbi ibì kan àwọn ṣọ́ọ̀ṣì aláfọṣọ funfun ni níbi èbúté mẹ́ta náà bẹ́ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ they go to babaláwo house èyí tó wà lẹ́pẹ́ yẹn ó ṣe babaláwo correct ni ó gbé babaláwo wá sí ọlọ́run fi mọ̀ mí pé babaláwo ẹni yìí nǹkan kò wrong kò right nínú ṣọ́ọ̀ṣì yẹn bàbá ọmọ mi ò gbọ́ kò gbà gbogbo àwọn fámìlì ẹ̀ tó yẹ pé wọ́n dè wọ́n ni wọ́n kọjú àwọn olóore wọ́n á make sure pé gbogbo fámìlì yẹn tó dáa òun máa pèlè yàn burúkú àwọn tó burú yẹn ni wọ́n máa worship tẹ bá bẹ̀rẹ̀ lọ gbogbo wọn kò sí kọ̀ọ̀kan tí mo ṣe fún gbogbo àwọn èèyàn ìka yìí but àṣírí wọ̀nyẹn tán ti ní tán ti ṣe burúkú tán ti ṣe fún ẹ tán bìrì pé ò ní pẹ́ kú tó wá pẹ́ wọ́n wá bìrì pé bó ṣe wà yìí o ó máa tún wọn láṣìírí o ẹja máa dá yọ lẹ́nu kan balẹ̀ máa ṣó ti eyín tó ṣẹlẹ̀ nìyẹn ní ọ̀rọ̀ tàwa. so wọ́n wá pè mí àdẹ̀dẹ̀ bí mo ṣe mọ jí òní bọ́tí tó wá fún ọ̀nì ìsinmi rèé ṣé ẹni tó gbé mi lọ sí ṣọ́ọ̀ṣì yẹn tó invite mi yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni pásọ Olúkọ̀yà gbé mi sí ọwọ́ pásọ Abraham wọ́n lò ní deliverance team wọn wọ́n ní that's my deliverance team wọ́n ní that's my deliverance team wọ́n ní anything don't worry he is going to go for deliverance mo wò pé mo ṣe parí ni mo ṣe dé látòrí òkè ni mo ṣe parí àwẹ̀ kan ni ọjọ́ Sunday wọ́n ti máa fún bẹ̀rẹ̀ mi no problem gbogbo àyẹn kẹ̀dẹ̀rẹ̀ ọ̀tá mi ti ní ọ̀sà èmi tí ẹ máa ń rìn mo máa ń jẹ jẹlusìn gbogbo oúnjẹ gbogbo oògùn ọ̀sà ni mo mọ̀ mi kì í lè jẹ oúnjẹ tó bá ní ata mi ì dẹ̀ sọ fúnyàn nílé tí n bá fẹ́ sùn báyìí mo máa tẹ inú mi sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ ara mi a máa gbóná máa tẹ máa fi máa bọ́ gbogbo aṣọ mi máa jẹ́ kí inú mi máa fi sílẹ̀ lẹ̀ máa kó búlọ̀kù sí bóyá ó lè jẹ́ kí inú yẹn kó kó tutù ṣé o ti yẹ yín mẹ́rin wọ́n ṣàní lọ sí ẹ mọ̀ pé mo ìsọ lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n fún wa ní prayer point èmi fúnra ìwọ fúnra rẹ ló máa máa gbàdúrà ẹ fúnra rẹ pray for yourself ní operation do it yourself mo dẹ̀ gbàdúrà nígbà yẹn mo rí python kan ó kú bẹ́ẹ̀ ni mo rí python kan ó kú nígbà náà yes o tó fẹ́ gbé ọ̀tá mi mì bọ̀ fúnra mi mo gbàdúrà ṣó ti yẹn nígbà tó di ọjọ́ kẹta so èyí tó bá fún mi rèé tí mo fẹ́ sọ during that time yẹn ọmọ mi wá sọ fún mi pé school tó fẹ́ lọ wá lòun lọ school yẹn mọ́ pé òun fẹ́ lọ sí government college bí wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ ẹ ni wọ́n ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ nígbà tí mo dẹ̀ wá ń sọ yìí ṣé mo ti ń gbélé ṣé mo ti ń gbé ilé kí lórúkọ ilé ọ̀nà gòrò wà lébùté mẹ́ta ọmọ mi lòun ò lọ sí skul tí mo fẹ́ fún un mọ́ ó lòun fẹ́ lọ gọ́mẹ̀ college wọ́n ṣe wá gbé wa lọ gọ́mẹ̀ college nìyẹn ní tó wá fún ní ìsinmi tí mo fẹ́ sọ náà ni pé gọ́mẹ̀ college yẹn ẹni tí mo wá padà fẹ́ house tí wọ́n fọ ọmọ mi sí gangan ṣe rí kílíkì nàìjíríà wà ní báyìí ni gbogbo àwọn alágbára nàìjíríà gbogbo pátá ni wọ́n múra wọn gbogbo àwọn tó wà ní kílíkì nàìjíríà gbogbo pátá ni wọ́n múra wọn gbogbo àwọn tó da nàìjíríà gbogbo pátá ni wọ́n múra wọn. wọ́n wá fi ọmọ mi sí green ó wá jẹ́ prince prince náà tó wá jẹ́ footballer fúbọ́là ní prince o kó tó wá lọ gba iṣẹ́ iṣẹ́ tí tó ń tíṣì náà níbẹ̀ yẹn náà nìyẹn fúbọ́là ni o ṣe mọ̀ pé mo dárúkọ gbogbo àwọn fúbọ́là sùúrù lérè àwọn olúmìnira aristet fatugas yasiya àti ètò dàbí taribo west wọ́n jọjọ gbábọ̀ ọ̀rẹ́ ni wọ́n kí lórúkọ àwọn kan wà tí wọ́n wà ṣó ti yẹ ìmọ̀ ẹ̀bọ̀ tòun ẹ̀ ti ọ̀nà sáà pé ọlọ́run ẹ̀ ti ọ̀nà sáà mẹ́yẹn kẹ́sìnró ẹ̀ ti ọ̀nà sáà mẹ́yẹn kẹ́sìrò yẹn ìgbà tí wọ́n á gbé ọmọ mi sí greenhouse ẹ mọ̀ pé géèmù yẹn ò tí ì yé mi greenhouse yẹn master yẹn ọ̀ṣínà èkè ṣẹ́gun ó wá jẹ́ ọ̀rẹ́ kẹ́sìrò tóyìn gbá bọ́ọ̀lù ń bẹ́jọ́ ń bẹ́ ṣẹ́ gbẹ́jọ́ ló ń gbá bọ́ọ̀lù ń gbà ẹ̀ àbúrò ìyàwó ẹ̀ ló gbé mi lọ sẹ́mẹ̀fẹ̀ ǹjẹ́ ẹ̀ gẹ́ẹ̀t báyẹn àbúrò ìyàwó ẹ̀ náà kẹ̀dẹ̀ mi ìdẹ̀ mọ́rí àbúrò ìyàwó ẹ̀ kàn máa ń complain náà ni pé àbúrò ìyá ọgbọ́n wò fún un lówó pàtó ń bẹ̀rẹ̀ sí gbàdúrà ló bẹ̀rẹ̀ sí fún un lówó àwọn èèyàn yìí máa ń kàn tó alágbára àwọn náà máa sọ time tó máa kàn release díẹ̀ fún ẹ wọ́n máa ń fi àwọn èèyàn sínú press ah ìjọba nàìjíríà ẹ bá wa ṣe nǹkan kan sí wọ́n ń mọ̀ press àwọn èèyàn wọ́n fẹ́ kó ilẹ̀ nàìjíríà wà nínú ìgbèkùn Nigerian pastors are part of the people who put the country in the bondage I can see things. ẹ understand àbúrò ìyàwó kẹsìnró mo máa change direction mi sìn because bá tì mí ti ń fún mi sí náà àbúrò ìyàwó ṣe kẹsìnró yẹn òun ló ní ṣọ́ọ̀bù tó ń lò ní ṣọ́ọ̀bù sí Pélewúrà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó introduce mi tó ní kí n ká lọ sẹ́mẹ̀fẹ̀m tí mo lọ tó ní kí n gbàwẹ̀ níjọ́ yẹn tí mo gbàwẹ̀. ọ̀rẹ́ kẹ́sìró ni wọ́n wá gbé ọmọ mi nígbà tó yá gbogbo bá yẹn ọmọ mi ò tí ì rí àti kò tí ì sọ̀rọ̀ skul díye yín ó wà lábẹ́ bọ́lá nígbà tí géèmù yẹn tí wọ́n wá dàrẹ́ẹ̀tì ibi tí wọ́n wá dàrẹ́ẹ̀tì ọmọ mi tíṣà ọmọ mi tó ń kọ́ ọmọ mi ní abímbọ́lá nursery and primary school gbà ẹ̀ nígbà tó fẹ́ wọ secondary school ló wá padà bá wa gọ́mẹ̀ college house yẹn gangan ni wọ́n gbé sí green ọ̀rẹ́ yẹn ẹ ti rí pé àbúrò kẹsìnró ìyàwó kẹsìnró lóhùn mi lọ ṣọ́ọ̀ṣì ọ̀rẹ́ kẹsìnró ìyá ọ̀sẹ̀ náà fọmọ mi sí ṣọlá èmi náà kẹ̀dẹ̀ rèé mo wá padà fẹ́ mi yẹn torí pé mo bìlí pé ọmọ mi ń kọ́ ó máa wà nínú àwa protected àwa safe ọmọ mi náà ò máa dúró síbẹ̀ o ọmọ mi yẹn láti ìgbà yẹn náà ni ọwọ́ púpọ̀ ti wà lára ọmọ yẹn títí dèní mo ní kọ́mọ yẹn pé pásọ àánú òjò níjọ́ kan nígbà tí àánú òjò ra mọ́tò lọ́wọ́ mi tó ń sanwó ní one one fifty ó ra ọ̀dẹ́sẹ̀ kan lọ́wọ́ mi tó yẹ kí n ra àtàwọn nine hundred and something tó yẹ kí n ra ń gbà ẹ̀ ó rà ní six ó rà ní six hundred owó tó bá ọ̀dẹ́sẹ̀ wá tí n bá máa ta nine hundred ó ti yẹ yín gbà yẹn àánú òjò rà ní six hundred kò dẹ̀ tún sanwó tán ó máa sanwó kéékèèké kéékèèké ní gbogbo tó bá ń ṣe bí àwọn olórin bá ṣe sọ pé wọ́n gba owó yẹn náà báwọn náà ṣe ń ṣe nìyẹn tí wọ́n tún burú torí pé àwọn gbúdọ̀ gba owó kó tún fi ìkúnlẹ̀ bẹ láti sọ pé the man of God ayọ̀ ọlọ́run ó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn olè tó máa kúnlẹ̀ fún fún lówó ṣé o mọ̀ pé àmúrọ̀bà tó bá gbébọn wá ń sìn wọ́n á lè ó wọn ò jẹ́ kó rojú wọn tó bá tún rámọ̀bà tí wọ́n <laughs> tún respect àwọn eléyìí kòrókòrò àmúrọ̀bà ni wọ́n máa dẹ̀ lajú mórí ẹ̀ bàbá tún kúnlẹ̀ fún wọn ni tó bá tún complain lọ́la wọn sọ pé ayé ẹ̀ bàjẹ́ àbí kò kú sí i ọmọ tó lọ sí skul yẹn náà níjọ́ yẹn lọ àjèrè ọmọ yẹn o ṣọlá ni mo ní kán kó last owó fún níjọ́ náà lọ́hùn kò wá pẹ́ kò jìnnà òun àtọ́ kù díẹ̀ tó tó time tí ẹ máa gbọ́ àánú òjò lórí burúkú ọjọ́ tó bá ti wù mí ni máa play voice note àbúrò ẹ̀yẹn ọjọ́ tó bá wù mí ọjọ́ tó bá di ó kù díẹ̀ tó máa fún mi ní balance nígbà tó fún mi ní tó dájọ́ balance yẹn fún mi kò pẹ́ o ọmọ mi ṣọlá kan pè mí ní pé òun nídìí owó yẹn exactly balance tó fẹ́ san fún mi ní ṣọlá lòun nídìí ṣọlá lòun nídìí one twenty thousand àánú òjò fẹ́ fún mi one fifty thousand ṣé àmọ́ pé tó bá lòun fẹ́ san one twenty thousand ní school máa yìí sọ fún pé òkè mú thirty thousand náà sí owó oúnjẹ owó kípì and kìnìkan kìnìkan ṣe to understand nígbà tó kù some days sí àánú fẹ́ fún mi ní balance yẹn ṣọlá kan pè mí ní pé òun nídìí ẹ̀sánlé owó tó kù lọ́wọ́ àánú òjò wọ́n á ní òkè jẹ́ kí n fún ó ṣàtìmọ̀ àánú òjò tó dẹ ó mọ̀ ó bá àánú òjò dáadáa mo dẹ̀ ní kó pé ó dẹ̀ pa àánú òjò ó dẹ̀ lóhun tí kò fún títí dọ̀là ńgbà tó dẹ̀ máa yá mo wá pe ṣọlá mo wá pe àánú after some day mo ní ṣó ti ṣe ti bá mi fún ṣọlá ní owó yẹn torí mo pe ṣọlá pé kò dáa bóyá kò sówó tó fẹ́ fi ra credit ní òjò pé n bá pe ṣọlá n bá pe àánú òjò pé ṣe ti fún lòun ti fún yóò kò sọ fún mi ṣọlá ńgbà tí mo dẹ̀ máa pe ṣọlá báyìí ṣọlá kàn gbé call ni ó kàn bẹ̀rẹ̀ sí bú mi ni cultism ni àánú òjò àwọn pastors they are cultism mi kì í ṣe gbogbo wọn mi sọ pé Dr. Olukoya cultism torí téèyàn ò bá èmi ò borúkọ wọn jẹ́ ohun tó ṣẹlẹ̀ lèmi sọ o mi ò dẹ̀ sọ pé bóyá wọ́n ṣẹ̀mí náà púpọ̀ sí but in tó ṣẹlẹ̀ náà ni mo sọ experience ni mo sọ yìí torí tó bá yá sí wọ́n borúkọ èèyàn jẹ́ ní má máa fi wọ́n borúkọ èèyàn jẹ́ tó bá fẹ́ ka orúkọ àwọn tó ń borúkọ èèyàn jẹ́ má ka èmi mọ́ wọn anybody tó bá kà mí máa wọn tó ń borúkọ jẹ́ mọ́tò máa pa ẹ́ lọ́mọ ó máa ṣòfò tilétilé mo wá pèsè ọláṣọlá wá bẹ̀rẹ̀ sí ń bú mi I was sad ọmọ tí mo bí nínú mi ó ló ní ìdí owó mo pe ẹni tó jẹ mí ló pé kó má mi fún ẹ lówó yẹn wọ́n dẹ̀ fún ẹ lówó ṣe bí thank you mọ́ mi ló máa ṣe àwọn wọn wà lára bí àwọn olórin ṣe wà nínú àwọn tó ń ba ayé èèyàn jẹ́ yẹn bẹ́ẹ̀ the same thing ni wọ́n ń ṣe ṣé mo pé mo fẹ́ sọ̀rọ̀ pàṣẹ lẹ́ẹ̀kan àwọn tó wá láti ṣọ́ọ̀ṣì mfm yẹn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí wọ́n á speak fún pàṣẹ òun yẹn wọ́n wá bèèrè lọ́wọ́ wọn pé báwo lẹ ṣe mọ pàṣọ wọ́n ní pé pàṣọ máa ń wá yá gáràjì wọn bẹ̀ yẹn ibi tí wọ́n máa ti ṣe kíní yẹn pé ibi tí wọ́n ní fúláwà sí yẹn pé pàṣọ máa wá yá wọ́n wá sọ mínísítà kan tó bá wúmà kan báyìí tó bá sídìí kí lórúkọ mínísítà tó kówó jẹ burúkú burúkú yẹn wọ́n ṣàwádárúkọ ẹ̀ wọ́n ní àwọn lọ ní pé ó lọ sí Ìbàdàn ni ó lọ sí airport níjọ́ kan ló wá rí ilẹ̀ yẹn kó tẹ́jú báwọn dẹ̀ tira ilẹ̀ yẹn ti pẹ́ màmá wọn tira ilẹ̀ yẹn ti pẹ́ pé bó ṣe sọ pé kán wá kó sójà wá nìyẹn ẹni yẹn náà ó wà ní àwọn tí ìjọba Nàìjíríà ń wọ́ díẹ̀ bí pé òun nìkan ló jalè ní Nàìjíríà yes àwọn pastors àtàwọn people tó jẹ́ tó ń pẹ̀lú àwọn kéyìn tó bá bá ẹ fa wèrè tó bá ṣẹ̀wọ̀n ṣé ní tiẹ̀ bá ẹ tó o bá mẹ́sọ̀ pé wọ́n jẹ́ tán báyìí tó ayé ẹ̀ bàjẹ́ àbí kò kú wọn padà lẹ́yìn tó bá tún kú tó wá tó bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ ẹni yẹn. mo wá ń bèèrè lọ́wọ́ ẹ̀ ǹjọ́ ẹ̀ pé as a Christian kí ló dé bọ́lẹ̀ tí mo pàṣẹ wá ní ó máa wá ya ibi gádìn wọn yẹn ẹ ṣáà ti mọ àwọn tó ní gádìn bẹ́ẹ̀ yẹn ẹ ti mọ àwọn tó ní gádìn yẹn tó bá rọ́kùnrin tó fẹ́ fẹ́ ẹ tó bá nice wọ́n ti ọkùnrin yẹn sẹ́lòmíì torí pé wọn ò ní fẹ́ kó o bá wọn jà wọn ò ní fẹ́ kó o query authority wọ gbogbo nǹkan tó ti ṣe fún wọn láyé tán ti ṣe fún ẹ wọn ò ní fẹ́ kẹ́nìkan tó good láyé kó dúró tiẹ̀ débi pé o máa lè query pé ọwọ́ ẹ̀ á lè tẹ̀kú dà débi pé wàá béèrè ikú tó pa bàbá ẹ̀. pàṣẹ Olúkọ̀yà ẹ fún ọmọkùnrin yẹn lówó os oh, máa blog yín lórí ẹ mo ti ń blog yín sí i náà ilé iṣẹ́ yẹn kò dáa kọjá àwọn ṣọ́ọ̀ṣì yín gan ló ṣe é nígbà tí ìyá tó sìn yín tó bá ṣọ́ọ̀ṣì fún yín tó wá di ẹsẹ̀ yín mú pọ̀ lọ́rùn Olúkọ̀yẹ ṣàánú òun tẹ́lẹ̀ kọ̀ tẹ́ ẹ dájú wọn bẹ́yẹn I cannot share you thousand people will share you ẹ má dẹ̀ jẹ́ ká tàn yín tá a bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ ń sìn náà àgbáyé ń gbọ́ ọlọ́run tẹ̀ ń gbọ́ kì í ṣe kò sẹ́ni ẹ̀ mọ̀ ní gbogbo àgbáyé United Nations gbọ́ Amẹ́ríkà kọ́mọ́gá Canada gbogbo àwọn alágbára ayé ni gbogbo àwọn pásọ̀ mọ̀ ṣùgbọ́n ẹ̀yẹ kan alágbára ọ̀run wà o tí òkè tí kà lẹ́yìn adógbogbo lẹ́yìn àṣòtítọ́ ògbèjà kẹ́rù ògbóníjà ajàmá sì jẹ̀bi ó máa gbèjà àwọn mẹ́sìs àti àwọn aláìní. ìwọ tó bá jáláìní tí àwọn èèyàn burúkú alágbára ayé bá ti bẹ ẹjà tó escape kú dúpẹ́ fọ́lọ́run the Lord will the your dry bone will come back to life the Almighty God will revive you according to the book of Jeremiah that Jeremiah thirty-one the almighty God will remember you again ó oh, máa remember èmi náà those tó sọ wípé ọlọ́run kíru ẹgbọ́ lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀sà bọ̀dá máa sọ pé ìwọ ọlọ́run bínú sí ẹ èmi because ó ń ṣoògùn àwọn bolóbukú kì í ṣe ipa olúkọ̀yà mú bá wí o majority àwọn pastors yẹn ní wọ́n ra ewé ní wọ́n ra egbò ní wọ́n ra gbogbo egungun èèyàn ni wọ́n ra bẹ́ẹ̀ ni mo sọ read my lips ṣé iṣẹ́ tá à ń ṣe mi ta máa sọ pé decency and dignity yẹn ṣé kò yẹ kí àwọn pásọ̀ kan máa support wọn ò ní support wa ó ní àwọn tó máa ó ní supporter àwọn tó máa ra kíní fún wọn meanwhile àwọn tó ń ṣe wọ́n yẹn tó ń ṣe tó máa gbógun ti àwọn ló tún máa máa sponsor wọn bẹ́ẹ̀ ni nǹkan tó mọ̀ nípa wọn nìyẹn wàá máa sponsor wọn báyìí wọ́n tún máa gbógun tiẹ̀ lábẹ́lẹ̀ onímọ̀ ìgbógun tó ń jà ẹni tí wọn obìnrin yẹn ẹ lọ wò ó ta lóbìnrin tó fẹ́ gba títì yẹn tó fẹ́ gba bíi fúláwà yẹn lọ́wọ́ wọn lọ́jọ́ lọ́rọ̀ lọ́hùn obìnrin yẹn ní àwọn wọ́n tú ìdí obìnrin yẹn sà dé abroad dé Canada dé káàkiri àgbáyé obìnrin náà òun ló lóun fẹ́ gba ilẹ̀ yẹn bọ̀ tí kìnìún náà fẹ́ gbalẹ̀ fún nígbà tó jí owó Nàìjíríà tán orí ẹni tó rin títí wárí náà ọ̀nà yẹn náà kò dáa wá ló fẹ́ gbabẹ̀ yẹn ẹ̀yin náà ti ní ti bá yín wọn nígbà tí ẹ ṣe tán sí wọn lẹ ní kánsà ní gbogbo ẹ bó ti ẹ pẹ ní ẹ máa ní kí dókítà kó dìklẹ yín pẹ ní kánsà kan balẹ̀ fi yín lẹ wickedness both left and right kò dáa ìkà. E ẹ jẹ́ ká play eléyìí mo sọ pé mo máa kúrò ní junction yẹn sí because fóònù yìí ti fẹ́ kú máa lọ mú jájà ẹ̀ wá yóò jẹ́ mo sì ní time ẹ má bínú bí báyìí ó tight ni o torí wọ́n lè ní kinní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ sí yes. mo fẹ́ gbé mo fẹ́ lọ mú ṣájà wá let me bring ṣájà. oríṣiríṣi. irú nǹkan tó fi ṣe mí ni wọ́n fi ṣe ọkùnrin yẹn náà. I am coming. Kìnìún yẹn ó tó thirty minutes. Oh, I want to eat myself. Hold on. let me on the light just crying àwọn wèrè yẹn náà túbọ̀ tọ́ pé irú àwọn tó ń gbé iṣẹ́ tó bá pé wọ́n ti ṣe tán lẹ́ẹ̀kan tó padà wá sọ fún wa pé òkè o tí wọ́n padà wá tí wọ́n wá sọ fún wa tó yẹ pé wọ́n support wa fún iṣẹ́ rere ṣé wọ́n máa lè ṣé wọ́n máa lè máa ráyè ṣe kínní nígbà tó pé wọ́n ti mọ̀ọ́mọ̀ dá gbogbo wọ́n ti send divine divine i mean kí lorúkọ ẹ̀ I don't know, I don't know. N bọ̀, mo fẹ́ gbé jáde I am coming, I want to be, I want to play part of it. explain let's see this is one of the video let's play it that's it please wọ́n lè polówó àwọn àgbo níbẹ̀ o kì í ṣe mi ò polówó àgbo o ó ti yé yín o but eh, àwọn tó gba kínní yẹn but iṣẹ́ ibi tó ń ṣe ni. ní oníkẹ́ I will show the face of those people. I will put it at the back. I will turn the camera now. Okay? láyé ń wọ́n á sọkún ó dẹ́sẹ̀ ìmọ̀ni ó kó sàánú fún un kó má jẹ́ kó mọ́ mi ó kú sí ibẹ̀ yẹn ó dẹ̀ ní mọ̀mọ́ ó ní I want you to listen to it. I want you to listen. mo ní gbọ́ nǹkan tí màmá yẹn sọ. mo nílé ayé lẹ bá mi èmi ò gbọ́ bẹ́ẹ̀ rí mi ò lè sọ bẹ́ẹ̀. ẹ parọ́ mọ́ra ẹ. inú mi ò lè sọ bẹ́ẹ̀ títí aṣáà ń gbàdúrà títí títí ọ̀rọ̀ ọmọ mi sá ló pa ọkọ mi ìmọ̀ síbẹ̀síbẹ̀ mi ò kúrò ní ṣọ́ọ̀ṣì bàbá ó ṣàǹgbàgbà náà kọ́mọ mi jáde. ọmọ màmá yẹn ṣe pé wọn bàbá mi. títí títí ṣùgbọ́n mi mi ò lágbára àti ṣe kí nítorí tó máa ṣàti dárúkọ pásítọ̀ Fẹ́mi báyìí màá máa sunkún ni ara mi á máa gbóná. nínú church. níbi tó máa ṣàti ní pásítọ̀ Fẹ́mi báyìí pé báyìí màá ṣáà máa sunkún ara mi á gbóná wá ara mi á gbóná wá. ìyàmọ̀ kò rọ. Hmm. bẹ́ẹ̀yàn tẹ̀ bímọ dọ́sìn nìkan kò ní fẹ́ kí kankan kú nú ẹ̀. nígbà tó lè mi bá lè wà nù gbèkùn bẹ́ẹ̀ yẹn tí ó mọ̀ sáráyé mélòó mélòó. mo ṣe kan omi gbogbo ẹkún tí mo ti sún sẹ́yìn yẹn ràbọ̀ràbẹ̀ ó ṣẹ̀ wá ń ó ṣẹ̀ ó ṣẹ̀ máa ń padà sí mi lára torí tá a bá lọ sí kejìkejì yẹn nǹkan tó jó wa ń lò ní òjò apá wa. ẹ̀yin èèyàn tí ẹ wà lórí bíbà ẹni yẹn náà tẹ bá subscribe sórí channel wọn ṣe ti rí tẹ bá subscribe sórí channel rẹ nìyí kò sí nǹkan tó bad that's the story of this story tí mo fi tí mo jáde sí another one second one yẹn so ti eyín mẹ́yẹn go and see the way the Nigeria police dey pay them that if Nigeria police are misbehaving some people in Nigeria are misbehaving they are paying them they are jacking them look at the other day I was talking about eh, ẹnìkan uh, tó start well ó dẹ̀ end jákujáku because the Nigeria police will employ these people to work for Nigeria but individual people They will jack all these people and turn them to terrorists. Listen to this story. The first one and the second one, eh? mọ̀ pé ayé, ẹ ẹ the story, somebody has treated the story before. Because this guy was talking that, and was saying that, uh, Maureen, ṣé mo pé ńgbà yẹn náà kẹ̀dẹ̀ rèé ńgbà tí mo kàn rèé pé Maureen bá orúkọ pàṣẹ Olúkọ̀yà jẹ́ lórí àwọn ọ̀rọ̀ kan ṣó ti I was saying that tó bá ti borúkọ wọn jẹ́ kọ́ńsù wọn like the other day no ó ní ìkan náà tí mo sọ lórí ìkan náà tí mo sọ pé anybody tó bá ti bully yín ẹlòmíì you don't even bully you need to listen to some people at times so that o ní máa ṣe ọlọ́run mi ṣe gbọ́ ilé mi but the case have been existing for long and for the past seven years now tí wọ́n sọ pé pásọ Olúkọ̀yẹ ò tí ì sanwó fún ìjọ adájọ́ ti sọ pé kó ń san owó ọdún tí wọ́n lò lẹ́wọ̀n yẹn lé lónìí nígbà yẹn wọ́n ní ten thousand àbí fifteen thousand wọ́n tẹ̀ jẹ́ thirty thousand thirty thousand times twelve èló ló jẹ́ kò lè ju three hundred and something lọ four hundred okay times nine èló ló jẹ́ kò tí ì wọ five million tí ó bá kàn kọ check ten million fún pé go and start your life kó dẹ̀ forgive ẹ̀ kí ló tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ but this person ó wà nínú pain ó wà nínú ìrora wọ́n dẹ̀ ṣe ẹmọ kan wọ́n pépà wọ̀nyẹn wà ó gbé káàkiri pé is arm robber nígbà yẹn náà tí wọ́n pè mí ṣé ń gbọ́rọ̀ mi ní ìgbà yẹn náà tí àwọn ọ̀dọ́ ọmọ dọ́tọ̀ Olúkọ̀yà pè mí àwọn chọ́ọ̀ṣì yẹn wọ́n béèrè lọ́wọ́ mi wọ́n béèrè kí lorúkọ adájọ́ tó tó tó tó set me free ṣe to understand wọ́n wá béèrè lọ́wọ́ mi mi ìmọ̀kan tó tún fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ìmọ̀kan rí pé ogun kàn lè sí náà ni ogun yẹn kò rọ̀ ṣógun yẹn rọ̀ ni ogun ò rọ̀ èmi o pásọ Olúkọ̀yà mi ò láìkí kọ́ tẹ́ ṣe yìí ní tí mo mọ̀ nípa yín ni mo sọ yẹn ìgbà tẹ́ ẹ̀dẹ̀ fún mi lówó ń pà yẹn I so much appreciate it ọjọ́ tí mo délé dẹ́sà ìpẹ́ ìlẹ̀ fún mi ló tí mọ́mì mi ṣẹ̀ mi mo tún délé mo ní mọ́mì mo lówó tí mo ní kẹ́ ẹ fún mi yẹn tẹ́ ẹ fún mi mo ní pásọ Olúkọ̀yà ló fún ló ní kan fún mi lówó tí mo fi wọ mọ́tò wálé wọ́n ní mo mọ pásọ Olúkọ̀yà mo ní mo mọ mo ní wọn ni wọ́n announce mo dẹ̀ ní wọ́n máa ń tètè bẹ̀rẹ̀ kábàlẹ̀ ráyè ìjókòó síwájú torí màá láti láti jókòó síwájú aago márùn la máa dé church oh no we left home something to five a máa dé church ni a máa dé oníkẹ́ bíi to six àbí after five a lè jókòó síwájú tó máa di seven o'clock gbogbo church máa ti kún kò ní sáyè ẹnu gẹ̀ẹ́sì lè máa lọ dúró sí ìmí yẹn máa dúró ni ṣé ti yẹn yín so mú mi mi níjọ́ yẹn tí mo fẹ́ lọ lọ nígbà tí mo wá ti rí wọn tó fún mi ní thirty naira tó ní pé kí atọ́ba tẹ́lẹ̀ fún mi lówó kí n fi wọ mọ́tò thirty naira ní lọ́jọ́ náà lọ́hùn torí mo sọ pé mo ní mi ò ní owó mú láti wọ mọ́tò wọn ní kí n má wọrí wọn fún mi thirty naira wọ́n dẹ̀ fún mi lówó mọ́tò yẹn so mo dẹ̀ sọ fún wọn ọjọ́ yẹn mọ́mì mi tẹ̀lé mi tọ́pẹ́ tẹ̀lé mi àwọn gbogbo ọmọ tó wà nínú ilé wa àwọn àbúrò mi dẹ̀ wọ́n tẹ̀lé mi ṣe mo gbọ́gbà tí gbogbo ilé bá dẹ̀ ti lọ ní gbogbo àwọn ọmọ kéékèèké nínú ilé wa dẹ̀ ọ́ àti tó sí o àti ìyápọ̀ gẹ́ẹ̀ kan tí mo sọ pé òun ló wá ṣe bẹ́sílẹ̀ dì mi ní ọjọ́ náà tí mo ní ìrètí turn me down nígbà tó kù few days to the wedding bí n pé ìrètí adékọ́lá tó kù yẹn ìrètí adékọ́lá tó kù yẹn ah, ṣe ẹni táwọn pípì bá ń báyàn jà you got to be careful for them ẹ lọ wo ayé ọkùnrin yẹn ṣé tí ẹ mọ̀ nǹkan tó bí mi tí mo hate mo dislike wọn nígbà tí mo rí story bọ̀bọ̀ yẹn wọ́n ń gbé story wọn wá fún mi lójoojúmọ́ mi lè sọ story pásọ Olúkọ̀yà bọ́ngbà tí mo rí story yẹn tí ẹni ẹlẹ́ sọ pé in tó fa ìjà ni pé wọ́n rí ẹnìkan bàbá ẹni lé babaláwo tó ń tọ́ wọn máa ń ríyàn lé babaláwo ṣé rọ ṣèbí mo kí tó kò Nàìjíríà mo sọ fún pásọ kan kí lórúkọ pásọ yẹn o tó máa ń ṣe tẹlifíṣàn program kan báyìí ní Yorùbá big church kan báyìí dá lọ rí ní Ìkẹjà mo sọ fún náà ọjọ́ tí pásọ kan sọ fún mi tó wá làwọn fún mi pé a ti rí ń sìn nìyẹn ẹ mọ̀ pé mo sọ fún yín pásọ̀ ilé Ògúnmọ́lá ni orúkọ ẹ̀ jẹ́ àti ẹ mọ̀ pé magician làwọn ẹ̀ máa ń ṣe ọmọ Ìbàdàn pọ̀ tó ní ṣọ́ọ̀ṣì sẹ́pẹ̀ sí èsì náà ni tó ti yẹn nígbà tí ó dẹ̀ yà tá a lọ sí ṣọ́ọ̀ṣì gbogbo àwọn kóṣítò wèrè kan báyìí náà tó ń ṣe ẹ̀pẹ́ ní gbogbo wọn wọn máa ń kóra wọn jọ sí ṣọ́ọ̀ṣì wọn máa ló ń gbàdúrà wọn tẹ́ tó ń sojú wa sí ṣọ́ọ̀ṣì ń gbà yẹn was eh, mother-in-law mi ló introduce wa sí bàbá ìyá tó bí délé ìyá tó bí délé ẹ̀kẹ́dẹ̀ ológun náà ni ṣe ti understand àfáà lórí lọkọ ẹ̀ àfáà ni àwọn náà ti jáde wọ́n láìpẹ́ ògùngàn but ìgbà tó ń sọ pé pásítọ̀ ṣe ti rán sáà aṣá lọ síbẹ̀ yẹn but bí mo ṣe tí ṣọ́ọ̀ṣì yẹn wá ní à ah, instead kí nǹkan máa tura fún ẹ nǹkan kàn lé ni mo ti dé mo kàn bẹ̀rẹ̀ sí ṣojú bákan náà ni so mo máa ń bèrè question gan ọlọ́run wá fi wọ̀n mí mo wá rí pé mo kàn lálàá gbà àwọn ẹyẹ pọ̀ ń bíbà ẹ̀ mo wá rí ẹyẹ gúnigún níjọ́ yẹn lọ́ọ̀ mo kàn rẹ́ ẹyẹ yẹn tó fẹ́ ṣe tá lára ọmọ mi mo ní ẹ́ lójú àlámṣẹ́ bí ṣe pariwo bí ṣe scream ṣé ọmọ mi tẹ́ dojúkọ yẹn gbogbo yín tẹ́ máa ṣe lẹ́yà ẹ̀ máa pọ̀ gan àánú òjò ó máa ṣe lẹ́yà ó máa ṣe lẹ́yà kù ní ọjọ́ tí wọ́n máa ṣe ò máa máa play voice note àbúrò ẹ̀ ọjọ́ tó ti pè mí sí ó ní nọ́mbà di next week ó rò bóyá ó lòun wà ń bá ìgbẹ́jọ́ yẹn ó rò bóyá máa pè ń fowó ni ní ìlú ọ̀bọ̀ mi ní pé anybody fowó pọ̀tẹ́ ẹnìkan bá ní má ìwà sí nàìjíríà ẹni bá ní má dèmi nílé bá. òtí láti wọ̀ nípa ẹ àwa ti já èmi tó yẹ pé wọ́n kúrọ́ mọ́ bàbá mi nílùú ìka rẹ̀ <laughs> àwọn pọmọ bàbá mi <laughs> nínú ìkàrẹ́ àti àti já kúrò lẹ́bù yẹn àti já kùtùkùtù abádé ṣọ́ọ̀ṣì ti ètò wà lẹ́pẹ́ yẹn ní ọjọ́ yẹn bí mo ṣe lánàá nìyẹn mo kàn wá lánàá mo wá sọ fún ẹni tí tí ó gbé wa tí ó yẹ mọ̀ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ báyìí dádì o dádì o you know mo wá bẹ̀rẹ̀ mo ṣàpè pásítọ̀ yẹn i mean mo wá pe bàbá ọmọ mi kí n má dẹ̀ pé mo ẹ̀dẹ̀ ti pa ṣé rí ní tó mi níjù tẹ́ pé kò forgive èmi ò ṣe èmi i have a forgiving spirit but some people ṣe rí ọjọ́ tí bàbá ọmọ mi ti kú yẹn táwọn èèyàn ti gbógun tì mí àtọmọ mi síbẹ̀síbẹ̀ it annoyed me ọjọ́ tí bàbá ọmọ mi ti kú yẹn mo bí ní pé everything anybody tábà tiẹ̀ ṣe pàápàá kó lọ kó lọ kó lọ kó lọ kọ́wọ́ ọmọ ìbájọ́ wọ́n ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ogun wọ́n wá bẹ àwọn tó wà lórí Facebook wọn ní kó máa gbógun tì wá so mo wá lálá yẹn wọ́n sọ fún ẹnìyẹn mo ní mi lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ ṣe mọ̀ pé wọ́n dẹ̀ máa ń sọ pọ́kọ lólówó orí aya àwọn náà ló sọ bible náà sọ pé kó tẹríba fọ́kọ bọ̀tọ́kọ ẹ tíyàwó ẹ bá lọ́gbọ́n ju ẹ lọ tó bá dẹ̀ ní ìmọ̀ ọlọ́run ju ẹ lọ tẹríba fún you are three don't be a fool nígbà tó dẹ̀ níjọ́ ẹ̀ mú ni aláṣẹ mo ń tọ́lọ̀ bá ti fi ràn wọ́n báyìí ẹ̀ẹ́n eh, kí ni kankan ṣàmà rẹ̀ kíkíkíkíkí ṣe mo gentle is a gentle person alákọ̀wé ni ó máa ń dá kó kọ́ra ń gbà mí kó má máa kọjá alákọ̀wé ó máa kọ̀wé all the time kọ́ra ń gbà mí kó lè mọ̀ kó lè mọ̀ pé kó lè mọ̀ kókó ó wá lókè kò dáhùn ṣá a wá lọ sí ó wá di ní ọjọ́ kan a wá la fẹ́ travel gbogbo ọ̀nà tá a bá ti la fẹ́ gbà báyìí wọ́n make sure pé wọ́n àkìfọ́nù gbogbo ẹni àkìfọ́nù mẹ́ láti máa dàmí láàmú kó gbọ́mọgùn yes wọ́n máa dà í láàmú nígbà yẹn gbà yẹn kò tí ì sí akin of phone wọ́n ṣàfẹ́ gbogbo wọn wọ́n fẹ́ mọ gbogbo tó bá ń ṣẹlẹ̀ láyé ẹ láti lè máa sọ pé èṣù ló ń ṣe ẹ́ àjẹ́ ló ń ṣe ẹ́ kíníkan ló ń ṣe àwọn ọlọ́mọ máa dà í láàmú tó bá ti mọ gbogbo nǹkan tó ń ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi wọ́n tó bá kí fóònù mi jáwọ́ lọ́rọ̀ mi nísìnyí kó o tó já ẹsẹ̀ you expect me i'm going to support i'm not going to ó bá di ní ọjọ́ ẹ̀ ó ṣàti máa ń disturb her disturb her disturb her disturb her disturb her in fact gbogbo àwọn tó fẹ́ help wa ní èkó mo mọ àwọn tó ní tó wà nípò agbára mo sọ níjọ́ yìí pé fásinà bàbá tó head èkó bank ń gbà yẹn bàbá ọ̀túnba fẹ́mi àjàyí kó má introduce mi mọ́ wọ́n pe fásinà ń gbà yẹn bàbá yẹn fásinà ipe ọmọ wọn kan wọ́n adult mi bí ọmọ because wọ́n ní wọ́n láì bí ṣe máa ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ sọ wípé àwọn ọmọ ìjẹ̀bú wọn máa láwọn fẹ́ ta àwọn fẹ́ ta góòlù àtàṣọ pé àwọn rí ọmọ tó gbé mọ́tò máa máa wa mọ́tò bí ọkùnrin máa máa ṣiṣẹ́ bí ọkùnrin ṣó ti yé pásítọ̀ yìí kò jẹ́ kí ìkọ̀kan ṣe ṣe because wàá máa sọ pé o fẹ́ lọ síbì kan wàá sọ fún pásítọ̀ ẹ wàá sọ pé o fẹ́ lọ bì kan wàá sọ fún pásítọ̀ ẹ monitoring power ni o kó tó débẹ̀ wọ́n ti débẹ̀ pẹ̀lú ṣáájú ẹ̀ kì í ṣe pé spiritual physically because they are connected ọjọ́ tá ṣiṣà máa tú mo ti sọ fara lémi kò gbàgbọ́ kò kúrò èmi wá ń dúró nínú mi wá lọ ṣọ́ọ̀ṣì mọ́ ó bá di níjọ́ ìyàwó la fẹ́ tàwọn àti wàá gba físà àti ṣe afẹ́ kúrò ní àwọn afẹ́ tàwọn kan pásọ̀ ìtún wá wá ó tún gbé wá pé àwọn ọmọ òun kàn fẹ́ kúrò wọ́n máa pè lọ́mọ ni ẹ tí ò lè ṣòkòtò ẹbí a máa ní àwọn ọmọ òun kàn fẹ́ travel pé kó wọ́n ra property wọn pé wọ́n fẹ́ travel out ẹni tó gbé wá wá jẹ́ babaláwo babaláwo wá dé ó fẹ́ máa jábọ́ ó fẹ́ ṣú ara ẹ̀ pé òun lòun ṣiṣẹ́ fún ọkọ so ẹ má máa lọ sọ́dọ̀ wọn direct ẹ wá sọ́dọ̀ wọn direct ìyẹn náà bá wọlé bó ṣe wọlé tán ló bá ń sọ fún bàbá ọmọ mi lóní wémù wémù mi ó ń sọ ìjẹ̀bú nìyẹn wémù mi ìyẹn ní wémù mi ó ṣàdá lóhùn padà pé mẹ́mù yín o ẹ má bínú ọ̀rọ̀ ó ṣàṣọ ìjẹ̀bú pé wémù mi mo ní ìyẹn ní mẹ́mù ẹ o òun ò mọ̀ wọ́n ṣá ó ta lóhùn níjẹ̀bú padà pé mẹ́mù wọn o pé òun ò mọ̀ wọ́n ló jẹ́ bẹ́ẹ̀ pé òun ò mọ̀ wọ́n bó yóò mú dẹ̀ ní ẹlẹ́ni lóní iye rẹ ló bá dá òun sọ níjẹ̀bù pé iye rẹ níbi ìsàlẹ̀ kíríkan kíríkan nìkan wá pé máa wá sọ́dọ̀ òun náà pé òun náà lòun máa ń ṣiṣẹ́ fún pásítọ̀ pé ilẹ̀ church yẹn òun lòun fún pásítọ̀ tó ń bá kíkẹ́ sí tó ń bá gbogbo nǹkan mọ́ bẹ́ẹ̀ òun ló sọ ló bá sọ kì í ṣe lójú àlá lójú ayé <laughs> ṣe ló dà pé mo the Lord has exposed a lot of things to me mo sọ fún ẹ pé tó bá mọ́ tí n bá ọlọ́run èèyàn tẹ́yọ̀ bá mọ́ ẹ̀ gbọ́ tó o bá ń jẹ́yàn burúkú wà á máa fight mi kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ tó fẹ́ da lójú ẹ it's because of the power that I carry it expose evil there's no where evil can hide ló bá bẹ̀rẹ̀ sí expose ara ẹ̀ bó ṣe expose ara ẹ̀ yẹn bàbá ọmọ mi kò rẹ́rìn ni like ẹ mọ̀ pé tí a bá ṣẹ̀jọ́ ọmọdé nínú bàbá ó kò fún ọ ní ìṣẹ́jọ́ sá ní pásọ̀ ni babaláwo tó gbé bá bá expose pásọ pátá lójú pásọ kòrókòrò bóyá ẹ̀mí mímọ́ ló kó sínú pásọ àmì ló kó sínú babaláwo lákàntí lè jẹ́ kó testify lójú lójú mi lójú mi àti ojú ẹni tó ń dá òtí dá tíntọ́ mọ̀ sí yẹn ló bá ṣàlàyé pátá pé ṣọ́ọ̀ṣì yẹn òun lòun òun lòun gbé fún pásọ pé kó máa lòun dẹ̀ ló ń bá rí gbogbo nǹkan mọ́bẹ̀ orígun mẹ́rẹ̀ẹ̀rin bẹ̀ ṣé mọ̀ pé níjọ́ kan náà kẹ̀dẹ̀rẹ́ pásítọ̀ ti máa ń sọ fún ẹ bàbá ọmọ mi ṣé ẹ̀fẹ́ kẹ́mi ẹni kọ̀ọ̀kan jábọ́ ẹ kẹ́ sẹ́tù ni kẹ́ sẹ́pẹ́rẹ́tì ni márẹ́jì tó bá áníkọ́ lọ pé bàbá ilọ̀ mi wá ó wá pè lọ́mọ bàbá ilọ̀ mi ṣé ẹ fọwọ́ sí relationship yìí ìyẹn nìyẹn á sọ nǹkan míì fún mi á sọ nǹkan míì fún bàbá ọmọ mi á sọ nǹkan wọ́n ṣáà ń ṣe oríṣiríṣi wọ́n ná lé babaláwo kí má tàn yín jẹ majority ọ̀wọ́n bá àwọn bá sọ̀sẹ̀ rí wọ́n ná lé babaláwo tòótọ́ nìkan ṣe torí àwọn máa fẹ́ ka àwọn kan mọ oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe bó ṣe wà tó o bá ti lè join secret court wọn báyìí wọ́n máa we don't want you among us we don't want you o gbọ́dọ̀ join court kó bá lè fẹ́ lówó owó ní fúlò dọ́dọ̀ ẹ̀ tó ti yẹ yín ìyẹn ti Ògúnmọ́lá tí mo ló wà lẹ́pẹ́ so <laughs> wọ́n ṣògùn wọ́n ṣògùn bí pásọ̀ yẹn bí babaláwo yẹn òun gbé wá ní kó wá ra mọ́tò wà ní afẹ́ travel abroad ṣọ́ọ̀ṣì tó dé tó máa tó bá ń lọ bí iṣẹ́ tẹ́lẹ̀ wọ́n á lu iṣẹ́ ẹ̀pa wọ́n níyàwó ẹ̀ ló lájẹ̀ wọ́n á lu iṣẹ́ ẹ̀pa kò sí orúkọ tó hàn pè mí pé mo níná tí bá sọ̀wọ́ sọ pé mo nítán ó ti yẹyin fún gbogbo wọn máa lọ kiri báyìí gbogbo surroundings mi ni wọn máa ní pé mo ní kíní kan o kán má fẹ́ mi meanwhile wọ́n mọ̀ pé ẹni tí èmi máa já àwọn tí wọ́n bá dé àwa máa ń tú àwọn oníìdè sílẹ̀ ni tó tá a fún wa nìyẹn tó ti yẹ yín láti tú àwọn tí àwọn onídèédè mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí báyìí sìn wọn ò ní jẹ́ kí èrò pọ̀ kó gbọ́ torí wọn ò ní fẹ́ káwọn èèyàn tó wà ní ìgbèkùn kó gbọ́ ṣe bó ṣe ń flag ìwọ tó ń flag yẹn kíkú pa ẹ́ kíkú òjijì pa ẹ́ dànù kọ́run tú ẹ láṣọ kọ́run já ẹ sí ìwòwò kọ́run fẹ́ ṣẹ̀ sí worldwide. ní ẹ̀pẹ́ nígbà tí mo dé ẹ̀pẹ́ ẹ lọ pẹ́ mẹ́fẹ̀ mú mo kọ́kọ́ lọ ní ẹ̀pẹ́ náà mo dẹ̀ sọ pé mo wà nínú àwọn tó ń tuntun dá ẹ̀pẹ́ branch yẹn sílẹ̀ prince of recent nígbà tí mo ti wá marry tí èmi àti bàbá ọmọ iṣẹ́ separate gbára mo lọ ní mo lọ ní sẹ́mẹ̀gbọ́n tí bọ̀ náà mo wà ní my kí lorúkọ bíbà wọ́n kọ́ ọmọ lọ sí bíbà semes lẹ́kọ̀ọ́ mo pàdé prince ó wá sọ̀rọ̀ fún mi in fact ibi ẹlẹ́mọ̀rọ̀ níbi ọ̀nà àjà awóyàyà yẹn ló ti ṣe awo ìyàwó ẹ̀ ní ẹ̀mẹ̀fẹ̀ náà lọ ó ń ṣiṣẹ́ lẹ́mẹ̀fẹ̀ awo ó ti ṣe gbogbo awo ó ń ṣiṣẹ́ ìṣe wọ́ká ìní ṣọ́ọ̀ṣì tábà sọ máa rí pé kí àbí bá sọ sí ó lè jẹ́ tẹ̀lé ara wọn ní ọmọ yẹn ti bá rí tó bá kí mi dáadáa mo mo kò lè kí tó bá rúdù sí mi nìkan náà ni mo lè discipline ẹ̀ tí wọ́n ti yẹ yín kí lọ́gbà àbí kò ní dáa fún ìyá alájà ẹ̀ ó ti tán bọ̀dọ̀ ti fẹ́ ni tí mo fẹ́ kí ni mo tí mo tó dẹ̀ kó mọ̀ tó yẹ kó ọmọ tí mo rán níṣẹ́ kí ni mo fẹ́ kí kò ṣe ìkọ́kọ́ fún mi doesn't do anything to me this is part of things they have done to our life and they will see all those things wrong they just wọ́n máa kàn máa wọ́n á wá bọ́n ṣe máa dirọ́ lé ẹ lórí torí pé àwọn ọ̀rọ̀ kan wà ńláńlá To jẹ́ pé you know they, they want everybody in the whole world to hate you they want the whole world to hate you they want everybody to hate you they want you to die so that the secret cannot be open you can hide it for God I mean you can hide it for people you can hide it for God you cannot hide it for God you cannot hide it for God you may cover your sin nobody will know but you cannot hide it for God you cannot hide it for God gbogbo ẹ̀yin evil people I share this on up Princess Bola. You see, I share it on Princess Bola. It's on YouTube. You can watch it from A to Z. Okay? It's not only that one You know, What's the part one? What's the part two? Career, what one tí wọ́n ń gbé wá fún àwọn pastor, àwọn ọlọ́pàá. You see the kind of money they are giving to the police to change their mind, not to work for Naija, but to work for private people and to be a criminal àwọn tó máa ṣe ẹ́ tó tó máa ní kó máa tún gbàdúrà àwọn tó máa sọ ẹ́ sí ìgbèkùn àwọn tó máa sọ ẹ́ sí ìṣòro wọ́n lè máa fún ẹ ní prayer point kó máa gbà lọ. ọlọ́run máa ń gbàdúrà o tí àwọn bá tọ́ta bá padà lẹ́yìn tó bá dá ẹ dúró ṣọ́tiyé tí wọ́n bá dá ẹ dúró ọlọ́run máa gbọ́ àdúrà wọ́n á di ẹ̀ báyìí díẹ̀ wọ́n á di ẹ̀ púpọ̀ tó bá fẹ́ kára tu ẹ̀ díẹ̀ wọ́n á fara tu ẹ̀ díẹ̀ tó bá rí kó sọ̀rọ̀ báyìí wọ́n á wá fara di ẹ̀ dáadáa pé ṣèbẹ́nu ẹ̀ mú ni you want to talk tó bá jẹ́ nàìjíríà ni mo wà ń gbà ní ìgbà tí àánú òjò ń fi ọlọ́pàá mú mi tó tún gbé mi àtọmọ kókó wọn kò mọ̀ pé mo ní ọmọ kókó lọ́wọ́ o tó ní kó máa ma treat mi ṣe kankan fún o òun ló jà mí lólè o òun ló jà mí lólè mo serve for fun no money paid i use all my car all my money all my time everything iṣẹ́ tí mo ṣe ń gbà ni mo fi sin àánú òjò nígbà tí àwọn ṣọ́ọ̀ṣì àwọn gbogbo sí èsì wọ́n dìde ńgbà tí ogun ṣẹlẹ̀ tí wọ́n ní problem pẹ̀lú ṣé àbáṣà àbí nǹkan kan wọ́n tún ní problem pẹ̀lú àbáṣà ńgbà yẹn àti díyà àti gbogbo wọn wọ́n ṣàní problem sí èsì ṣáà wà ní problem you understand me tí díyà náà tó kó ọlọ́pàá tó lọ nù wọ́n bí ẹni máa pa wọ́n kú tó kó sójà pé kó lọ nù wọ́n lára kejì ẹ̀sìn understand a lot of problem wà mú bẹ́ẹ̀ yẹn tá a máa lọ ṣe a kí la máa ń ṣe eh, program tá a máa ń ṣe yẹn ní every year yẹn a wá lọ ṣe ní Ifẹ̀ Ifẹ̀ láti lọ ṣe tọdún yẹn so ti yẹ yín so I know what I'm saying but tí ẹrí pé látijọ́ ìsìn mo mọ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kí pásọ Olúkọ̀yà kan bá lè involvement wọn nínú àwọn ọkọ̀ mo kàn bí pé i forgive people ṣó ti kò ṣe pé wọ́n fún mi ju thirty dollar yẹn thirty naira yẹn lọ mo dẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì ìgbà tí mo wà ní ṣọ́ọ̀ṣì wọn gan ní ní ẹ̀pẹ́ yẹn gbogbo àwọn lecturer tó ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn majority of them àti pastor tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn gan ìyàwó ẹ̀ tó ṣèdílé bẹ̀rẹ̀ báyìí tó gbé lọ́dọ̀ tẹ́lẹ̀ olórí burúkú àwọn ọlọ́lọ́ ẹ̀ máa gbógun tì mí gan olórí burúkú ọlọ́run dáríjì mí o àwọn nàìjíríà kan wà ní nàìjíríà àwọn nàìjíríà kan wà ní London kì í ṣe gbogbo ẹ̀yin tẹ̀wá ń bẹ̀ o olórí burúkú ni wọ́n. wọ́n bá ti ba ayé ara wọn jẹ́ tán tó ti ṣòṣì bí ẹni ìyàwó yẹn náà ó lọ gbé àgbébọ̀ ìdí ẹ̀kan níbẹ̀ òbí mọ orí kò sí máa lọ́mọ lówó ni a máa ṣèdí báyìí bí ọmọ ọmọ Kwara bí kọ̀ọ̀kan ló máa ṣèdí rẹpẹtẹ báyìí olórí burúkú aṣẹ́wó tó fẹ́ sọ̀rọ̀ ńgbà tí pásẹ̀ rẹ̀ introduce fẹ́ introduce oògùn gbà tó fẹ́ láhùn fún mi nípa oògùn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ló sọ pé àṣọ fẹ́ láhùn fún kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sopó wà ní kéde ájú àṣírí ẹ̀ ẹnu ẹ̀ òbò just àbí olórúkú ọmọ eléríkà òṣì tó wà bẹ́ẹ̀ àwọn pásọ̀ wà láwọn tó ràn yẹn mo lè ka pásọ̀ tó wà lábẹ́ àwọn tó ràn jáde tó wá gbé wèrè kan tó jẹ́ senator kan máa ní kó máa lọ represent wọ́n ṣe fraud kò sọ́wọ́ tí wọ́n lè sọ láti fi destroy yẹ for their secret not to come out but they cannot use the money they cannot use one penny to assist you imagine ṣé wọ́n gbọ́dọ̀ ìjọba gbọ́dọ̀ sọ fún wọn pé kí Olúkọ̀yà sanwó fún ẹnìyẹn kó ti kó san wáyé tí Olúkọ̀yà kò lè sanwó yẹn tí màá yẹ pé bóyá wà ní ìlú tí ò lófin wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún wọn ní other country kó ṣe lá South Africa lásán máa ti wọ́n lọ sẹ́wọ̀n ni táṣìyẹn bá ti lè tú bẹ́ẹ̀ yẹn o tó bá ti lè tú o wo wọn àwọn ọmọ South Africa wọn máa ti dà sí ìgboro kí ló dé tí wọn lè sanwó fọmọ yẹn fún bọ̀bọ̀ yẹn ó sàbù wọn wọn ti lọ bẹ̀rẹ̀ láti ọba nílé arọ́ ọmọ yẹn lè ti jalè nípa tó sọ pé preach fún pé yẹ ẹ̀sọ́jà àwọn ọmọ tó ń rọ̀fù ládùúgbò nǹkan bẹ́ẹ̀ torí pé wọ́n sọ pé bóyá ó jalè nítorí ọmọ yẹn náà ṣáà ń tà láti tó ó lè tí wọ́n ti mọ sórí ẹ̀ tó bá ti mọ sórí ẹ̀ báyìí wọ́n fẹ́ nílẹ̀ ni àwọn dẹ̀ sì ń ṣe ìkànnì lọ́wọ́lọ́wọ́ ṣé gbogbo nǹkan tó ń ṣe iṣẹ́ kì í ṣe ìkànnì I see many things now gbogbo nǹkan tí àánú òjò ṣe gbogbo àwọn pásọ yẹn ni wọ́n support àánú òjò tó ń support ó dárúkọ lára wọn kò sí ìwọ̀n tẹ́lifọ̀dì fẹ́ fi mi ṣe èmi Bọ́lá Fọláṣadé kò sí èmi mo sọ bẹ́ẹ̀ kò sí nǹkan àdàbí tó yẹ pé gbogbo àwọn tí wọ́n ń dárúkọ àwọn ló preach Jésù fún mi àwọn tó gbà tó wà sún Jésù fún mi mi ò fẹ́nu kàn wọ́n rí mi ò dẹ̀ fẹ́nu bà wọ́n jẹ́ mi ò dẹ̀ ń bàyàn jẹ́ bọ̀ kó wá ṣe mo wá sọ pé tó pé wọ́n preach fún wa nígbà pé be nice and be good to people I'm not being nice. You now see me like a fool. You now take me for granted. And that's what why you wá wá ayé mi gbogbo kan lè bàjẹ́. Èmi ò rí gbogbo kírìn rí o nípa Olúkọ̀yà. But 1990 something kí ni mo wedding. But mo ti ṣe wedding mo ti kúrò lẹ́pàá mo ti But you wọ́n ṣe níjẹ̀ náà ni pé mo sọ bí eré. Nígbà tó ń sọ pé You n have a prince. And Ẹ̀ẹ̀mejì ni wọ́n gbé bọ́ọ̀sì lọ sẹ́pẹ̀ẹ́ tí gbogbo àwọn marriage committee yẹn sọ pé ṣé this best person want to marry mo á sọ pé kí ni level mi débi gbogbo àwọn ọ̀rẹ́ mi gbà mí náà máa sọ fún mi ẹ ordinary teacher ló fẹ́ lọ fẹ́ mu náà ṣé teacher ò kì í ṣe èèyàn ni ó lọ school ngbà yẹn mo bí pé mi ò ní too much education I can learn and I learn I learn I learn I'm telling you I learn from that a lot of life tí mo gbé tí bá sọ fún yín pé mo teach ni mo lè teach now tí bá sọ fún yín pé mo mọ nǹkan àwọn aka ìmọ̀yà àwọn tí ò ní gbogbo orúkọ mẹ́rin tó máa sọ fún wọn lọ ẹlòmíì nínú wọn lọ yunifásitì ẹlòmíì yá ẹ̀kọ́ ní ṣọ́ọ̀bù sínú kinní kan ni tó máa lò lọ yunifásitì kan but i don't lie gbogbo ẹ̀ ni wọ́n condemn fún mi báyìí pé kí mo fẹ́ fi mo fẹ́ fi ẹfẹ́ prince fún but at the end of everything náà prince yẹn náà ó forfeit because ẹ mọ nǹkan because tó bá ní kó má ṣe nǹkan kò ń ṣe ọlọ́run kan ló rán wọn nígbà míì àwọn fúnra wọn ló máa kàn sọ kílíẹ̀ nǹkan ó kàn bẹ́ẹ̀ lọ authority lórí ẹni because wọ́n ti rí be bí vibrant person wọ́n dẹ̀ rí pé mo nice ẹyẹ ìkẹ́dẹ̀ ní kò ní family kankan tó strong kankan and again mi ì lè sọ o bóyá wọ́n dẹ̀ rí good plan but mi ì rí good plan kankan wọ́n mọ̀ sọ fún mi pé eh, the Lord have a plan for you o eh, the Lord eh, God dey love you so much o eh, he have a better thing for you mo ní wẹ́ if the better thing is not coming now, because mi ì lè máa sùn ta mi ì lè jẹ́ beggar mi ì lè máa dààmú káàkiri tó dé ọba dààmú ju o máa kú dànù ni ẹ lọ wo àwọn set of àwọn obìnrin tí ò ní ọkọ ní church wọ́n pọ̀ gan ọkùnrin ibo ni ọkùnrin dẹ̀ wà the men are going to prison affliction máa ń jẹ́ kí affliction bá pọ̀ jù wọ́n lè gé gan ó máa ṣe oṣó wọ́n ní pé tó bá ti gba jésù gbọ́ ọkàn rẹ yóò balẹ̀ inú rẹ yóò dùn àlàáfíà ló mú tọ̀ wá wá àwọn tó bá dẹ̀ praise jésù à nílé wọn kó fẹ́ àlàáfíà mo ti rí fídíò rí tí wọ́n ti tí wọ́n tí ẹ pásọ olúkọ̀yà àti àánú òjò tó ń jókòó tí wọ́n sunkún báyìí tó ń dẹ̀ táàgì mi pé ó ti sunkún bẹ́ẹ̀ ni ó lè má jáwọ́ ló ṣe kó jọmọ̀ ọjọ́ wọn because àwọn ọmọ ọjọ́ yẹn nítorí bá ti fọ fún wèrè wọ́n máa ń rí wọn bí ọba ni ó dà pé kí wọ́n wọ́n lágbára ju mo sọ fún wọn mo ní àwọn àwọn àwọn men of God they are more powerful than the politician politician you are nobody níbi tí àwọn àwọn pásọ wà ní líìkì àti kílíìkì tó ti ní láyé yìí ó tó bẹ́ẹ̀ ebi four years ní ẹ̀yìn tí ẹ bá ti ṣe four years eight years ayé ẹ̀sẹ̀ máa lọ wọ́n máa ń lò yín ni wọ́n bá ti lò wọ́n tó máa pa pápá kan sẹ́gbẹ̀ẹ́ ìwà tí àwọn èèyàn yìí ń wù kò dáa ìwọ fídíò tí mo rí yẹn kò sí ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe Dr. Olúkọ̀yà ẹ́ àwọn adájọ́ tún sọ pé kán sanwó fún wọn sanwó náà up to date wọ́n ti yìnbọn fún bọ̀bọ́ yẹn bọ̀bọ́ yẹn la kú oríṣiríṣi kọjá ìyá ẹ̀ sáàfù yín ẹ̀gbọ́n ẹ̀kọ́ náà jẹ́ pásítọ̀ ńbẹ̀ kó tó wá di kókúrò ńbẹ̀ yẹn kó dà kó dà náà àròkú sí yín ṣùgbọ́n tẹ́ bá dàgbà tẹ́ bá lọ sí kí ṣe máa fi sílẹ̀ náà ni kí ló dé ẹ bá ti bímọ sílẹ̀ sáyé ẹ tó bá ti bímọ kò kí ń dóró àwọn nǹkan tó ti bàjẹ́ lórílẹ̀-èdè nàìjíríà yẹn ti pọ̀ gan-an ẹ ti fi ágónì àwọn èpè oríṣiríṣi lẹ ti fi sórílẹ̀-èdè nàìjíríà táwọn èèyàn bá lọ nínú ẹ wo nígbà tí wọ́n ń tọ́jú ọ̀mù níbí bí ilé èèyàn nice woman ni mí oore ni mo ṣe àwọn èèyàn máa pè mí lọ́dẹ̀ gbogbo àwọn èèyàn yìí wọ́n ti ṣèkà fún mi tí máa gbé wọn sókè mo mọ I know kì í ṣe pé mi ò mọ̀ pé àwọn èèyàn ṣèkà fún mi lójú méjèèjì mo wo fídíò yẹn I cry yesterday again mo tún sunkún lónìí nígbà tí mo wò ó mo wá wò bóyá wọ́n tẹ̀ ti sanwó fún yẹn mo wá wò pé mo sọ bí òwe lánàá pé the people around you tó bá máa cause problem fún ẹ láti jẹ́ kí ìwọ lè ṣe kí ni kó lè dé èèyàn burúkú mo ní be careful warn people around you and be careful about people around you so that wọn ò ní máa lò wá wọn ò ní bà ayé èèyàn kan jẹ́ kó máa dárúkọ ẹ torí pé tí ìdìbò àti ìbàjẹ́ tán nídìí ló máa ń dà but mo lè sọ fún yín ẹ gbàgbé àwọn ọ̀rọ̀ olórin ń sìn àwọn olórin náà ṣèkà fún mi àtàwọn ọmọ gáràì but àwọn pásítọ̀ gan kọ́ tí àwọn pásítọ̀ ò bá support of this evil do you think èmi mo máa jókòó lórí ọ̀rọ̀ yìí lónìí ṣé ẹ rò pé mo máa jókòó lórí ọ̀rọ̀ pé ẹ eh, pásọ̀ kan ṣèkà fún mi àmì olórin kan ṣèkà fún mi they will support you but no they will destroy you mo ní a lot of things mi ò lè sọ lórí ìyẹn náà tún máa sọ pé kì í gbọ́ ọ̀rọ̀ la lè sọ lórí atẹ́gùn owó náà lè sọ lórí atẹ́gùn ọ̀rọ̀ wo ni tó bá ló fẹ́ máa dájú ọ̀rọ̀ kan tọ́jú you just want to kill people ni a lot of people will be dying. olórí burúkú yín ẹ̀yin tẹ́ máa ń wá sórí bíbá yẹn sì tẹ́ máa ní kán fún yín lówó ó dáwọ́ gbá síbi ní ọjọ́ tí mo ti ń gbàdúrà fún yín abẹ́ ìyá wèrè ṣé ìyá wèrè ni àbò owó wo ló wà lọ́wọ́ mi owó wo ni kí n fún yín ó wà lórí bíbá yẹn sì kò sẹ́nìbọ̀ tó fún mínísítà èyí tí máa tún rí kí n wá fún ẹ lówó máa tọrọ owó kiri lórí platform olórí burúkú. ó tiẹ̀ tún fi fcb account àbí fcnb mo ti delete ẹ àwọn tó lówó nàìjíríà you don go to them. Nigeria is in click anyway click ní nàìjíríà wà tó o bá ti wọ click yẹn they believe that you are known. tó o bá ti wọ click yẹn wọ́n bí lè kó máa jẹ̀yà kú ni. pásítọ̀ olúkọ̀yà ẹ fọ́ ọ̀rọ̀ àná ni bí mo ṣe love yẹn tó tí mo ti praise yín in this one this <laughs> ẹ fọ́ hàn mi I tell you Pastor Femi mother came out to go and go and actually fifty something thousand ló ti wò fifty seven thousand viewer ni wọ́n sọ̀rọ̀ yín bẹ́yẹn lórí media àwọn tó ti fi like and love sí is about thousand plus lórí YouTube nìyẹn other media máa gbé other people máa gbé bẹ́yẹn. tẹ́lẹ̀ bá tó bá kú tó ń sìn ọlọ́run ní jẹ́ kẹ́ni ẹlẹ́ni kú o àwọn olórí burúkú kan bí àwọn ẹ̀sábà wọn máa sọ pé ẹ̀sẹ̀ bẹ́gà o bẹ́gà yẹn kò ní láàfin láti live olórí burúkú wọn. ta ló sọ pé paranoid mood olórí burúkú ni ẹ. mo nílé ayé lẹ bá mi èmi ò gbọ́ bẹ́ẹ̀ you see níbi báyìí wọ́n sọ pé kí ẹnìyàn kó parọ́ mọ́ rẹ̀ wọ́n ti àwọn pásọ àánú òjò ti ṣe fún mi ní South Africa. because at that time they want me to go to jail do you know why because I have that secret secret mo wá fọ́ so they don't want people bóyá ẹnìkọ̀ọ̀kan tó bá kàn fẹ́ mi àbí tí n bá bá pàdé tí n bá tẹ̀ fẹ́ rojọ́ ni máa rojọ́ fún nísìn mo sọ lórí social media ṣáàṣì wọ́n tú àbí kò tú láti bàtà ti sọ̀rọ̀ nísìn a lot of people have courage also to come out to come and be explaining ìgbà tí wọ́n rí pé èmi nìkan ò lè ṣiṣẹ́ yẹn ẹni tí maureen bẹ̀ wá gbà yẹn ó lẹ́yìn nìkan ò lè ṣiṣẹ́ yẹn àwọn fẹ́ bẹ̀ yín kẹ jẹ́ kí maureen máa ṣiṣẹ́ yẹn a lot of secret a lot of things mo ní voice note yẹn náà bíbà wọ́n wá bẹ̀ mí fún ni but nítorí wá sú mi ní pé àwọn eléyìí àwọn ti ayé yẹn nítorí yẹ kí hate ẹ̀ ń gbà yẹn tó yẹ hate maureen ni pé gbogbo àwọn kan wá ń support bá ti fún wọn lówó wọ́n máa change mind wọn a lot of people want to offer me money but I rejected them with their money because the pains àwọn tó fẹ́ finish up yẹn tó bá finish wọn dànù òun gbọ́ tó dẹ̀ gbowó ẹlẹ́dàá wọn á béèrè lọ́wọ́ ẹ̀ pásítọ̀ Olúkọ̀yà ìjọ in tí mo fẹ́ pẹ̀yìn fún nísìnyí náà ni pé ẹ fún bọ̀bọ̀ ìlówó ẹ pay off kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó live kó kó have a good life just like then, you know, ṣe need good life a kò lè ní ẹ kò lè ní good life bí ti yín o because a lot of people ló wọ́n máa wárí fún yín bó tẹ̀lé pé wọ́n wà nínú ìdè bá ṣe ń wárí fún yín náà kò sí ìkọ̀kọ́ tẹ́ fẹ́ fún wa ní pé kẹ́ sẹ́ni kìíní síta ká tún ṣí ẹ̀ sórí platform wa ṣé fẹ́ ṣe fún wa ṣé fẹ́ sọ fún wa pé ẹ fẹ́ patronize wa pé à ń ta mọ́tò ká wọ́n bá ara mọ́tò ń bọ́ lọ́tí ẹ̀ lè ṣe wa. èmi ò in fact Hello, Sirat. Yes, darling. What are you doing now? Kí ló God bless you. Yes, it's well with you. Yes, now. Don't worry, I'll be okay. <laughs> I'll be all right, no problem. Face your things. Okay? I say face your study, face your things. Love you. Bye. Wọ́n ní kò máa We don't trust you. We don't trust you. But go what ń gbà. Anyway, ìjọba Nàìjíríà náà máa dí pẹ̀lú yín sìn. Torí ẹ̀ wọ́n tẹ̀ ṣe é ti Tinubu yẹn àtẹ̀mí gan. Wọ́n yóò ti President Bola Ahmed Tinubu. Wọ́n tún jẹ́ kí Tinubu fúnra ẹ tiẹ̀ mo tẹ̀ fẹ́ fẹ́ mọ̀ ṣé president Tinubu ẹ̀jọ́ sà president Tinubu ẹni tí tèmi bá ti sọ nípa yín àbí tí bá ti tí bá tẹ̀ ti ṣẹ̀yìn iṣẹ́ rí ìyàtọ̀ ti torí anyway ṣá anyway. ilé ẹjọ́ ti tú mi lẹ́ o. kí olùkọ́ yẹn máa borúkọ mi jẹ́ mi ń ṣe ó le o kò só lè ràn mí o àwọn ló ràn mí lọ ẹ̀wọ̀n. olùkòrò dúbà ni. ẹ lọ bá dadi o. a bá bàbá. dr dike olùkóyà dadiji o. ní oníkẹ. ok. a lè wọnú ilé a lọ bá a sọ ọmọ mi ẹ̀gbọ́n ilé a lè bẹ bàbá pé kó jọ kó dáríji pásítọ̀ fẹ́ mi èmi dẹ́ṣẹ̀ mi n wọn ní ọlọ́run olùkọ́ yà ṣàánú fún mi ọlọ́run olùkọ́ yà ṣàánú fún mi hmm. wọ́n á sunkún hmm. ó dẹ́sẹ̀ ìmúni o eh. pé kó ṣàánú fún mi kó má jẹ́ kó mọ́ mi ó kú sí ibẹ̀ yẹ hmm. ó dẹ̀ ní mọ̀mọ́ ó ní kù ó ní ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí ó ní bẹ́ẹ̀ ni ó ní nǹkan tí pásítọ̀ Fẹ́mi ò ṣe tó bá ti sọ pé òun ṣe ó máa fi lẹ̀ eh. ah, mo nílé ayé lẹ bá mi èmi ò gbọ́rọ̀ ẹ̀rí mi lè sọ bẹ́ẹ̀. ẹ parọ́ mọ́ra ẹ. mi hmm. ò lè sọ bẹ́ẹ̀ títí asáhùn gbàdúrà títí títí ọ̀rọ̀ ọmọ mi sá ló pa ọkọ mi ìmọ̀ síbẹ̀síbẹ̀ mi ò kú ní ṣọ́ọ̀ṣì bàbá ó sáhùn gbàdúrà náà ni kọ́mọ mi ó jáde hmm. kọ́mọ mi má kú títí títí ìmọ̀ mi ò lè mi ò lágbára àti ṣe kí nítorí tó má ṣáà ti dárúkọ pásítọ̀ Fẹ́mi báyìí màá máa sọ fún ara mi adé máa gbóná. nínú church. Hmm ibikíbi tán bá ṣàti ní fa sọ fẹ́mi báyìí pé báyìí màá ṣáà máa sọ kán ara mi adé gbóná wá ara mi agbóná wá hmm, bẹ́ẹ̀ yàn tẹ̀ bímọ dọ́tí nìkan kò lè fẹ́ kí kankan kú nú ẹ̀. nígbà tó lè mi balẹ̀ wà nù gbèkùn bẹ́ẹ̀ yẹn tí ó mọ̀ sára yé mélòó mélòó. gbẹ̀sẹ̀ kan ní gbogbo ẹkún tí mo ti sún sẹ́yìn rẹ̀ làbọ̀ràbẹ̀ ó ṣẹ̀ wá ń ó ṣẹ̀ máa ń padà sí mi lára torí tá a bá lọ sí kirikiri yẹn nǹkan tójú wa ń rí gbà mí òjò á pawápawá ìjọ kan díẹ̀ ló tẹ kó kọ́tọ̀ ọmọ ìkókó òjò ti pawájú ìjọ yẹn. màmá ẹ̀ wá ń kọ́ ìyẹn ìyàwó pásọ. ó gbọ́mọ sílẹ̀ ni ó wá gbọ́mọ fún mi wọ́n sì wọ́n ṣe ju àánú wọmọ mi náà ọ̀ràn lọ́wọ́ ni ó kò nínú ìyà wọn tí wọn fẹ́ nìyẹn káwọn ọmọ nàìjíríà kọ̀ràn lọ́wọ́. torí ẹni tó bá ti lẹ́mìí dáríjì yóò mọ owó rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ni so ẹ̀mí àìní ìdáríjì yẹn ó wà ní mountain of fire ó pẹ̀lú nǹkan tó ń bá bàbá àgùntàn fúnra wọn ó dẹ̀ ní pé olórí ìríra. ó wà ní nàìjíríà kì í ṣe kì í ṣe mfm nìkan ó kò yẹ pé èmi ò expect we don't expect when you don't expect some things from the christian kingdom the christendom then it baffles us okay but that thing is in Nigeria that even most of the time tó bá jẹ́ pé ẹni yìí sì kò jalè tó tọ́ tó kọ̀ yẹn pé ó ní kankan tó ṣẹlẹ̀ ó ní torí ó sọ ọ̀rọ̀ kan nípa babaláwo èyí tẹ́ bá kọ́kọ́ wo series àkọ́kọ́ yẹn ó sọ̀rọ̀ pásítọ̀ kan tó jẹ́ pé wọ́n bá pàdé nílé babaláwo kan l'Ógbómọ̀ṣọ́ àbí l'Óṣogbo ṣé ìyẹn tẹ́ bá gbọ́ I will share it to my platform ó ti so I will share it I will put it on my platform I will put it for you to see so ibi wọ́n jọ pàdé eléyìí wọ́n pàdé ní ilé babaláwo nǹkan tó ló kọ́kọ́ díjà nìyẹn tí ìyẹn tó bá ń sọ pé eh, story yẹn mo mọ̀ pé the guy is not um, ó try láti cover up some things you know it's true he tries to cover up some things like maybe part of them they want to fraud the account of geo ṣòtiyé wọ́n fẹ́ fraud account geo wọ́n fẹ́ no geo account wọ́n fẹ́ fraud bóyá wọ́n fẹ́ fraud account MFM I don't know I wish normally no I'm still going to mo máa wá mi ṣe máa bá ọ̀gbẹ́ni sọ̀rọ̀ kọ́sọ́dà ìgbó drop number ẹ̀ sórí ibẹ̀ I will talk to this person ṣòtìyé because bó ṣe sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó tẹ́ríkù gidi ni o a lot of ọlọ́pàá wà involved with their maids that these people are telling them gbà yẹn wọ́n ti di èmi ti di DO I mean èmi ti di DPO èmi ti dọ̀gá ńláńlá tó máa fún lówó tó jẹ́ pé owó wọn yẹn ó lè tó sálárì wọn ọdún márùn-ún tó máa kàn fún wọn lẹ́ẹ̀kan ṣoṣo tó máa ní kán dì pẹ̀lú yàn kan pa sọnù tó bá jẹ́ pé ó gbé ìbọn wá rọ̀bù báǹkì tó ti jẹ́ pé báǹkì Olúkọ̀yà ni wọ́n rọ̀bù yẹn pásọ Olúkọ̀yà kò yẹ kí wọ́n gba police Nàìjíríà láti to that extent bí o sọ pé kọ́ máa treat cost yẹn o lẹ́yìn tó ti jẹ ìyàtọ̀ yẹn wọn tó wá fún ní benefit ó dẹ̀ serve under wọn as pastor ó plant many churches fún wọn kò dáa wọn ló jalè ṣé bó ṣe wà yẹn ṣé MFM church ò dalẹ̀ Nàìjíríà gbogbo ìlú tí churches wà ni wọ́n máa ti ń gba àwọn owó kan ní ọwọ́ ìjọba tó yẹ pé tọ́mọ aláwọn ní tó yẹ pé wọn ò nídìí ẹ̀ olè náà ni wọ́n ń jà yẹn ṣó ti yẹ yín tọ́mọ máa gba revenue kan tọ́mọ ṣí church because not profitable organization ló máa ń pè so there is money that abroad people máa ń fún wọn ṣó lè kọ́ nìyẹn ní nàìjíríà tó bá gbowó wọn ò san owó kankan padà fún ìjọba ṣó lè kọ́ nìyẹn all the money tó ń gbà lọ́wọ́ society tí wọ́n dẹ̀ ń dá owó yẹn tó dẹ̀ ń fi ṣe personality fúnra wọn ṣó lè kọ́ nìyẹn and all these people mi ò sọ pé kọ́ anybody máa jalè o mi ò support eléyìí fún olè o but fún nine years tí ìjọba ti wá dá ẹjọ́ yẹn tí wọ́n tún wọ́n nà àwọn ìjọba adájọ́ láti fún wọn lówó èló lówó yẹn ní dr olúkọ̀yà tó máa gbàdúrà ẹ̀ tó máa ṣe pé ọmọ wọn kan fún wọn ní limousine wọ́n fún wọn Lamborghini wọ́n fún wọn ní gbogbo kùráṣì tó máa ní wọ́n you know how much is that ten million tí wọ́n ní fún ẹni tó ti serve lọ́ndà wọn rí tí wọ́n mọ̀ tán jọjọ bẹ̀rẹ̀ church boy yìí man yìí ó ti mọ̀ wọ́n láti ìgbà wọ́n láti èbúté mẹ́ta story nítorí ẹ̀jẹ̀ kí wá sọ ni wípé exactly ní time tí wọ́n bẹ̀rẹ̀ ṣe ní nineteen ninety something tí nineteen eighty nine wọn náà bẹ̀rẹ̀ kínní ní nineteen ìgbà tí gbogbo time tí wọ́n ní tọrọ ìṣẹ̀lẹ̀ yẹn ṣó ti yẹ yín ní time tí ọ̀rọ̀ man ìṣẹ̀lẹ̀ that's bíi seventeen years ago ọ̀rọ̀ yẹn ti pẹ́ ń sìn o because ọmọ wọn yẹn wà five months gbà yẹn and ọmọ yẹn máa pé seventeen years very soon by next month the boy the girl, baby girl will be seventeen years around that time gbogbo no. ni wọ́n ń dín pẹ̀lú mi ní South Africa around that time yẹn ni wọ́n sọ fún mi náà pé kí n ló purọ́ mọ́ mi lọ́dọ̀ ọlọ́pàá pé intimidation pé mo fẹ́ pa wọ́n ara kéèsì tí wọ́n tí wọ́n tí wọ́n kọ fún bọ̀bọ́ yìí ara pé ó fẹ́ pa èèyàn ó pọ̀ lára kéèsì yẹn náà the same that time yẹn níbi seventeen years ago that time yẹn náà ni problem tí mo sọ pé bàbá eh, olùkọ́ mi àánú òjò náà ṣe títẹ̀ fún mi ṣé mọ̀ pé ní tó ń ṣe fún mi ní South Africa yẹn kí ló máa fún ilé ẹ̀díẹ̀ pé wọn ò mọ̀ ń pa ẹ̀ because bá ṣe ń sọ̀rọ̀ tó lò ní pé ẹ pásọ àánú òjò ṣe báyìí o pásọ àánú òjò ṣe báyìí you cannot see them fight they will only fight you novice that are not part of their clique. When you, this story is not now. The guy has spent nine years in imprisonment. No, no, no, not nine years. He spent nine years in prison. He was just there in a waiting trial for like nine years until the judge now discharged him and acquitted. When nígbà tí àṣírí wá bẹ̀rẹ̀ sí ń tú tí wọ́n wá ń sọ pé àwọn tó ṣèkà fún wá sí pé wọ́n ní káwọn ṣe báyìí ni they now coming out to expose the story of that particular story. That's when the judge now decide. I mean, the charge this guy on Akute. But he, on that awaiting trial, he spent nine good years. Ọdún After the work, gbé ọdún mẹ́sàn-án tán, ó wá jáde, wọ́n expect pé kí wọ́n tiẹ̀. Ó ní kí bàbá Olúkọ̀yà ó tún pè ní sorry for kó ó ní gbogbo gbàyẹ òun ò sọ pé màmá máa lọ sí màmá ẹ lọ sí church yẹn ọmọ èèyàn wà nínú trouble bẹ́ẹ̀ yẹn and you want the woman the woman was still in the church a máa di ẹsẹ̀ yín mú lára àwọn tó ń gbá church ni o lára àwọn tó tún church tí wọn san salary fún ni o ó dẹ̀ máa sunkún sí lọ́rùn ẹ lè pardon ẹ Dr. Olukoya you disappoint me wọ́n máa lẹ́ẹ̀dàgbà ẹ̀ẹ́dọ́lọ́run náà wọ́n máa ní wọ́n sọ̀rọ̀ sí ẹ̀ẹ́tọ́jẹ́ tọ́lọ́run ni ẹ̀ẹ́tọ́ ọlọ́run And now you Bible also said we should rebuke ourselves with love. I disappoint. I'm, I was I'm disappointed in you, sir. With due respect. I'm disappointed. Ìdè tí lọ́pàá wà nínú sórí yìí, bọ̀ tó ti lọ, ó ti you? wọn ò jail o, ó kàn lo nine good years no ọgbà Nine good years no ọgbà kó tó lo nine good years yẹn ẹ lọ wo gbogbo experience tó sọ àwọn aláìṣẹ̀ nígbà mi ẹ̀yin ọlọ́pàá nàìjíríà yín gbogbo ọlọ́pàá yẹn kì í ṣe gbogbo yín o gbogbo yín tẹ máa ń ṣèkà yẹn wọ́n bá ní ká sọ sórí yín a lè sọ díẹ̀ náà ẹ tó bá ti ń ṣe burúkú burúkú máa bá ẹ bá lè ti ń ṣe dáadáa dáadáa máa bá ẹ tí ò bá ti ṣẹ̀ ẹ má máa fìyà jẹ aláìṣẹ̀ o torí pé bọ́ba yóò bá rí ẹ tọ̀run ń wẹ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èní ìdẹ̀dẹ̀ àríkò sẹ́ńtà ìdá tó mọ̀ la mo mọ custom kan ó kọ́lé sí ọ̀nà ìṣẹ́rí lọ́hùn custom ni ìtẹ̀mọ̀ àwọn custom pọ̀ lọ́nà bẹ̀yẹn ṣá ó ní ọmọ kan ó ní ọ má jẹ́ ń sọ̀rọ̀ àbí kẹ́bí ọmọ rádaràda kẹ́bí ọmọ rédèrèdè káwọn ọmọ yín ṣọ́kú kí mọ́tò pọ̀ ọmọ yín káwọn ọmọ yín má jẹ́ èèyàn kí mọ́ kó máa dàbí ìdìdì ọ̀rẹ́ kóríṣiríṣi máa ṣe wọn kó dáa ẹ má máa ba ọlọ́run mọ bó ṣe mú oníkálukú o ẹ ṣe nǹkan tó dáa kí ẹ̀ ọ̀la yín ba lè dáa ẹ dẹ̀ máa fi ọ̀la ro gbogbo nǹkan tẹ́ bá ń ṣe kí wọ́n fún yín lówó wọ́n rà yín wọ́n ti fún yín lówó báyìí wọ́n ní kẹ́ ẹ purọ́ mọ́ àwọn èèyàn wọ́n dẹ̀ purọ́ Nigeria police ọjọ́ yẹn wọ́n fi òkúta fọ́ orí yín sọnù ní Àkúrẹ́ ńsìn àná àmọ̀ nǹkan tí wọ́n tún ṣe abájọ ń màmí wọn náà fẹ́ sun ṣọ́ọ̀ṣì mo sunkúnsunkún lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì Àkúrẹ́ yẹn wọ́n fi bá sọ ṣọ́ọ̀ṣì yẹn lẹ́sìn àwọn ìyá kan sì wà mẹ́ ọmọ kẹ̀dẹ̀rẹ̀ wọ́n mọ̀ pé wọ́n jí ọmọ gbé wọ́n bá ti jí gbé báyìí wọ́n bá ti jí ọmọ ní ìsìn wọ́n gbé lọ wẹ́ẹ̀sì wọ́n bá ti jí gbé nọ́ọ̀tì wọ́n gbé lọ sáùtù ọmọ tó bá jí lẹ́kọ̀ọ́ tó bá jí lákùrẹ́ wọn kọrí ẹ̀ sábújá tó bá sọ̀rọ̀ sí ọmọ ní ilẹ̀ ti gbẹ̀rọ̀ jù in Nigeria and you want a good country everywhere kẹ kúkú fọ gbogbo ẹ̀ kóníkálukú ṣe kiri nonsense when you talking about nígbà tí mo gbé mọ́mí lẹ́ẹ̀kan mọ́mí yà òun wo kiri kan ẹ mo mọ́ ní àwọn àfáàyàn àtàwọn pásítọ̀ ló padà jẹ́ àjẹmọ́ láwọn babaláwo náà ń kọ́ àwọn tó ń pààyàn tó ń bẹ́rí lórí àwọn pásítọ̀ ni wọ́n ń rí wọ́n gbé lọ́dọ̀ wọn náà ó ní à ah, òun ní gbogbo wọn pátá both left and right front and back wọ́n ba borí èdè nàìjíríà kí nàìjíríà ṣe fún yín ọdún a lè máa béèrè kí ló ń ṣe fún yín tó bá jẹ́ kó mọ́ ṣẹlẹ̀ bọ̀t ṣé rí gbogbo nǹkan tẹ́ ṣe yẹn gbogbo yín pátá tẹ́ ṣe burúkú ẹ máa gbẹ̀sọ́ búburú gbogbo yín pátá lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín ẹ̀yin púpọ̀ wọn ní kí n lọ kọ́lẹ́jì mi ẹ̀ fi mí lẹ́jọ́ ìyẹn náà wọ́n lọ kó yunifásitì wọ́n máa dé fìlà wèrè kan kiri wọ́n máa ní wọ́n lọ skul skul tó yẹ pé scaman ni scaman kí ni mo fẹ́ lọ máa fi skul kó mo fẹ́ lọ máa fi skul jalè ni mo sọ fẹ́ nìkan ò kọ̀rẹ́ fáìfẹ́ nìkan jẹ́ kó ṣì lọ. má ṣe ẹ̀ sórí platform yẹn máa rí wọ́n ní kó purọ́ mọ́ rẹ̀ the same time yẹn tó ń ṣèkà fún mi nàánú òjò máa máa ṣe tiẹ̀ kí ló máa ẹnu pé mo ti sọ sórí yẹn sìn kí kí ló máa fún yín ní àìdí àgbà yìí pé funny thing ni pé ẹni tí mo gbogbo àwọn tí mo mú dé mfm yẹn náà ìwà lẹ́mfm wọn gbogbo òun dẹ̀ kí ń kí mi gbogbo àwọn tí mo kó dé mfm náà ìwà mẹ́ prince yìí lọ seven fm dọ́là aláwo dẹ́ni aláwo ni báyìí kò sọ́mọ́ kúrọ́ ọmọ ni aláwo ni gbogbo àwọn tí mo kó dé mfm ló sì wà bẹ́ẹ̀ àbúrò mi tí mo gbé lọ́jọ́ tí wọ́n fún mi thirty dollar yẹn àmì ní thirty dollar tí wọ́n fún mi thirty naira fi fi mọ mọ́tò yẹn ó jọ mí lójú tí mo sáré débẹ̀ ẹjọ́ kejì mo sọ pé àwọn mi wọ́n pè mí sínú ilé o wọ́n mórí jí o àáṣe lọ́wọ́ lẹ́mọ́ nílò o wọ́n kàn sọ pé àwọn csc tún petition mi nínú kìnìkan wọ́n dẹ̀ mọ̀ nípa petition ṣe ti understand pé wọ́n mọ̀ nípa csc wọ́n ṣe gbogbo tì mí gbogbo nǹkan tí mo ṣe fún àánú òjò wọ́n mọ̀ náà mọ́mì mi lọ ó máa lọ sí àánú òjò ìgbà kan wà tó yẹ pé mú ó dẹ̀ pé màmá ń lo Mercedes kan sorry bíra yìí ta mí màmá yọ wọ́n gbé mú mi dé wọ́n gbé wọn ní village nígbà yẹn wà ní village báyìí nígbà yẹn ilé kò jìnnà mi orúkọ street wa ta ní ṣọ́ọ̀ṣì yẹn sí o David tó ń kọrin yẹn gbà mí ilé ẹ̀ báyìí òun post voice note àbúrò bẹ́ẹ̀ ṣe ní kó pè mí jọ yẹn kó gbú mi kó rúdù sí mi ó wà ní Canada náà ṣé mo ń ṣẹgbẹ́ mo ń ṣẹgbẹ́ dáre ni pọtọmọ tó dáadáa ni ìyá ẹ̀ ti kú sí mo dẹ̀ gbàdúrà fún jọ yẹn I pray for him for him that day bọ̀ bó ṣe yìí ń pè mí lẹ́gbẹ̀ẹ́ Bọ́lá mi ṣẹgbẹ́ ẹ̀ mi èmi àti bùnmi lẹ́gbẹ́ náà tó bá ti pè mí lórúkọ wálẹ̀ pé mo ń pe àánú òjò lórúkọ ṣé mo pe bíjò lórúkọ ni àbí mo pe tọ́pẹ́ lórúkọ mi ì pè wọ́n lórúkọ náà bọ̀ tó bá pè mí lórúkọ àbí tó bá ti pẹ́ nìkan bọ̀ díẹ̀ yẹn mi má yẹ yẹ torí lórí owó mi ni mi ò jẹ́ anybody lówó yín ẹ máa ṣèkà fún ọ̀tẹ̀ máa ní kókó tó wá dákẹ́ kò ní lè sọ̀rọ̀ mọ́ simply because ó mọ àṣírí kan wọ́n ní kó pa àṣírí yẹn mọ́ wọ́n lọ lé babaláwo ìyẹn lè fẹ́ fi pẹ́ni ẹlẹ́dàánù pásọ olúkọ̀yà ẹ jọ o èmi respect yín gan pásọ olúkọ̀yà ẹ lọ fún máa ẹ fún tẹ bá fún tẹ́mi ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ wọ́n ṣẹ̀ lè wá sí public wọ́n ṣẹ̀ máa dáwó fún bẹ́ẹ̀ ṣe lówó tó ní MFM tí wọ́n máa ń fowó bribe káàkiri lórí social media tó máa ń fowó bribe káàkiri lọ́dọ̀ ọlọ́pàá mi ò tí fẹ́ sọ̀rọ̀ ọlọ́run Elédùmarè ń gbọ́ and let me tell you i'm not going to share any pastor okay i'm not going to share any pastor nobody must disturb my page again i'm not going to share any pastor and i'm nobody must tell me that i'm not qualified to pray i know what i'm doing okay i'm not going to share any pastor on my page again but despite i'm saying this o oh, and i'm not going to support any babalawo i'm not going to support any afar. I'm not going to support any bullshit anybody tó bá ti ṣe burúkú fún yàn. Gbọ́ o, I'm a neutral person that I will talk about anybody that does evil. do you please stop this. Why do you still ask me to stop this? What did I do that you are telling me to stop this? because i'm calling him that i i charity him is the one i'm i don't it wo èèyàn téèyàn bá close mommy. you know why my son sin against me i talk about him when things was was not wrong i mean right when things are wrong in my family between me and my mom i expose and i dis i mean i discuss it to the whole world because tó bá sọ̀rọ̀ mi gbà mí ọ̀tọ̀ ní nǹkan táwọn èèyàn máa sọ jẹ́jẹ́jẹ́jẹ́ lábẹ́lẹ̀ tó máa borúkọ ẹ ọ̀tọ̀ ní mission ṣe ọ̀tọ̀ ní mission ni wọ́n máa sọ fáwọn èèyàn tó máa ní káwọn èèyàn máa sá fún ẹ kó máa hate ẹ what did I do to people that they are hating on me on this social media is it not because I expose evil they did to me when you expose evil they did to you like this wọ́n ṣe máa connect mọ́ ilé ló máa connect mọ́ oko ló máa connect mọ́ everywhere for your life to be miserable for you to not to not to fulfil destiny. àdáwọ̀ lè máa pariwo ogun ìdílé àwọn èdè ogun problem tó ń ṣe é. alóòjọ́ yẹn sọ fún mi let me give you token and get my house lẹ́yìn tó tọrọ twenty five million lọ́wọ́ mi àti lọ́wọ́ bàbá ọmọ mi tí a filẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ gbogbo èèyàn pé four one nine lọ bàbá ọmọ mi ṣe ni bàbá ọmọ mi tó yẹ pé báńkì manager ni gbogbo àwọn ẹgbẹ́ ló ṣe dáadáa gbogbo àwọn tó wà ní báńkì tó yìí wà lónìí ni wọ́n ṣe nǹkan tó ní ni ṣé kí ló ní. simply because wọn ò rí títí ẹ bàjẹ́ báyìí wọ́n máa tó bá ti gba pé gbàgọ̀jẹ̀ pé owó tó wà lọ́wọ́ ẹ̀ tó bá rówó lọ́wọ́ ẹ̀ tó bá ní kò múlẹ̀ tó bá múlẹ̀ báyìí wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. alóòjọ́ tó sọ pé kẹ́mi gba kóun fún mi tókìn tó mọ̀ pé ilé mi bàbá ọmọ mi yẹn gbà ta separate o ó máa ń bá mi sọ̀rọ̀ náà alóòjọ́ máa ń bá mi sọ̀rọ̀ dáadáa torí ilé yẹn ni ó pa kúlẹ́kúlẹ́kúlẹ́ mọ́ mi àti délé wọn sọ pé kí ló díjà jẹ́ ká sẹ́tù fún yín inú wọn máa dùn ní because mo ti nílé ó wá ń bá mi advice máa ń kémi máa tẹja àtòkú èkó torí pé wọ́n gbọ́ pé mo ti ra mọ́tò mọ́ta kò ní dá fún gbogbo yín kò ní dá fún yín wọ́n sọ ẹnikẹ́ni tẹ́ bá bẹ̀ tì mí ní kánádà tẹ́ bá bá gbọ́dọ̀ bá tì mí gbogbo yẹn máa ṣòfò ní ọlọ́run gbẹ tó bá gbẹ lẹ́yìn rere tó lè jẹ́yàn burúkú lẹ́yìn ẹ̀yẹ then now we expose all of you almighty God we expose all of you those of you destroy people's life the Lord we expose all of you. lórí social media yẹn bí mo ṣe ń ṣoore fáwọn èèyàn ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ owó mi ni mo fi struggle mi ni mo ṣì ń gbá tí mo fi sanwó tata mi mo fi sanwó ilé mi nobody gave me money nobody gave me money wọ́n ṣe ìkà burúkú fún yàn lẹ́yìn máa wá rí ìmọ̀lẹ̀ ń ṣí ẹ̀wọ̀n mi ò lè ṣí ẹ̀wọ̀n bẹ́ẹ̀ àgbàdo ṣe é mege wọ́n máa ṣe ìkà burúkú fún ọmọ lọ́mọ bẹ́yẹn ọmọ nìkan ọmọ nìkan tó bá ní kí stop this for ìta fún wọn tó ní kí stop this today. I feel the same pain that man felt. The man that like that guy What was the trouble a lot of them like that wọ́n wà the trouble bẹ́ẹ̀ You think I'm joking me? "See, ni? Tí bá pàṣẹ ọ̀run máa sáìsì. Gbogbo ìjọ tó bá ti ń gbàdúrà lòdì sí mi, Ọlọ́run wọ ibẹ̀ sọ́nù, ọ̀run kọ́ lórí ìjọ náà mo jẹ́ kọ́ sọ́nù. Ẹnikẹ́ni tó bá gbàdúrà lòdì sí ayé me ọlọ́run tó bá gbàdúrà lọ sí ayé ọmọ mi ọlọ́run kọ̀ wọ́n bó ṣe kọ́ sọ́ọ̀lù ọlọ́run kọ̀ wọ́n bẹ́ẹ̀ ló máa rí kò ní padà àwọn tó lọ babaláwo sọ́lọ́wọ́ tí kọ̀ wọ́n ni. torí ẹ̀ kò sí gbogbo set up tí wọ́n ti set wa up síbí ìjọ kan mò ń jáde lọ wọ́n ní káwọn olórí burúkú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá dákàdé lẹ́wọ́n rẹ̀ bí màá god for bí ẹ̀yà wọ̀nyẹn ni èmi ò sínú set àwọn olórí burúkú. wọ́n gbé gbogbo àwọn gbogbo àwọn tó ń sọrí burúkú tẹ́ bá ti crowd nínú àwọn bloggers gbogbo bloggers tẹ́ bá ti tó bá ti wà nínú àwọn fracas yẹn tó ní crowd ẹ lọ wojú wọn dáadáa ìkọ́ nínú wọn ni òṣìṣẹ́ fún pásítọ̀ àwọn mẹ àwọn gbogbo àwọn tó kù tó bá ti ní crowd tí crowd tó bá ti wọ one thousand plus they are working for pastor pastor ló ń lò wọ́n jáde majority àwọn tó lò wọ́n ju pastor ni àwọn tó lò wọ́n ju bẹ́ẹ̀ ni mo sọ fún mo lè lè dárúkọ pastor àti gospel o àti gospel o àtàláṣọ funfun o àtàlásọ dúdú gbogbo ló ń lò wọn. wọ́n á fẹ́ kó dùn dóko ẹni pé mo ní mo lálà mo rí àwọn èèyàn méjì wọ́n fẹ́ gba kọ́kọ́rọ́ lẹ́nu mi wọ́n fẹ́ tẹ̀ láti gba kọ́kọ́rọ́ yẹn kò ṣeé gbà àwọn tí mo dẹ̀ rojú wọn yẹn they are two short people àwọn ojú tí mo rí ó surprise mi gan tí bá sọ̀rọ̀ sí dán ancestor tí wọ́n lè sọ pé àbójú kéwọ̀n ní tó kéwọ̀n náà ṣọ́ọ̀tì kò sí kéwọ̀n nínú àwọn tí mo tó fẹ́ bá kọ́kọ́rọ́ yẹn lẹ́nu mi àṣẹ tí ọlọ́run fún mi látòkè wá àdàbí tó yẹ pé ìwọ ló fún mi gbogbo àwọn pásọ̀ tí mo pàdé tí mo dárúkọ lọ́nà yìí mo ti gba jésù nígbà tí kí tó mọ̀ wọ́n wọn preach jésù fún mi so anybody tó fẹ́ kò dẹ̀ sẹ́ni tó ì fún mi lówó thirty naira tó fún mi tó yẹ mo ti ṣoore more than thirty naira fún pásọ olúkọ̀yà mo speak fún wọn bíbá ó níye data tí mo lò ó níye cent tí mo lò tọ́ bá ó ní tọ́ bá fẹ́ lọ gbé fáwọn èèyàn lókèrè oníye owó tó máa fún wọn ó ti yẹyin mo ti speak fún wọn lórí social media thirty naira náà fún mi jọ ẹ̀ náà mo dẹ̀ pọ́n wọn lé wọ́n ti ń tí mo rí yìí mo dẹ̀ rí òun náà nǹkan tó ń ṣe fún mi náà ni mo sọ yẹn gbogbo nǹkan tí àánú òjò ń ṣe ń gbà gbogbo àti gbogbo sàkámà jẹ àtòṣe náà mo mọ̀ náà ọmọ tó ogun tí ó fẹ́ prince ti dídé nítorí pé mẹ́rin ẹ̀kìrin ó ti ṣàwọ ọkùnrin kékeré Òṣùgbó ọmọ Òkòròdú ní ìyá ẹ̀ àyànbùnrin family iṣẹ́ àjọ ń gbé eré eré mi tó kú tó darúgbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ yẹn wọ́n fi gift ránṣẹ́ báyìí nígbà tá a máa ṣe ìyàwó ànígbà tó máa ṣe wedding fún mi mass wedding ni Olúkọ̀yà ṣe kò jáde ní ọjọ́ yẹn pásọ kí lorúkọ kí lorúkọ pásọ yìí tó tó tó tó tó so wá pọ̀ yẹn àgbà tó ṣètò wọ́n fi wá ṣe grace wọ́n kó mi pọ̀ mọ́ gbogbo àwọn èèyàn mass product ó ti gbọ́ nípa mass ẹ ti mass wedding mass burial náà ni wọ́n ṣe fún ìyá màmá bàbá ìbàbá tó bí ìyá àánú òjò tí bàbá ti ṣẹ̀wọ́n báyìí mass burial ni wọ́n ṣe fún bàbá ìyá yẹn ìyá bàbá yẹn tàbí bàbá ìyá yẹn tí mi ìyá yẹn sọ pé òun ò lè fẹ́ bàbá yẹn mọ́tò máa fi kú ó lọ sí Jerusalem kó tó dé bàbá wọn kú àmọ́ bóyá wọ́n lọ pa bàbá wọn lé nítorí bàbá ò síkì ṣé tí ọba tẹ kú lọ́jọ́ mélòó kan wọ́n tún máa lọ pe starkas kó lọ gbókù wọn wọ́n lọ gbé wọn ní lọ sun wọn mọ́ mass burial ní àánú òjò bàbá tó bí àánú òjò ló pe táǹkàṣù kó lọ gbé òkú bàbá ìyàwó ẹ̀ kọ́ sí ní mass production àmì mass production bẹ́ẹ̀ ni mass burial nígbà tí màá ṣe wedding ẹ nẹ́mẹ̀fẹ̀ ẹ lọ bèrè lọ prince ọjọ́ kan lórí bíbí bíbá mo bèrè lọ prince pé kó send picture wedding yẹn bó ṣe ń bá sọ nígbà tí mo dé Canada mi àgbàdo wọ̀ ní Amẹ́ríkà ó ní kí mo fẹ́ fi ṣe ó wá ṣèjì fóònù ọba yìí ó ní bíbá ẹni fóònù prince wa mo ní fóònù ọba yìí lọ́wọ́ ọlọ́run ló yọ mí mo ti fẹ́ gbọ́mọ mi lọ sí gọ́mẹ́rì kọlẹ̀jì ńgbà yẹn ìgbà tí màá ṣe wedding mass pro mass wedding ni wọ́n ni wọ́n ní kọ́ ká ṣe so group ni àánú òjò àti Dr. Olúkọ̀yà ẹ́ẹ́n let us call the spade a ẹtí ẹtí ò dáṣọ ọ̀rọ̀ mi kò lè pè mí láàrún kùnà wọn fún mi lówó rí wọn ọdẹ sí orí kankan fún mi rí wípé kí wọn sọ pé pray this prayer the akirikọ kirikọ agenda i want to kill you the bed i want to announce your death kirikọ kirikọ ìyẹn kọ́ lèmi nídìí sí àwọn kọ́ ló máa sọ àdúrà fẹ́mi tẹ́mi máa gbà èmi ti gbàdúrà síwájú ọjọ́ ogun mọ́lẹ̀ tí jàjẹ́ sára àdúrà gan kò sí ìkọ̀kọ̀ tábùrù kọ̀kọ̀ tó lè ṣe mí yàtọ̀ sí káwọn èèyàn máa náwó agbára kó máa no connection nothing even will happen to me apart from that táwọn àwọn èèyàn táwọn ò mọ̀ tẹ́ mọ̀ ló ti tán ẹni bá dẹ̀ ń do condition ayé lórí mi ẹ tá a lò láti bá mi jà àtàwọn tó lò láti bá ọmọ mi jà tí ò kí ìrònú kú ọ̀dà ikú burúkú lẹ́ bá kú oríta mẹ́ta ni oríta mẹ́ta ni ni ni judah mi kí lórúkọ ẹ̀ ni ni ni ni ni ni ni sọ́ọ̀lù kú sí oríta mẹ́ta ìdá sọ́ọ̀lù ló pa sọ́ọ̀lù ìkàtẹ́ ìṣe ló máa pa yín gbọ́n pẹ́nikẹ́ni tí ò ti jà olórí ọ̀rọ̀ mi láti dà mí láàmú the same time tí wọ́n dì pẹ̀lú bàbá yẹn tó kú ọmọ yẹn ni wọ́n ti ṣe fún mi ní South Africa thank God it ọlọ́run kàn fẹ́ bọ̀ mi ọ̀rọ̀ tí mo ń sọ lónìí I was crying every time mama sunkún ni I was in agony nígbà tó lọ́wọ́ á ṣí ọ̀nà fún wa mo sọ fún bàbá ọmọ mi báyìí mo ní sọ́rí gbogbo àwọn tá a bá lò ń báyìí tá a bá mọ̀ ń báyìí tó bá ti lọ bẹ̀ wọ́n á lè wọn láti tọ́jọ́ wa ni àṣìṣe lọ́dọ̀ rẹ ni kò sanwó àṣìṣe lọ́dọ̀ máa kọ báyìí kò sanwó á kó gbogbo àlọ́ fi bóbìnrin sùn kò dẹ̀ ní sọ sálárì mo sọ bàbá mi ní ọmọ kan ó lọ bí iṣẹ́ yẹn mú àwa nulẹ̀ àwa ń gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó bá sí wọn bá wọn mẹ́tọ̀ kó dìde ogun sí wọn máa láyé ló ṣe ayé ò ṣe mí àwọn ló ń ṣe ló ń tẹ̀lé ẹ̀ kiri with connection tó bá ní. ayé kò ṣe bó ṣe ṣe fún ọ̀gbẹ́ni yẹn gẹ́lẹ́ tó ń kú ọmọ yẹn bó ṣe ṣe fún mi nìyẹn that time yẹn náà seventeen years ago because I remember that my daughter was like a year plus nine my daughter nine nineteen so that time yẹn bí seventeen ọmọ mi no ọmọ mi fẹ́ pé two years ṣó ti yẹ yín gbogbo àtọ́ ń dì pẹ̀lú mi yẹn ìgbà yẹn náà gan exactly ni wọ́n ń dì pẹ̀lú bọ̀bọ́ yẹn the same style ni wọ́n ń lò buramoyan claim what you don do to yourself kọ́ lè ní kó parí ẹ̀ because bóyá tó time tó máa fẹ́ jẹ wẹ̀ àbí tó máa lo ẹ̀jẹ̀ kọ́ má dẹ̀ dàbí pé wọ́n ń lo èèyàn yẹn ó dẹ̀ gbúdọ̀ jẹ́ lára wọn tó bá ti ṣiṣẹ́ fún wọn. I judge evil. I will delete all any evil from my page.